èmi nígbà tẹ́mi máa dáhùn ti tèmi mo ní báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ẹ̀yin yorùbá àwọn nǹkan kan wà tá a ní láti jẹ́ kó lọ sókun ìgbàgbé tí ẹ àbá jẹ́ kó lọ sí òkun ìgbàgbé à níbi ló máa ma fà wá dúró máa ma fà wá sẹ́yìn ni gbogbo effort wa máa proof abortive ni a ní láti ní ẹ̀mí ìdáríjì àti afọkànfò ká lè dé ibi tá à ń lọ on time which is nígbà tá a bá ní ká lọ máa parí ìjà àárín bàbá eh, Awólọ́wọ̀ àti Akíntọ́lá àmọ́ ẹ̀pẹ́ kan tó ṣẹlẹ̀ ó tẹ́rìbù gan tá bá dúró lórí ìyẹn níbi tó ti sọ pé wọ́n ti fẹ́ máa jókòó kó máa parí ìjà yẹn lásán ogun míì ló tún máa bẹ̀rẹ̀ because àwa yorùbá la ni kò ń gbọ́ kò gbà agídí èmi ni you know all these kind of things so ká má tiẹ̀ tún bí nǹkan tí ò yẹ kó bí ká jẹ́ kí egbe kó regbé ká jẹ́ kégbè kó regbè there are some things tá a yẹ láti tanná sí ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ká a lè lọ nǹkan tó ń ṣẹlẹ̀ láti ilẹ̀ ló ti wá wá for real but there are some things tí a ní láti jump àbí kò yé wa tó jẹ́ sí wípé lẹ́rẹ̀ẹ́ ni Ọmọyẹlé Sowore wà èmi ní tèmi ò mi ò sọ pé kí ọmọ mi ìsọ̀rọ̀ ti tèmi pé kí Ọmọyẹlé Sowore tó bá rìlíìsì pé kó wá darapọ̀ mọ́ agitation wa dandan tó bá wù tí ò bá wù wọ́n ní wọ́n ti pè é several times pé kí ní ó lóun ò ṣe àdẹ̀lẹ̀ fi tipátipá force anybody willingly ni it's a matter of choice but mo kàn believe nǹkan tẹ́mi máa sọ ni pé ìwọ tó bá jọmọ Yorùbá rere tó bẹ̀rí situation tó ṣẹlẹ̀ nínú nàìjíríà tí anybody bá wá bẹ́ẹ̀ tó fẹ̀kọ́ tanná fún ẹ pé mẹsáyà kan bọ̀ tí ó fẹ́ wá tó máa tó máa jẹ president nàìjíríà tó máa tún ìlú nàìjíríà ṣe màá ní kó tú dànù kò lè sí mẹsáyà kankan because kò síbi tó ń jẹ nàìjíríà gan as a name ó kàn sí ń rè ní kò sí country tó ń jẹ nàìjíríà bó ti tán ẹ̀yin ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni ẹ wo buhari àtàwọn kabal gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní nàìjíríà gbogbo property gbogbo nǹkan eh, mineral resources wa gbogbo owó tí wọ́n lọ ń yá gbogbo everything ni wọ́n ń pọ̀mpù sí níjẹ́ mo dẹ̀ sọ kínní yìí many people ń wèfẹ̀ hmm. ó máa tó stage kan ní nàìjíríà yẹn tí ẹ̀ bá jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin yorùbá ká build nation wa tẹ bá sọ pé yẹn kí la fẹ́ ká máa jẹ ẹ àwọn owó tẹ ti ní tẹ́lẹ̀ àwọn nǹkan tó ti ṣe kinní kan tẹ́lẹ̀ ṣé yẹn nìkan náà bá yín sọ ni ṣé bẹ́ẹ̀ ṣe ń gbé nísìnyí náà ṣó tẹ́yín lọ́rùn ni ìwọ̀nba àwọn mélòó ló ró jẹ mẹ́ta jẹ ní èdè ìwọ̀nba àwọn mélòó ló lẹ́tọ̀ọ́ sí ìgbésí ayé tó rọrùn àwọn tí wọ́n sọ pé wọ́n lówó ní nàìjíríà òtúndé gan ẹ ní fọkànbalẹ̀ ẹ lè fẹ̀dọ̀ lórí òróró gbogbo nǹkan lẹ máa ń ná owó lẹ fi ń ra gbogbo nǹkan ẹ ní freedom ẹ ní anything you can say nothing you can do nothing there gómìnà adé máa sọ fún wa pé we are running a democracy kìíní ẹ má jẹ́ àtànra wa jẹ àbí kò yé wa báyìí tí ọmọ yẹlé ṣòwòrẹ́ bá bọ́ síta ẹ̀yìn èèyàn mi tí ó bá sọ pé òun òun òun ò darapọ̀ mọ́ bàbá darapọ̀ lè Brooklyn èèyàn yìí ẹ̀ káàbọ̀ Ezekiel Tọ́ba God bless you mama mi grace solution of women tí ọmọ yẹlé ṣòwòrẹ́ bá sọ pé òun deny wa publicly pé òun òun ṣe ara Yorùbá òun òun ṣe Ìgbò òun òun ṣe Haúsá Nàìjíríà lòun bóyá tá a bá padà rí i bá sọ̀rọ̀ dáadáa bóyá padà ṣàlàyé ìtumọ̀ ṣùgbọ́n for the last video tá a ṣe ní ọjọ́ Friday a lot of calls ni mo receive all over the world ẹ̀yin èèyàn mi ẹjá múùfù ẹjá tẹ̀síwájú ẹ má jẹ́ ká torí àwíjàre kí tán tán lẹ́nu tí àwa tàbí nígbàgbọ́ nínú Yorùbá ìṣọ̀kan Yorùbá tí a bá ní ẹ̀mí ìdáríjì ká máa fojú kúrò fo àwọn nǹkan kan ká gbé ọkàn kúrò ká fi gbígbọ́ ṣaláìgbọ́ ibi tá à ń lọ àmàní tètè débẹ̀ àwọn gan tí wọ́n ìfẹ́ darapọ̀ mọ́ wa tá a nídìí dáadáa wẹ́dà nínú àgbékalẹ̀ nínú ọ̀rọ̀ sísọ ni àbí nínú financial plan support wa àbí nínú agbára àbí one thing or the other wọn ò tí ì darapọ̀ mọ́ wa ìyẹn èèyàn míì tẹ́ ẹ bá ní sọ pé rọ́ọ̀nì mò ń pa púpọ̀ wa iye àwa tá a bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá agitation yìí náà ni the same set of people a group of people àwọn náà sì ń wò wá dì sìn nínú gbogbo wa báyìí sìn èèyàn mélòó náà láti ló jẹ́ new people tá a tún ti win ní heart wọn tá ti hard mọ́ra wa kàkà bẹ́ẹ̀ ó dẹ̀ pé àwọn viewers wa gan wọ́n reduce ni kò ń ṣe pé bóyá pé anything because many many people ẹ máa wọlú bàbá Koiki báyìí mo rántí ọjọ́ kan tí bàbá yẹn ṣe show ẹ̀ tí àwọn èèyàn tí mark pè wọlé tó ní we are tired of talking talking everybody talking talking what is the solution what is the way forward kí ni kó ká ṣẹlẹ̀ ìyẹn náà fẹ́ gbọ́n sìn ó ti so ká a lot of people tí wọ́n believe nínú kìíní inú mi dẹ̀ dùn ó ti ká wọn lára bẹ́ẹ̀ ni pé lẹ́ni lẹ́ni anything anything they are ready ṣùgbọ́n bó ṣe ká yín lára ló ká everybody lára bọ̀ yorùbá ẹ̀yin náà lẹ lọ tẹ́ ẹ bọ ẹni òkú òkì ń wó ruru ká wàá ruru àwa ìwọ̀nba àwa tá a ti nígbàgbọ́ ìwọ̀nba wa yẹn ò tí tó o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí lẹ́ mà ti rọ̀ igi ti rélugi gbogbo ẹ̀ ti wó lura wọn àwa ni wọn bá pé níṣẹ́ àlè ìdáṣẹ́ ẹ má jẹ́ àtànra wa ní ìlú nàìjíríà ìwọ̀nba àwọn tó ti gbógun wípé bí àwọn èèyàn gbọ́ nàìjíríà ìyẹn kọ́ ló wà náà rọ̀ sìn àwọn èèyàn ti gbọ́ ọba ti gbọ́ ìjòyè ti gbọ́ pírẹsidẹ́ǹtì gan ti gbọ́ gọ́fúnọ̀s ti gbọ́ kò sí ẹni tí ò ti gbọ́ bọ̀ ṣé wọ́n ti gbà ìyẹn ló kù báyìí ó ní mo ṣe sọ pé àkíyèsí yẹn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú nàìjíríà tí wọ́n á fi mọ̀ pé a mọ nǹkan tá à ń sọ kò kàn ṣe pé àkàndéédé sọ pé kán wá join it's not a political something ó ní ká máa pe ká máa gbé àwọn fídíò yìí ká máa gbé oríṣiríṣi ẹ̀ jáde fún wọn pé look at it ṣé ìlú tó lọ́ba tó níjó tí wọ́n rò pé ní hope ó ní ó ní ó ní hope of tomorrow ṣé irú kan bẹ́ẹ̀ lè máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tẹ̀yìn àtẹ̀mí bá jọ build yorùbá nation irú àwọn nǹkan báyìí à ní fàyè gbà á ṣe rí púpọ̀ àwọn tí wọn ò dẹ̀ tí ì darapọ̀ mọ́ wa there are so millions of questions tí wọ́n máa ń béèrè tí wọ́n ti bi mí dáadáa wípé ok sister Dara ẹyọ tabatẹ ẹgbẹ́ Yorùbá nation ta ló máa lead wa who is going to be our leader kí ni èsì tẹ́mi máa ń sọ fún wọn ni pé it is yet too early láti máa sunkún leader ènìyàn tó máa lead wa Ọlọ́run nìkan ló lè gbé dìde àwa ò lè gbé dìde àkàìmọye ènìyàn táwa bá gbé dìde tá a bá fojú wò pé ẹni yìí ó máa ṣe dáadáa wọ́n lè padà débẹ̀ kó jẹ́ pé rádaràda náà ló tún máa bọ́ sí ẹ̀dẹ̀ kúkú mọ̀ ọ̀rọ̀ àwa Yorùbá pé tó bá ti di ọ̀rọ̀ olówó dé tí ò la lè lámójúkúrò àtọkàn kúrò ká má bọmọlúàbí wa jẹ́ àbí kò yé wa bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó jẹ́ wípé kí ni ta ni ó máa lídìí wa ló máa jẹ́ kókó mo dẹ̀ ti máa ń sọ náà wípé gbogbo wa tá à ń pariwo Ìgbòho Ìgbòho bàbá Ìgbòho ẹ apọ́sù Gani ààrẹ ọ̀nà kakanfò gbogbo àwọn àwọn méjèèjì yìí mo ní ṣé àwọn nìkan ni ọkùnrin tí ń bẹ nílẹ̀ Yorùbá tó já lákíkanjú ni mo ní àkàìmọye tá a sì ní láàárín wa nílẹ̀ Yorùbá tó ti dàgbà jù wọ́n lọ lọ́jọ́ orí àbí tí wọ́n tilẹ̀ tó wọn àbí tán jọ jójú ẹgbẹ́ tí wọ́n dẹ̀ lè làmìlaka ju nǹkan táwọn ti ṣe sẹ́yìn tá a sì ń sọ pé kínní èmi ò sọ pé àwọn kan ló máa lídìí wa àbí wọn ò dá o ẹ má ṣì mí gbọ́ o I need more ọkùnrin kò dá sí lẹ́nu ọkùnrin kọkùnrin máa sọ pé ọkùnrin wo ló tún máa lead wa dẹ́dẹ́ fọbídì ìwọ gan tó ń béèrè pé ta ló máa lead wa ṣé wo ò lè lead wa ni tó o bá fi ara ẹ sí ipò ẹ tí ọ̀rọ̀ tá à ń sọ tó o dẹ̀ rí wípé ó jẹ́ lógún you can as well be our leader tó o bá ti lè ṣe nǹkan tí Ọlọ́run ní kó ṣe wọn ò ní forí dólẹ̀ kẹsẹ̀ sókè líìdì ṣebí ká tó discover bàbá Ìgbòho ṣebí nǹkan ogun kan náà jà tán rí àwọn iṣẹ́ takuntakun tán ṣe tá a dẹ̀ ṣe pariwo bàbá Sunday Ìgbòho dèbí ṣebí ó ní ogun tó ṣẹlẹ̀ tí apọ́sọ ààrẹ Gani Adams tí àwọn náà tó ṣe takuntakun gbà náà lọ́hùn bó tilẹ̀ jẹ́ pé létà wọn ní irọ́ ni ìgboyà lásán làwọn ṣe bọ gbogbo iṣẹ́ takuntakun tó ṣe ń gbà yẹn òun la ṣẹ̀ṣẹ̀ pariwo wọn dè ní pé leader leader leader leader èmi dè sì ń sọ wípé there are still millions of our brothers tí wọn ti ẹ̀ morúkọ wọn rárá rárá yálà lágbàlagbà àbí lọ́mọ kékeré tó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ And you know ẹ come out ẹ come out ẹ má jà sunkún leader we don't need that ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni èyí tó bá yẹ ká fi kẹ́yìn ẹ má jẹ́ kó jẹ́ pọ̀ ló máa ṣáájú ẹ̀rọ pé ta ló máa lead ó dìgbà tí àwọn kan sọ pé ó dìgbà tó bá mọ èèyàn tó fẹ́ lead wa ìgbà yẹn lọ́tọ̀ máa fọwọ́sowọ́pọ̀ títẹ̀mí èmi ò lè pọ́ìntì jáde pé èèyàn kan báyìí ló máa lead wa èmi àdúrà tèmi ń gbà fọlọ́run lójoojúmọ́ ni wípé ẹni tí ẹ̀yin ọlọ́run fẹ́ tẹ́ ẹ ti gbé dìde láti ṣe olùdarí tó máa lead wa gbogbo ibikíbi tó bá wà ọlọ́run má ṣàláì gbé dìde nǹkan kan náà ló máa gbé dìde nǹkan kan ló máa bí nǹkan kan torí ẹ̀ ìwọ tó bá tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run má kánjú torí pé ọlọ́run mi kì ṣe onídán ẹ jẹ́ ká farabalẹ̀ ẹ má jà sáré kọjá kádàrà àbí kò wa kí ni atótónu mi wá dálé lórí ọmọ yẹlé ṣòwò rẹ Ọmọyẹlé Sowore lóòótọ́ ni wọ́n ti ń tẹ́bí ẹ̀ káàkiri tó dẹ̀ ti sọ pé òun kì í ṣe Yorùbá ṣùgbọ́n láì jẹ́ Yorùbá ẹ̀ náà ó lóun bìlíìfù in one Nigeria àwa dẹ̀ sọ wípé àwa fẹ́ kúrò nínú Nàìjíríà ṣe ti rí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tá à ń jà fún ìyẹn ìkan ìkejì ni wípé tá a bá wá sọ pé toró ti sọ pé òun ṣe Yorùbá kò dẹ̀ bìlíìfù nínú Yorùbá agitation ìyẹn ti wá sọ pé anything tó bá ti ṣẹlẹ̀ sí ká tánù ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi èmi dára mi tó là lẹ́yìn lọ́wọ́ láyé ọmọ yín ni mo jẹ́ mo fi ẹnu ọmọdé mo wá fi sọ fún yín mo fẹ́ kẹ́ bá mi fi etí àgbà kẹ́ bá mi fi gbà á ẹ bá mi yọ́nú sí i ẹ jẹ́ ká mọ̀ wípé ọmọdé kì í mẹ̀kọ́ jẹ títí títí kó má ra lọ́wọ́ òun fi ẹnu ọmọdé sọ tá a bá dẹ̀ lọ tá a bá lọ tá a bá bọ̀ ìdí tó fi sọ kinní yẹn ó má lè ó ìlè má lè sọ ní gbangba nísìnyí pé torí ìdí bẹ́ẹ̀ ló ń ṣe sọ ọ̀kan báyìí torí pé àwọn àgbààgbà kan pè mí especially wọn kò bàjẹ́ ní UK àwọn bàbá àgbàlagbà tí wọ́n tó bí mi tán tó tún jẹ́ bàbá bàbá fún mi wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ẹ̀rù Ọlọ́run bá mi wọ́n ní dára èyí tí ò tilẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wípé yes women can also be a eh, leader in Yoruba in Yoruba yes why not àwọn obìnrin akíkanjú wà nílẹ̀ yorùbá dáadáa bẹ́ẹ̀ ni a sì nídìí yín lórí sọ̀rọ̀sọ̀rọ̀ gan àti ìtò aláṣẹ má pọ̀ bá jẹ́ kí ló wá sọ àwọn bàbá yìí pè mí láti UK nígbà tá a sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n wá sọ̀rọ̀ kan débi kan ní dára kò yé lọ́tọ̀ pípọ̀ ni èyí tí òde yé púpọ̀ nínú wa ni wípé ṣé àti ẹ̀rọ débi kan wípé hmm, gbogbo ibi tí ọmọ Yẹmí Sowore ti ń sọ̀rọ̀ ẹ̀ tí ó bá sọ tó lọ declare pé Yorùbá lòun ṣé àlérò pé àwọn pípì wọn á ti inject wọn á ti pàdánù wọn á ti waste mo jókòó mo wá dákẹ́ ah! mo ní ọ̀rọ̀ rèé o Jésù it is true gbogbo wa la mọ̀ ẹ̀yin ìran mi ìbàjẹ́ yèmi ò ní wà ìbànújẹ́ yín mi níwà ìṣubú yín mi níwà láéláé bí ayé ti ń jẹ́ ayé tí ọlọ́run mi sì ń jẹ́ ọlọ́run tí ó sì máa jẹ́ ọlọ́run títí tí mo fi máa wọlé alààyè sùn ìtẹ̀síwájú àánú yín ìfẹ́ yín ìdùnnú yín òun lèmi yóò máa lépa títí láéláé nítorí wípé mi ní ọ̀dà rèsì tí ọlọ́run kà mí mọ́ tó dá mi mọ́ ju ẹ̀yin náà lọ wọ́n dẹ̀ ní ọmọ ẹni ò kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì tẹ́ni ní tẹ́ni tá a bá wá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí ó jàre ẹ jẹ́ ká fi tòsì ká fi fà á mọ́ra tí Ọmọyẹlé Sowore bá lòun ń ṣe Yorùbá òun ló mọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká púrúfù fún wípé bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọ́jọ́ bàbá ni bàbá ń ṣe nígbàkúgbà orí ni Yorùbá a kì í ṣe ìlú gbogbo ipá àti agbára tó bá wá fẹ́ sọ ọmọ ìran olórí di ìran ẹni ìsàlẹ̀ ní ìlú èèó ọ̀rọ̀ á pa lẹ́nu mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àtẹ̀yìn àtẹ̀mí lájọmọ̀ pé all over the whole world even international community ṣáwọn British yìí ni hmm? àtìlú tèmi gan wà yìí gbogbo wọn ni wọn ní interest nínú situation tó wà nàìjíríà ẹ̀yin gan ò ní fẹ́ máa many country tí ọ̀rọ̀ situation nàìjíríà nínú international community ni o àìmọye country tó ń ja ìjà burúkú burúkú lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ situation tó wà nàìjíríà ẹ mọ̀ many many things tó ń lọ ó ní mo ṣe máa ń sọ pé ẹ jẹ́ ká máa ṣe research ẹ jẹ́ ká sọ́pọ́tì Ọmọyẹlé Sowore ẹ má jẹ́ ká ro ti ọ̀rọ̀ tó sọ pé òun ò ń ṣe ara wa òun ò dẹ̀ bá wa dá sí ẹ jẹ́ ká mọ̀ bóun òun ló sọ bẹ́ẹ̀ ṣe àwa ò gbà bẹ́ẹ̀ olóò òun ṣe Yorùbá ó ṣe Yorùbá orúkọ Yorùbá ló ń jẹ ló ń jẹ omi wa ló mú ní last show yẹn lèmi kàn tẹ lórí show náà ni mo tún ti gbọ́ tí wọ́n sọ pé ìyàwó ẹ̀ o ọmọ Èkìtì ni tá a bá torí iṣu jẹpo ẹ̀yìn èèyàn mi ẹ̀ẹ́dẹ̀ ká torí epo jẹ́ṣu àbí tá a bá dẹ̀ wo lọ tá a bá wò bọ̀ èmi gbé fún ọ mo gbé fún ọmọ Yẹlé Sowore o pẹ̀lú gbogbo oríṣiríṣi wàhálà tí ọmọkùnrin yìí ti dojúkọ ló ti tó oríṣiríṣi ni à ń gbọ́ oníkálukú ló ní freedom eh, there freedom of speech láti express feelings ẹ ipe bẹ́ẹ̀mi ṣe rí kò jẹ́ dandan kí wọ́n rí bẹ́ẹ̀ oníkálukú lásán àwa gbé yẹ̀wò ni ọ̀pọ̀lọpọ̀ ló bìlíìfì pé bí wọ́n ṣe ń gbé tọ́nà pé ó ti yẹ kó give up kó give up ó ti wá ń bí nǹkan míì everybody many people not ti ń believe pé ah, ah, ah. ṣé kìí ṣe pé ó ti ní nǹkan míì tó ń gé níbẹ̀ àbí pẹ̀lú ṣé wọ́n wà lè máa fìyà jẹ èèyàn báyìí kó o dẹ̀ yìí máa rán ṣanṣan mọ́ pé kínní ó kàn ti ẹ̀bẹ̀rù wọ́n lè wé ìsẹ̀mí ẹ̀ o ṣáà sì dúró síbẹ̀ o ṣàánú ìyá ẹ̀ o ṣàánú ìyàwó àtàwọn ọmọ ìmí kan kìíní kan àjẹ́ wípé ó nìkan tó ń rí bẹ́ẹ̀ ni gbogbo wa ládẹ́mọ̀ wípé ìwà ìwà yìí kò ṣe Yorùbá nìkan a kàn máa ń sọ ẹ àwa àgàgà tá a bá fi ara balẹ̀ láti use mọ́ àwọn other race láti wọnú wọn dì many of us la wà in diaspora but kọ́ṣọ́ ìlú tí many many of us tí à ń gbé ta tá à ń live tá à ń claim as a citizen wàláì many of us àmọ́ kọ̀ọ̀kan nípa kọ́ṣọ́ wọn we know nothing torí àfarabalẹ̀ ká wọnú wọn even in Germany tó bá ṣẹ̀ṣẹ̀ dé tó tó tó ṣe kìíní wọ́n á send ẹ lọ sí school kó lọ kọ́ èdè àṣà àti ṣé wọn gbogbo oríṣiríṣi ibi tó wà important wọn á mú ẹ lọ ẹ̀yin tẹ bá wà ní Germany tẹ mọ̀ nǹkan tí mo sọ you can as well uh, let us know through your comments tó jẹ́ sí wípé Yorùbá nìkọ́kọ́ ló burú jù nínú ayé má jẹ́ káwa máa sọ ní gbogbo ìgbà kó dáa tí ẹ̀yà míì bá ń gbọ́ kínní all the time tá a bá ń wára wa tá à ń gbéra wa aṣọ́lẹ̀ tá à ń tu kẹ̀lẹ̀bẹ̀ síra wa lára tá a bá ti wá dá wà ní public tá a bá ti wá wà lórí kínní ká máa sọ pé hmm, mi ní ṣọ́ọ̀ṣì ẹ má jẹ́ a máa ṣe yẹn kó dáa ẹ kó máa dáa kó síbi tó fẹ́ gbé wa dé kò sí rèsì kan tó wà nínú ayé tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ lára àbí kò yé wa fingers are not equal àwọn nǹkan tí ní ilẹ̀ Yorùbá táwa máa gbà táà gbé pàtàkì tó máa ṣẹlẹ̀ tá kàn máa gbójú kúrò bẹ̀ ó lè jẹ́ pé èèwọ̀ wọ́n ní kíní kan èèwọ̀ bòmíì ó lè jẹ́ ní rèsì míì tógun tógun tógun tógun ní tá a bá dẹ̀ wọ inú àwọn rèsì míì ìwà táwọn gan ń wù ó burú jáì ju ti yorùbá lọ ṣé ni mo kàn mọ̀ wípé kò sí rèsì kan tó wà lé ayé tí ò ní tiẹ̀ lára ìbáàjọ òyìnbó green red blue be it any colour or race ẹ má jẹ́ kí àwa yorùbá ká máa fẹnu ṣáátà ara wa ká máa fẹnu ṣáátà ìran tá a ti jáde torí situation tá a bára wa kò dáa adẹ̀ẹ́fẹ́ káwọn other people kí wọ́n máa believe nínú wa adẹ̀ẹ́fẹ́nú ba yé ara wa jẹ́ àfẹnú ba ìrèsì wa jẹ́ wàá máa gbọ́ mi sí èmi kẹ̀ ọlọ́run má jẹ́ mi ṣe yorùbá o mo lè má sọ yorùbá o ah yorùbá ló burú jù ní ẹ̀yà tó wà láyé yorùbá ló ṣe kíní lóòótọ́ tí àwọn kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ ó lè dùn wá ká sọ ṣùgbọ́n ẹ má jẹ́ ká dúró lórí ìyẹn kó jẹ́ pé orin ta máa máa kọ́ ọ̀dẹ̀ta nìyẹn tí èèyàn bá ń sọ ní gbogbo ìgbà yorùbá ò dáa yorùbá ò dáa ìwọ gan tó ń sọ ṣó o dáa ni yorùbá ló ní ká fẹnu tẹ́ńbẹ́lú ìkan bẹ́ẹ̀ ni òótọ́ ló sọ ò parọ́ jọ ọmọ bí ìwọ tó sọ ṣé ò ti fẹnu tẹ́ńbẹ́lú nǹkan àìmọye yorùbá ló bá tèèyàn jẹ́ jù ìwọ náà ṣé ò ti bá tèèyàn jẹ́ rí nígbà kan tá gbogbo nǹkan tá a bá ń kàn dẹ́mi pé yorùbá ń ṣe máa rántí pé ìwọ gọgọ ìwọ ó kọ́ jẹ́ nọ́mbà wọn nínú rẹ́ẹ̀sì ní nínú ilẹ̀ yorùbá kó o lè máa mọ nǹkan tó máa sọ nípa ìran ẹ̀ hmm? èèyàn tí àdẹ̀ ti gbogbo àwọn other country tí wọ́n ti ṣe dáadáa tó ti wà òkè tó jẹ́ pé nǹkan tó ṣe tán ṣe dáadáa lókè là ń rí tí wọ́n jẹ́ à close mọ́ wọn àwọ̀ wọn dì ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń wọ́ láàrin wọn sàlẹ̀ tó jẹ́ pé lè tó da tó gbé síta yẹn là ń rí ẹ má jẹ́ ká máa jẹ́ pé yẹn la máa gbàgbé sórí ta máa máa wà proud of God bless America for real God bless Nigeria God bless all over the whole world àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn but ṣé situation tó ṣẹlẹ̀ ní Amẹ́ríkà ní àsìkò yìí báyìí ṣé kò kò kò kò kò lágbára ṣé kò lẹ́tìkẹ́ ó lẹ́tìkẹ́ oh everybody ló wà disappointed many things are going on in US as well ẹ̀yin tẹ́ bá sọ pé yí Yorùbá ò láyé kò ní ẹnu wa ò kù ṣẹ́nu wọn náà kò ṣebí president kan ló jẹ tó takú tó lòwò ní lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin náà wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta kí wá ni mo wá ń tẹ̀ láti sọ ẹ̀yin èèyàn mi ẹ̀yin ìran Yorùbá ẹ jẹ́ ká foríjì statement tí Ọmọyẹlé Sowore sọ wípé òun ò kì í ṣe ara wa Yorùbá ẹ jọ̀ọ́ èmi wá bẹ̀ wá lẹ́ni ni omi ìwá pàṣẹ fún wa torí mi ilé pàṣẹ fún yín èmi wá tọrọ ni mo wá bẹ̀bẹ̀ nítorí Ọmọyẹlé Sowore torí pé abiyamọ lèmi náà ẹ jẹ́ ẹ jẹ́ ká tiẹ̀ wo gbogbo ìyà tí wọ́n ti fi jẹ ọmọkùnrin àgàgà ẹ jẹ́ ká wo ọjọ́ kan ìjọ́ yẹn lásán ṣì máa ń rìn bẹ́ẹ̀ lórí mi was it not last year nígbà tó ń gbé lọ sí court ẹ wo bí wọ́n ṣe nà án mọ́ court ní ọjọ́ yẹn níìsì yẹn ń go viral káàkiri pé àwọn èèyàn wọ́n pè mí gan ni ní pé à ṣé wọrẹ tó wà ní kọ̀tán náà yìí wọ́n ti yìn jẹ́ ẹ̀fẹ̀ ti ṣe kinní kan oníwẹ̀ ẹ jẹ́ ká máa wò nǹkan tó máa ṣẹlẹ̀ àbí kò yé yín báyìí mo dé padà wá realize pẹ̀lú ẹnu ìgbà tá a fẹ́ náà ọ̀rọ̀ ṣówọrẹ yìí a lot of people ni wọ́n pè i came to realize pé ṣówọrẹ ní fans o ah ó ní followers ìbàjẹ́ èmi á kàn sọ òtítọ́ mi ní parọ́ fún wa ṣe rí followers tí Ṣòwòrẹ́ ni àwa Yorùbá agitation yìí àti ní àpọ̀ kí la dẹ̀ ń pè ní ìfẹ́ tí àbá fi ààyè gbà wọ́n tá à ń dúró lórí àṣìṣe wọn èmi ò ní pé kẹjẹ ká ṣe pẹ̀lú ojú ayé pé káwọn tó àwọn followers wọn kọ́ lè support wa rárá mo fẹ́ kẹjẹ ká ṣe ká fi máa lé a good example fáwọn tó ń bọ̀ ni àwọn tí wọn ti bìlíìfù nínú wa kí wọn lè ní ìgbàgbọ́ nínú wa wípé àwa ò tẹ ẹnìkankan nù àwa ò sọ pé àwa kan báyìí nìkan ni àwa ta fẹ́ jẹ́ yorùbá gbogbo ilẹ̀ yorùbá nílé lókunlé àtàwọn tó ti lọ lọ́dún tó ti pẹ́ tí wọn ò dálé mọ̀ tí wọ́n dẹ̀ ti mọ̀ tú orúkọ wọn tó ti mọ̀ ìpérèsì wọn yorùbá ni nàìjíríà dẹ̀ ló wà gbogbo wọn la fẹ́ kó papọ̀ báwo la ṣe fẹ́ kó gbogbo àwọn wọ̀nyí papọ̀ nígbà tí àbá ní àmójú kúrò àmétí kúrò àti àmúkọ̀ kúrò kàjẹ́kẹ́gbé òrègbè kàjẹ́kẹ́gbé òrègbè ìyá Àkẹ́sọ̀wọ́rẹ̀ tó bá jẹ́ pé torí owó náà ní pé gbogbo ìgbà tó bá ti gbé àbí tó bá nà àbí tẹ́lẹ̀ tí bá ṣẹlẹ̀ sí there is huge amount according to many people tó ṣe sọ wípé ó wọnú àkáǹtì ẹ jọ mo wá bẹ̀ wá ni tí huge amount ti bá wọnú àkáǹtì ẹ̀ náà ẹ jọ tó wá lówó náà nà báyìí because wọ́n restrict ẹ̀ wọ́n ti gba passport ẹ̀ lọ́wọ́ ẹ̀ Ọmọyẹlé Sowore mo believe pé American citizen ni tó lè jẹ́ wípé àwọn US gan ojú wọn báyìí wọ́n ràn mọ́ tó jẹ́ pé ìjọba Nàìjíríà wọn àwọn kò ní fẹ́ ṣẹ̀sìn bẹ́ẹ̀ yẹn ni wọ́n á fi bẹ̀rẹ̀ ní Nàìjíríà wọ́n bá lọ ṣe anything stupid pẹ̀lú ọmọ Yẹlé Sowore ẹ jẹ́ ká máa wò ó a dẹ̀ ti gbé pé àwọn baálẹ̀ kan náà ti ń dìde ní nàìjíríà tó ti ń gbá nàìjíríà tó ti ń gbá gọ́ọ̀mẹ̀ntì wa ní lẹ́tà pé if anything ṣẹlẹ̀ sí Sowore à wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ rí ìbínú yorùbá kí la wá ń wí kí là ń sọ tí a bá lè dìde kàkàkà sọ̀rọ̀ kí gbogbo wa pariwo ẹ jẹ́ ká pariwo yẹn fún kò jẹ́ dandan kó wá sọ níta pé ókè o ti ṣe yorùbá ṣùgbọ́n àwa mọ̀ wípé yorùbá ni ẹ́ tó o bá tiẹ̀ wo tiẹ̀ ìyàwó tó o fẹ́ kọ́ ṣe bọ́pọ̀ èkìtì ni bí o tiẹ̀ jẹ́kìtì ó lè wá láti ọ̀ṣun ó lè wá láti lagos state ó lè wá láti ọ̀yọ́ state ó lè wá láti ondo state yorùbá ṣáà ni àtàwọn ọmọ tó bí tó bá jẹ́ torí ìyẹn ẹ jẹ́ ká ṣe torí ti ìyẹn ẹ jẹ́ ká bá Ọmọyẹlé Sowore ká bá pariwo síta ká fọn rere fáyé ẹ jẹ́ ká gbógun ti ìjọba Nàìjíríà for how long ni wọ́n fi fẹ́ máa kọwọ́ náà fi fẹ́ máa gbé wa dè tó jẹ́ pé anybody tó bá jẹ́ akíkanjú ṣẹ́yìn náà dẹ̀ mọ̀ ẹ̀yìn ìran mi pé ìran Yorùbá ni wọ́n ètì jù ní Nàìjíríà tó bá ní ìran both the international community eh, àti anything anywhere we Yorùbá race àwa ni wọ́n èkì jù ní nàìjíríà ìdí tó fi rí bẹ́ẹ̀ èmi ò mọ̀ mo kàn mọ̀ wípé àwa gangan ni ìran tí ọmọ núà bí tí à ń pè ní ọmọlúàbí torí wípé ó máa ń dùn mí àwọn nǹkan tí ọlọ́run jogún fún wa àwa gan ò mọyì àmọyì ara wa òun ló jẹ́ kí àwọn pípù yìí àwọn nǹkan táwa gan ò rí tá a discover àwọn discover ẹ àwọn discover lára wa náà ṣe ń gbógun tì wá tó bá wá rí bẹ́ẹ̀ ṣé tí àwọn pípì nígbà tí gbogbo wa ti jọmọ̀ pé wọ́n láìkí wa wọ́n gbógun ti wa gbogbo nǹkan tí àwọn kàbá à ń ṣe léyìí àwọn wo náà support wọn ṣé international community ò sí ń bẹ̀ ni àwọn gbogbo ni brain behind all these things àwọn gangan ni tó bá ń gbọ́ òun ṣe mí òun gbà mí a ti ṣe dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tí ń gba ni ó jàre láàárín wọn ìjà ń lọ lọ́wọ́ kí ló dé gan tí wọ́n ran kankan mọ́ nàìjíríà kí ló dé gan tí àwọn international community tí wọ́n tí wọ́n ran kankan mọ́ Africa mo rò wípé àsìkò ti tó fún àwọn African leaders in general láti pe àrò àti ọ̀dọ̀fin inú yín kẹ́tì ẹ̀ jẹ́ kí orí yín pé wọ́n sàkọ̀rọ̀ kẹ́tì ẹ̀ ṣe normal ìjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ìlú Áfíríkà táwa àgọ́ tá a jẹ́ Áfíríkà tá a mọ ilẹ̀ yẹn Ọlọ́run jogún nǹkan síbẹ̀ ṣùgbọ́n àwa tó dá síbẹ̀ ó káwọ́ ó mà nífẹ̀ẹ́ wa yàtọ̀ ó fi gbogbo nǹkan tá a fẹ́ tá a rọ̀ wá lọ́rùn tá a fi ṣẹlẹ̀ ayé tá a fi gbélé ayé ìrọ̀rùn gbogbo ẹ̀ lọ́lọ́run mi dá sí áfíríkà ṣùgbọ́n àwa gan tá a jẹ́ african people àmọye ẹ̀ ìdí rèé táwọn òyìnbó nǹkan táwọn ò ní ìjẹ́ ìjẹ́ mọ̀ pé gbogbo àwọn aṣọ wíìgì gbogbo everything handphone handset tí gbogbo wa fẹ́ tara wa lé lórílẹ̀ ní and so many things gbogbo nǹkan tí wọ́n lò tán fi build àwọn kìíní áfíríkà náà ti wá ń kọ́ ní ilẹ̀ nàìjíríà ìmọye tán wá ń kó ń àwa tá a dẹ̀ ní wàláì àmọ́ àmọ́ yìí tó bá ti wá ko tó fún àwọn leaders wa ní just a token wàláì nǹkan tó ń ṣe wọ́n ó ti parẹ́ òun làwa ṣe ń fìkanra mọ́ èmi ẹ̀sìn ṣé tí mo ṣe máa ń fìkanra mọ́ àwọn ọba yẹn tó bá ta bá sọ̀rọ̀ dé àsìkò ọ̀wọ̀dọ̀ wọn torí pé leader ni yín àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ lọ ṣe aṣojú wa bẹ̀ tí ẹ̀ bá ṣe àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ sọ tẹ́ ẹ bá sọ á padà sọ fún yín náà àbí kò yẹ yín bọ̀ ṣé àwọn nìkan ni ṣá kò wá ṣe àwọn nìkan àwọn politicians wa náà tó bá minus ọ̀rọ̀ politicians kúrò nínú ọ̀rọ̀ ilẹ̀ tó wà lẹ̀ yìí ilé ayé á rọrùn fún wa láti gbé kí wá ní ìdí atótónu mi gbogbo ẹ̀yin ìran yorùbá mi ìfọ́ọ̀sì ni mo kàn ń bẹ̀ yín ni ó ṣèṣíwájú lè ní ó tún lè ṣẹ̀sẹ́yìn ó ṣèṣọ́dọ̀ Ọmọyẹlé Sowore lọ́la ó tún lè padà kó ṣèṣọ́dọ̀ wa náà ilé ayé yẹ jẹ́ ká máa rántí pé ó ròlò ó yí ó yí ó yí ibi tó bá yí sí wo tó bá yí kàn wá náà ọlọ́run má jẹ́ kí burúkú kó yí kàn wá nǹkan ẹyọ kan ni mo kàn fẹ́ kí gbogbo wa rò wípé láti ìgbà tọmọkùnrin ti bẹ̀rẹ̀ kínní àìmọye oríṣiríṣi ìyà tó ti jẹ àwọn míì sọ wípé ẹ ẹ prison tí wọ́n ti ọmọ yẹlé ṣòwòrẹ sí wípé prison olówó ni kò lè jẹ́ the same prison tí wọ́n fi àwọn tálákà sí tó jẹ́ wípé kìíní tá bá yẹ pé the same prison yẹn ni ọmọ yẹlé ṣòwòrẹ á ti keep short á ti ṣe kìíní kan àkúkú bá débẹ̀ ṣáà bá débẹ̀ ní ṣáà mọ́rú prison tó fi sí ni ṣé àmọ́rú kristi tó fi sí ni a gbọ́ nínú níìsì pé wọ́n fẹ́ poison nígbà kan oríṣiríṣi ló ń ṣe fún ọ̀dà náà èyí tó tún ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sìn nígbà téèyàn lọ fún protest lásán tẹ mú wọn tẹ ra wọn gbá ẹ wá tún gbé wọn lọ ní sòsè ó prison wọ́n gbé wọn lọ court ẹ reject bail ìgbà tó tún yá tẹ́tún fẹ́ lọ ṣe kíní ẹ̀kọ́ àkókò sí lọ́wọ́ ẹ gbé sínú ṣé black maria àbí kí náà máa ń gbé wọn kiri tó fi gbé lẹ́wọ̀n ṣé lẹ́wọ̀n ni ṣòwò mọ́mọ́díẹ ṣé criminal ni Ọmọyẹlé Sowore ni ṣé tẹrọrìsì ni Ọmọyẹlé Sowore ni kí ni Ọmọyẹlé Sowore ṣe ó ní kẹ́ ẹ dìde òun fẹ́ wọn Nàìjíríà òun tẹ ẹ sọ pé wọn Nàìjíríà òun sì ń bìlífì pé wọn Nàìjíríà pé Nàìjíríà sì lè tutù èmi kàn dẹ̀ mọ̀ wípé wọ́n gbé Ọmọyẹlé Sowore kọ́tẹ̀ wá sẹ́kọ̀ọ́ tẹ̀ wá dalé mi láì tiẹ̀ fún Ọmọyẹlé Sowore ó yá àfi orí àpẹẹrẹ yìí jìn a fẹ́ kó become the next president of Nigeria ṣọmọ Ọmọyẹlé Ṣówọlé ṣó lè rí ṣe ni wọn ò ní jẹ́ ó rí ṣe wọ́n ṣe pé kò ní ọgbọ́n ìmọ̀ àti òye tó máa fi ṣe ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí àyè yẹn ó yẹ sílẹ̀ wọn ò ní fún ní àǹfààní yẹn kó ṣe é àti wípé gan pàápàá kò sí nǹkan tó ń jẹ́ wọn Nàìjíríà kí lèmi ń sọ wípé àwọn ò gbàgbọ́ nínú wọn Nàìjíríà ṣùgbọ́n pé wọ́n tì í mọ́ ẹ̀wọ̀n ẹ jẹ́ ká bá fẹnu sí i ẹ jẹ́ ká bá pariwo síta ọmọ yorùbá ni tóun bá sọ pé òun ṣe yorùbá yorùbá ni ẹ jẹ́ ká dìde fún bó jẹ́ yíbò náà nǹkan àjọ dìde náà ni lórí ọ̀rọ̀ wọn pé yá rárá kò pọ́síbù kò pọ́síbù ìyálẹ̀ kan fi ń jẹ àwọn ẹni yìí ẹ má fìyà yẹn jẹ mọ́ ẹ jẹ́ kí gbogbo wa gbé ọ̀rọ̀ ẹ̀ ká gbé ká bá sọ̀rọ̀ yẹn kí gọ́fìmẹ̀ntì wa káyé wọn lu ká sọ fún wọn pé kò ń ṣe gbogbo nǹkan tó bá ti pè yín nílẹ̀ ayé lẹ́hùn máa force lé wa lára because bí Nigeria government ṣe rí nìyẹn ẹ̀yin Nigerians àgàgà ẹ̀yin tẹ̀sí wà nílùú Nigeria kí ló ṣe yín gangan kí ló ṣe yín gangan kí ló ṣẹlẹ̀ gangan kí ni problem ibo ni wàhálà wà ẹ jẹ́ sọ fún yín à ń lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ ń gbàwẹ̀ àgbàkú ẹ̀ ń lọ sórí òkè òun kọ́ lọ̀rọ̀ situation tó wà ní Nàìjíríà yìí o ọ̀rọ̀ ká ẹ stand on your feet kẹ́ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni can't you see pé Nigeria government bí ìgbà tí wọ́n mọ̀ mọ̀ frustrate yín wọ́n ń sun yín kàn pé kẹ́ ẹ react ẹ kọ̀ ẹ react ok ẹ jẹ́ fi hàn ara nǹkan tó yẹ kẹ́ ẹ fi react máa fi hàn yín nísìn hmm. gbogbo nǹkan kọ́ ni gbogbo yín á máa ṣe bí dìdìrìn gbogbo nǹkan kọ́ lẹ máa máa fi bẹ̀rù fine wọ́n á pààyàn wọ́n á pààyàn òótọ́ nìyí ẹ má sọ ẹ má sọ ẹ má bọ̀ nàìjíríà kó wá ṣe kí ni kó wá kó wá gba kó wá kó wá lídìí wa kò sí wàhálà ṣèbẹ́ yìí lẹ nàìjíríà ẹ̀yin náà kidnap ẹ̀yin náà gé lórí tán gé lápá tán gé lẹ́sẹ̀ ẹ kò sí wàhálà mò ń bọ̀. Mm-hmm. kí àwọn nípa kíní níní wọn tí wọ́n náà ṣe yìí ni mo fẹ́ sọ ọ́ kẹ́ ẹ lè mọ̀ pé wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe cherry neem kíní ni mo ti fẹ́ kà fún yín punch NIMC worker suspend strike kínní ó dẹ̀ ti tọ́jọ́ mẹ́ta tí wọ́n ti ń ṣe tí gọ́ọ̀mẹ̀ntì ti sọ pé kọ́ lọ́ọ́ máa rẹ́gísítà sim card kọ́ lọ́ọ́ máa rẹ́gísítà gbogbo àwọn kínní wọ̀nyí ṣé rí kínní tí wọ́n sọ pé kọ́ lọ́ọ́ máa rẹ́gísítà tí wọ́n ò bá rẹ́gísítà níní ẹ̀ wọ́n máa block káàdì ẹ̀ ẹ̀yin èèyàn mi ta ni wọ́n halẹ̀ mọ́ ṣé nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ya wèrè ni ṣé wọ́n ya wèrè ní nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ni ṣé ìfun yín ti lọ ni torí tí ìfun yín ò bá lọ wẹ́ẹ̀ tẹ́ṣí máa ẹ kàn déédé sùn ẹ kàn déédé jí kò kí sí notification ẹ kì í ní iná fla tẹ bá t'es sùn tẹ jí tẹ kàn déédé rí pé kinní yìí on m'a fait gbà bíi et máa favour government ẹ̀yin fúnra yín kò ní favour àwọn citizen bọ̀ á favour yín ẹ níwèé pé notice tẹ máa fún àwọn citizen ó ti máa short jù ẹ kàn déédéé gbé nǹkan jáde lẹ́nu ẹ dẹ̀ fi máa fún wọn pé within a month o ẹ ní láti ṣe kinní àìṣe báyìí kinní kan ló máa ṣe kinní kan bẹ́ẹ̀ ṣe déédéé gbé kinní lọ́ọ̀ ìjáde nìyẹn tẹbi kóníkálukú lọ máa rẹ́gísítà tó o bá rẹ́gísítà ẹ wọ́n máa blọọkì àkáǹtì ẹ tó o bá tó rẹ́gísítà àwọn kan tó ní tó o bá rẹ́gísítà ẹ sì tó bá fẹ́ ṣe plate number wọn ò ní ṣe fún ẹ by forcing people to do everything that pleases you. ẹ ẹ fẹ́ blọọkì card gbogbo ọ̀nà lẹ́ṣà ń gbà nísìnyí lẹ́yìn ìgbà tẹ́ bà owó jẹ́ exchange rate tẹ́ bà náírà jẹ́ tí náírà kò ní kò níyì mọ́ fine fún àwa tá a wà ní diaspora ó pè wá tá a bá fẹ́ fowó ránṣẹ́ sílé now àwọn tó wà nílé ṣó pè wọn kò sí iṣẹ́ kò sí ìkankan now ẹ ba gbogbo owó yẹn jẹ́ ẹ tún yẹ ẹ tún lọ bá àwọn Western Union gbogbo wọn MoneyGram gbogbo everything ẹ block ẹ ẹ jẹ́ kí wọ́n rí owó fi ránṣẹ́ sí Nàìjíríà mọ́ nǹkan tí ẹ̀yin federal government tẹ́ ẹ fẹ́ dá sílẹ̀ tẹ́ ẹ dẹ̀ ń dá sílẹ̀ yìí tí ẹ̀yin tẹ́ ẹ wà ní nàìjíríà tẹ́ ẹ bá lè dìde God bless you tí ẹ bá lè dìde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́tì ẹ máa challenge wọn especially ẹ̀yin youth you have power fine ní nǹkan tó ṣẹlẹ̀ ní last year they did it purposely láti fi lè scare ẹ̀yin náà ni scare everybody torí ká má lè dìde fún right yín kí ni wọ́n pè ní democracy nígbà tẹ́ ẹ̀ bá ní freedom of speech tí ẹ̀ ní freedom kankan kí ni wọ́n pè kí ni ó dé ti ìdí tí mo fi máa ń sọ wípé àwọn àgbààgbà gbogbo wọn pátápátá kí ló dé tó jẹ́ wípé ẹ̀ láàánú àwọn ènìyàn lójú ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ jẹ́ politician bá wo Nigeria of today àwọn politicians at not only politicians all the leaders in Nigeria wọ́n ti bá ilẹ̀ Yorùbá jẹ́ débi mo nílẹ̀ Yorùbá ilẹ̀ Nigeria gbogbo everything débi wípé lẹ́ni báyìí àwátàwà labroad wọ́n sọ wá dàbí aláìmọ̀ọ́ṣe ni tó jẹ́ sí wípé thirty days make a penny. púpọ̀ nínú wa ìwọ̀nba owó tó bá dẹ̀ fún ẹ iṣẹ́ tó bá ṣe tó bá fún ẹ ibẹ̀ ló ti máa san bills ẹ ibẹ̀ ló ti máa fi ránṣẹ́ sílé àti gbogbo ẹ̀ ibo gan ni nígbà tẹ́ bá máa ta ilẹ̀ one plot of land ní Lagos state ní Lagos state lásán lérí nísìnyí báyìí ẹ máa rí one plot of land as hundred million gbogbo nǹkan tẹ bá fẹ́ ṣe million million two hundred and fifty million five hundred million seven hundred and kìíní kan million ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ individual person wo mélòó gan ló lè rí owó yẹn gbé kalẹ̀ ra àwọn property yẹn is all these leaders ìsáyédà kó jẹ́ àwọn pásítọ̀ yẹn àwọn pásítọ̀ púpọ̀ nínú kó ṣe gbogbo pásítọ̀ so tí bá sọ àwọn pásítọ̀ yẹn ẹ ti mọ orúkọ ẹ ti mọ àwọn tí mò ń sọ àwọn tó jẹ́ pé ìtọ́lọ́run mi fi kẹ́yìn làwọn fi ṣáájú almost all the land tó wà ní gbogbo area abẹ̀yẹ gbogbo wọ́n ti rà á tán wọ́n ti wá wọ́n á ra gbogbo kìíní yẹn ní cheaper price wọ́n á rà á ní acres of land wọ́n á wá máa tà lówó gọbọi gọbọi bẹ́ẹ̀ ni building náà àwọn politicians àwọn náà rà á tẹ bá rí mansion ẹ kàn rí àwọn building ní àìmọye building ní Lagos state tó yẹ pé wọ́n ń gbé bẹ̀ tẹ bá dẹ̀ rí inú tẹ bá rí building yẹn tẹ bá rí bó ṣe kọ́ mansion a kò wá bẹ́ẹ̀ just like that wọ́n kàn rà síbẹ̀ wọn ò mọ nǹkan tó fẹ́ fowó ṣe tí àwọn politicians gbogbo àwọn leaders nàìjíríà tí wọn ò bá máa wọ wèrè ǹjẹ́ ìlú tí ò ti sí owó kò sí oúnjẹ kò sí kankan ẹ̀ ń gbé owó ẹ lọ ń gbé pamọ́ ẹ̀ ń gbé sínú sókèwé ẹ̀ ń sin owó sínú burial ground nígbà tí wọn ò tún fi àyè gbà yín mọ́ láti máa ṣe money laundering lọ títí bíi ti tẹ́lẹ̀ mọ́ orí gbogbo yín orí yín ti wá gbálẹ̀ ẹ̀ mọ̀ nǹkan tó yẹ kẹ́ fowó ṣe mọ́ owó tó yẹ kẹ́ rìlíìsì kẹ́ fi ṣe nǹkan tó yẹ kọ́ fi ṣe ẹ máa gbọ́ mi ẹ̀yin èèyàn mi kẹ́ ẹ máa lẹ àwọ́dù kọ́ńtrátì fún yàn ẹ àwọ́dù kọ́ńtrátì títì pé kọ́ ṣe títì ọ lọ ń pe àbókí àbókí ló lọ fi àwọn kíni thirty litres keg àbí fifty litres wọ́n lọ fi ń pọnmi tán fi ń da ọ̀dà títì ẹ dẹ̀ lẹ àlókèétì ẹ ẹ kọ́ńtrátì yẹn fún èèyàn kan ìdí tó dẹ̀ ṣe máa ń rí bẹ́ẹ̀ ni wípé lóòótọ́ náà máa sọ pé wọ́n gbé owó yẹn wọ́n gbé contract yẹn fún yàn ṣùgbọ́n half of owó tí wọ́n náà gbé fún wọn tẹ́ ẹ rí tí wọ́n sọ yẹn àwọn gan ti pè mọ́ra wọn látọ̀dọ̀ chief akatan general látọ̀dọ̀ akatan general ẹ̀ ti máa bẹ̀rẹ̀ sí ní náwó eléyìí agbátí ẹ̀tọ́ wọn agbátí èèyàn tó àwọ́ọ̀dù contract gan gọ́vnà tó àwọ́ọ̀dù ó níye percentage tó máa fún commissioner for works agbátí ẹ̀ chief of staff agbátí ẹ̀ by the time tó bá máa wá kú tó bá máa iye tó máa wá kú sọ́wọ́ contractor òun náà adẹ́fẹ́ gain a fẹ́ jẹ èrè àjẹpajúdé àbí kò yẹ yín òun náà á kúkú wá fún iyì tó wà lọ́wọ́ á pín sí méjì àbí kó tiẹ̀ dá sí mẹ́ta á kó ọ̀nà méjì iye ẹ̀kan tó kù òun ló máa mánéjì ṣe ọ̀nà ẹ̀dẹ̀ kí ọ̀nà yẹn kó dáa ṣé ti rí pé many things ló ti wọ́n ní nàìjíríà these are the things tí à ń sọ pé kò sí nǹkan tó lè situation tó wà nàìjíríà tó lè kí nàìjíríà ṣe mú ju pé kéèyàn àtẹ̀mí ká jọ fọwọ́sowọ́pọ̀ tá a bá máa fọwọ́sowọ́pọ̀ a need ìfẹ́ a ní láti fi ìfẹ́ gbilẹ̀ a ní láti fi ìfẹ́ gbara wa láyè lára àwọn tí wọ́n ṣe ń bú wa lẹ́nu tó ń gbógun tiwa àti ìrógun o gbogbo wa ta ṣe ń sọ̀rọ̀ yorùbá agitation yìí ṣé mọ̀ pé àti ìrí ìdojúkọ kankan di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ because wọ́n sì bìlíìfì pàjá ló ń gbó wọ́n sì bìlífù wá pé ẹ̀fìn wọn lé ajá ló ń gbó tó bá yá àmọ́ yorùbá tó bá yá sí yìí ó máa rẹ̀ wọ́n á sún wọn ẹ wò ó tó bá tó stage kan tán rí tán rò pé ó yẹ kó ti sú wa tí ò sú wa tàdé ṣe lọ bẹ́ẹ̀ ẹ máa rí ogun yẹn á wá dìde wá wá bẹ̀rẹ̀ sí ní gbé ogun tiwa ọ̀nà tó fi máa gbé ogun yẹn wá àti ìmọ̀ lóòótọ́ wọ́n ti ń ṣe nínú kí ni àwọn nǹkan tó ti ń ṣe nínú yẹn wọ́n ti ń gbé àwọn èèyàn wọn dìde wọ́n ti ń fún wọn lówó láti wọ àárín wa láti máa pretend láti darapọ̀ mọ́ wa bí ìkan lára wa tó dẹ̀ jẹ́ pé àwọn náà ń ṣiṣẹ́ fún ẹjọ́ báwo lẹ́yìn àtẹ̀mí ṣe fẹ́ dẹ́rú àwọn èèyàn báyìí mọ́ ẹ bá lọ meeting á wà bẹ́ẹ̀ wọ́n wà very very active mi sọ pé púpọ̀ wọ́n pọ̀ wọ́n ti wà lórí social media o àwọn èèyàn dẹ̀ ti já sí tó bá ní kán dáwó gan wọn á dáwó kò sí ìkan tí wọn kì í ṣe ṣùgbọ́n gbogbo information tó wà nù kínní yẹn wọ́n máa lọ fún wọn ní pépà ó wà lára àkọ́tà lè ṣe sọ pé mi ò ṣe meeting mi ì ṣe group àbí kò yẹ yín báyìí bọ ìyẹn ò ní ìpè kán má máa ṣe group group ní láti máa lọ bọ àwọn tó ń ṣe group ṣé àti ẹ̀mọ́ torí nǹkan tá a ṣe dá group sílẹ̀ ẹ má jẹ́ kó jẹ́ wípé ìjà ipò I want to become a chairman èmi ni mo fẹ́ jẹ this èmi mo fẹ́ jẹ that tó bá dá gangan tá a bá dá group sílẹ̀ ẹ má jẹ́ kó ní leader kẹ́ ẹ lè tètè débi tí ẹ lọ kó ní kálukú we are equal ẹ make it equal which is ìwọlé sọ̀rọ̀ kẹ́mi sọ̀rọ̀ ká dẹ̀ fi àyè gbára wa ìfẹ́ ló ṣe pàtàkì ibi tí ìfẹ́ bá wà kò sí nǹkan tí ò ní lè ṣeé ṣe kó wípé a ní ìfẹ́ àfìfẹ́ hàn síra wa kò míì pé à ní ṣẹra wa a máa ṣẹra wa ṣùgbọ́n torí ìfẹ́ tó wà bẹ́ẹ̀ a máa gbé dúkúrò bẹ́ẹ̀ pé ìgbà tí ẹ̀yà mi ṣẹ̀ mí mo wá sanran ṣanṣan mọ́ wípé mi ì ní gbọ́ mi ì ní gbà ẹ̀yà mi ìdè ń ṣẹ̀ mí tí mo dẹ̀ ń gbójú kúrò bẹ́ẹ̀ tí mo tí mi tiẹ̀ ní tí mi tiẹ̀ ní sọ̀rọ̀ tí màá mójú kúrò bẹ́ẹ̀ kí ló dé táwa lè forgive ara wa ẹ jẹ́ forgive ọmọ yẹlé ṣó jàre ẹ jẹ́ agbójú kúrò lórí ọ̀rọ̀ pé ó sọ pé òun ṣe Yorùbá ìyẹn ò tó nǹkan kan kò tí ì tó bínú wa ó lè bí wa nínú wọ́n ní ọmọ ẹ̀yin náà yorùbá lẹ́dẹ̀ lọ́fẹ́ bọ ẹni ọmọ àlè là ń ṣẹ̀ ọmọ àlè ló ń rínú tí ò kì í bí ọmọ àlè náà tó ń bẹ̀ tí ò kì í gbà a kì í ṣe kankan nínú àwọn ọmọ àlè yẹn torí pé ọmọ ọkọ ògidì ọmọ ọkọ lẹ́yìn àti èmi ìran ọmọ aládé a kì í ṣe ọmọ àlè ṣùgbọ́n kò jẹ́ wípé àwọn kọ̀ọ̀kan wà láàárín wa tẹ̀mí fi máa ń pèdè yẹn tí mo fi máa ń pè wọ́n lọ́mọ àlè because tí wọn ò bá wùwà nígbà tí ọmọ ọkọ bá ń ṣe nǹkan tí ọmọ àlè ń ṣe a jẹ́ wípé ó ti darapọ̀ mọ́ àwọn ọmọ àlè nìyẹn ẹ jẹ́ ká dìde fún ọ̀rọ̀ Ṣòwòrẹ ẹ jẹ́ ká fa Ṣòwòrẹ mọ́ra ẹ jẹ́ ká fi ṣe a good example to every other sí pé it doesn't matter nǹkan tó bá nǹkan ti ṣe tẹ́lẹ̀ sí ilẹ̀ Yorùbá ò bá ti ṣẹ̀mí ò bá ti ṣe gbá kan sẹ́yìn kan ò bá ti ṣe kinní kan ǹjẹ́ already ní àsìkò yìí wípé situation tó wà nílẹ̀ nàìjíríà sì kò sí ọ̀nà àbáyọ fún nàìjíríà mọ́ oníkálukú ti ń kẹ́ ọ̀fọ̀ ti tẹ̀ sí gbẹ̀gìrì báyìí oníkálukú ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ̀ ju pé kẹ̀yìn àtẹ̀mí ẹ má jẹ́ afúra wa ní empty hope mọ́ ipe ènìyàn kan òun ló máa ṣe bí Tinubu yíhun náà tẹ́mi kàn mọ̀ pé kò síbi tí Tinubu lọ ẹ kàn fìyà jẹra yín ni ẹ kàn wéèsì táìmù yín ni mo dẹ̀ mọ̀ yín o púpọ̀ ẹ̀yin Yorùbá o gbogbo ẹ̀yin máa jó lọ mò ń wẹ̀yìn ẹ à bàbá wọ́n ròyìn yín Yorùbá ẹ kù ti yín <laughs> tó bá tàn ẹ́ o má tanra rẹ bàbá mo gbà. wọ́n ròyìn pé ní Bodinọn bẹ́ẹ̀ ṣe ń tò lọ bẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ṣé èèyàn tẹ́lẹ̀ lọ ń tò bá yẹn tẹ́ fẹ́ fi mítìn pa yẹn àtọba àtijòyè àtọmọ kékeré àtàgbàlagbà àtẹ̀yìn tẹ́ jẹ́ APC àtẹ̀yìn tẹ́ jẹ́ PDP gbogbo yín gbogbo yín lẹ̀ ń tò lọ́bẹ̀ kò sí nǹkan míì tẹ̀ ń torí ẹ̀ tó lọ́bẹ̀ owó ni hmm owó ni èmi ò tiẹ̀ dẹ̀ ní kẹ́ má gbowó yẹn lọ máa gbà because èṣù náà ni ó padà bá Tinubu náwó ẹ̀ ilẹ̀ onílẹ̀ tó o gbà àìmọye ilẹ̀ onílẹ̀ tó gbà lọ́wọ́ àwọn ọmọ onílẹ̀ èyí tẹ́ ẹ pa nínú wọn ẹ rì wọ́n mọ́lẹ̀ láàyè tẹ́ ẹ pa ẹ pa èyí tẹ́ ẹ tì sẹ́wọ̀n dèní tí wọn ò ṣe kéèsì ẹ̀tàn àbájọ́nà ẹ̀ síbẹ̀ yíẹ̀sì tó ti wà bẹ̀ èyí tẹ́ fògùnà fògùnà torí nǹkan wọn ẹ gbà lọ́wọ́ wọn ẹ sọ di titi yín ẹ wá tùtà ìmí ẹ sọ di property yín ẹ kọ́lé lé lórí ẹ ń ṣoríṣiríṣi gbogbo àwọn owó wọ̀nyí ó ti di dodo èṣù náà padà bá ọ̀nà Tinubu tó o wá rí tí èṣù bá wá bá ẹ ná gbogbo owó yẹn tó tó wá ó ti rò pé gbogbo nǹkan tó o ní láyé àti property àtowó kò lè tán hmm. ó mọ Ọlọ́run ó mọ Ọlọ́run tó o bá mọ Ọlọ́run ni wàá mọ̀ pé kò sí nǹkan tí èèyàn ní tí ẹ̀dá ní láyé tó tó gba ọlọ́run mi níṣẹ́jú kan láti parẹ́ gbogbo nǹkan tó gbójúlé kó lè ṣe kọ́kọ́ fún ẹ yorùbá gba gbogbo owó yẹn máa bá mi gbà ẹ mọ́ gbà á lọ ẹ gbà á délé dòwò torí Tinubu wọn àwọn ọba tó wá bẹ ẹ Ọ̀ṣun state ló ẹ yorùbá lọ́kàn àtàwọn aláìyé ẹ̀dá ó máa ń dùn mí gbà tó rí àwọn obìnrin kan lórí social media yìí tó ṣe máa máa pariwo jẹ́ fún òun ní Tinubu ló ẹ the only politicians ta ní nílẹ̀ Yorùbá títí dọ́dọ̀ àwọn Fúlàní yóò fú yóò fú ó kàn án ẹ̀pẹ́rẹ́ ni Fúlàní wo ṣé Fúlàní tó mọ̀ pé tó máa ń sọ pé èyí náà Yorùbá we are betrayers tó bá délẹ̀ léèní ẹ̀rọ pé ta náà kọ́kọ́ ń bọ̀ wá bá ẹ̀yìn yẹn gangan ni ọ̀tá Tinubu ẹ̀yin yẹn gógó ní ọ̀tá ilẹ̀ yorùbá irú ẹ̀yin báyìí tẹ́ bá ti ń sọ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu yín ẹ̀yin ni ẹ fẹ́ kí ilẹ̀ yorùbá kó gbérí ẹ̀yin lẹ fẹ́ kí a bọ́ nínú wàhálà tó wà nílẹ̀ kí ó má sí ọmọ ẹrú kankan nílẹ̀ yorùbá kí ara tu everybody because ìgbésí ayé ìnira lẹ́bíbọ̀dì ìgbé ara ní everybody awátàwà lábúrọ̀dù gan a lè fẹ̀dọ̀ lórí òróró ó wọ́n affect wa. ìgbà tí wọ́n fẹ́ regulate social media tí gbogbo wa pariwo wọ́n reduce ẹ̀ ó ṣe pé wọ́n ti jáwọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí ariwo tá a pa yẹn náà ni títorí ta lè rè kí wọ́n ṣe fẹ́ regulate social media especially torí àwa ta wà ní diaspora ni torí ọmọ yìí pé àwa là ń digbẹnusọ fún àwọn tó wà nàìjíríà àwọn tí nàìjíríà wọ́n ti fi ìyàpá wọn lórí bóyá wọ́n ti fi nǹkan mísì nǹkan fún wọn ni tí wọ́n ti jẹ tó ti ra wọ́n níyè tẹ́ ẹ bá wí hé yo Nigerians tó wà nínú nàìjíríà wà lẹ́ẹ̀ wọ́n mọ wizard á dẹ̀ máa yà lẹ́nu pé ṣé ẹni yìí mọ̀ nǹkan tẹ̀ ń sọ ṣá ẹ kò yé àwa o tá a tún gbàkíyèsí wọn sí náà wọn ẹ̀yin gan tẹ́ wá ń jà fún wọn yẹn náà fẹ́ dojú ìjà kọ pé kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ àwọn ni òní náà àwọn lè bí pa o àwọn ni òsè hospitality kò sí kankan o ibi tí wọ́n wà o everything wà ok àwa ni ò yẹ ká dá sí wọn káwọn máa gbé káwọn máa sọ pé kò kàn wá jàre àwa yẹn la wá fi ìfẹ́ hàn sí wọn tá a gbé sórí àwọn làwọn tó máa máa gbógun ti àwa kílíkí ló kàn yín tó o bá mọ̀ kó fẹ́ help wa máa bọ̀ ní nàìjíríà òun lèmi ṣe máa ń sọ wípé ẹ̀yin tẹ́ ní dára kó wá lead yín jọ ọmọ Yẹmí Sowore tó ti wà ní nàìjíríà tipẹ́tipẹ́ tó ti ń jẹ ìyá yín tó ní wọn nàìjíríà ló ń dìbò fún ẹ̀yin tí ẹlẹ́ẹ̀bìlíìfù nínú ọ̀rọ̀ yorùbá nation ọmọ Yẹmí Sowore tó lóun bìlíìfù in one nàìjíríà tó ń jìṣẹ́ tó ń jìyà tó ń ná ó ń lọ wọ́n fẹ́ gbé lọ sí kọ̀tì lásán wọ́n kó akọ́fù sí lọ́wọ́ bíi terrorist àfi bíi Boko Haram bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ terrorist ń walk freely on the streets of Nigeria bandits tí wọ́n kidnap àwọn èèyàn wọ́n walk freely nílẹ̀ Nigeria like a normal person àwọn Boko Haram wọ́n ṣe bó ṣe wù wọ́n wọ́n máa ń gbọ́ wọ́n yẹlé ṣó wọrẹ lọ kóòtù wọ́n máa fa kọ́ọ̀fù sí lọ́wọ́ ẹ wá wo iye police paro eh, police eh, kìíní tó tẹ̀lé lẹ́yìn tó ń tẹ̀lé lẹ́yìn lọ ẹ wá wo convoy ah, ah, mo ní mo wò ó mo wò ó pé ah, kí ló ṣẹlẹ̀ ṣó lè tó yẹn ni kí ló ṣẹlẹ̀ náà àwọn terrorist gógó ẹ lọ kó wọn ẹ sọ wọn dọmọ ẹ gbé wọn wọlé ẹ wá ṣòwò fídíò ẹ ra aṣọ ẹ kó aṣọ tuntun jàlámí àwọn ẹsẹ ẹ kó sí wọn lọ́rùn ẹ bá bìnrin wọn ẹ fún wọn ní best food ẹ fún wọn ẹ ẹ ẹ provide good life ẹ kó wọn lọ sí hospital wọn wọn ṣiṣẹ́ kan fún wọn wọn lòògùn fún wọn wọn ṣe gbogbo ẹ̀ fún wọn wọ́n wà ókè ẹ wá lẹ fẹ́ rehabilitate wọn ẹ fẹ́ ṣe kinní kan fún wọn ni ẹ fẹ́ sanwó dọmọ ṣùgbọ́n èèyàn tí ó jẹ́ a good citizen torí ó kàn sọ pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ò dáa àwọn fẹ́ ìgbésí ayé tó rọrùn fún nàìjíríà ẹ ní òun gangan ni terrorist ẹ̀yẹn lẹ kó àtọ̀fù sí lọ́wọ́ ìyẹn lẹ tì mọ́ prison èèyàn tó yẹ ká ẹ tì mọ́ prison ẹ gbé jáde ẹ lóun ẹ ti fojú fo àṣìṣe ẹ yọ tẹ́ ẹ bá lè fojú fo àṣìṣe terrorist tó pa àwọn èèyàn tó gé orí èèyàn dànù tó ṣe oríṣiríṣi tí wọ́n dá oríṣiríṣi wàhálà sílẹ̀ kí ló dé o kí ló wá ṣẹlẹ̀ gangan tí nàìjíríà gọọmenti ò lè forgive ọmọyẹlé ṣòwòrẹ́ ṣó pààyàn ní kò pààyàn kò lóun fẹ́ wá plan coup kò lóun fẹ́ attack ìjọba buhari kí wá ní wàhálà kí ló dé tẹ gbógun tì í kí ló dé tẹ fi terrorist àwọn terrorist tẹ fi wọn sílẹ̀ tẹ ń treat wọn bí ọmọ kidnappers wà ń bẹ gbogbo àwọn àjàalẹ̀ tí wọ́n discover ní nàìjíríà lé ní ẹjọ́ ẹgbà nítorí ọlọ́run ẹ̀yin ènìyàn míì ẹ̀yin ènìyàn mi ó yá o ẹgbẹ́lẹ̀. aláyélúwà àbálọ́wá àwọn ti mú èèyàn kidnapper eh, kan kidnap ló rẹsẹ̀ wọn lé palace mi báyìí o so military soldier is here with them pẹ̀lú àwọn vigilante tó send láti barak so wọ́n ti rí méjì nínú wọn wọ́n dẹ̀ confam pé they are kidnapper but ọ̀gá wọn bọ́ sá but wọ́n ṣàti rí àwọn ọmọ iṣẹ́ báyìí so àwọn military tó nìkan wọgbó lọ ti ń bọ̀ báyìí so màá pẹ́ màá pẹ́ dé meeting because mo fẹ́ kí OSRC kan cover ẹ̀ kan lè gbé news lálẹ́ ẹ̀ òbò ní kí n inform yín tí wọ́n bá sọ̀rọ̀ owó SRC Àkúrẹ́ ló ti ṣẹlẹ̀ Ondo state ẹ̀yin àwọn Fúlàní ló ti tọ́ ogun tí àwa Yorùbá náà ń gbé tira wa olóńlọ yẹn o bọ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwa náà ni à ń fi àyè sílẹ̀ fún àwọn kàbá wọ̀nyí àwọn Fúlàní láti wọlé sí wa lára àwa là ń ṣílẹ̀kùn wa sílẹ̀ gbogbo ibi tó yẹ ká tight àtight ẹ̀ ẹjọ́ tí àwọn bàbá sọ pé àwọn ò dá sí wa wọ́n nàìjíríà làwọn bìlíf tí wọ́n wá ojú ayé tí wọ́n lè rí láyéláyé ó dìgbà tí ẹ bá ṣe ẹ̀sìn tẹ́ ṣe lẹ́yàmọ́léyá àti Tinubu àti gbogbo ẹ̀yin tẹ́ support ẹ̀ tí ẹ bá di twenty twenty three tẹ́ rí pé kò sí election ẹ̀sìn dé ibi tẹ́ fẹ́ rú gbà àá fẹ́ mọ̀ nígbà yẹn because ní ilé nílẹ̀ Yorùbá lè ní kidnapping ni ẹ̀yin ènìyàn mi ẹ̀ ní sórí burúkú ẹjọ ẹ bá wa ṣí èso yìí ìdí ni wípé wọ́n ní lọ́dọ̀ wa ní south west wọ́n ti kidnap bí wèrè o wọ́n gbéyàn bàjẹ́ bàjẹ́ tí mo dẹ̀ máa pe àwọn èèyàn wọlé nísìn ipe kí wọ́n ṣàlàyé fún wa lára àwọn nǹkan lára bírọdà wa tó jẹ́ jagunjagun táwọn náà ń lọ káàkiri káàkiri nǹkan tójú wọn rí wọ́n kidnap àwọn èèyàn ẹmíà o gbogbo àwọn abúlé tó wà ní ilẹ̀ yorùbá tí ò súnmọ́ big big city nísìnyí gbogbo bẹ̀yẹn ni àwọn fúlàní wọ́n ti take over àwọn fíléèjì kan wà tó jẹ́ pé wọ́n ti lé àwọn tí wọ́n gbé inú fíléèjì yẹn tí wọ́n ju fídíò yẹn sí mi tí wọ́n àwọn tó ń gbé tó jẹ́ Yorùbá gangan àwọn ọmọ nílẹ̀ tí wọ́n gbé ní fíléèjì yẹn wọ́n ti lé wọn dànù kò sẹ́nibodì tó gbé bẹ̀ yẹn mọ́ ẹ jọ ṣé Yorùbá lè lọ ṣèyẹn ní north mo fẹ́ kẹ́ tún wo fídíò eléyìí náà. Right now you can see. People are the community, people are angry. The streets are para. The community is burning here. People are burning. Community is burning Yeah. State government needs to do something right now. Things are going on. People are angry. The youth are angry. The youth are angry. The youth are angry. Everybody is angry. Everything is just a massacre here. Another party of another lockdown again. This is another massacre happening right now at Kwara State, Ilesha Baruba, Kwara State, Ilesha Baruba. It's happening right now here. It's, it's happening right here. Even when they move to their quarters here, they are killing people. They are still uh, shooting people. Okay. So this is what is happening. It's a, it's a tragedy. People are. It's a massacre. It's a massacre massacre here, the state, the, the state government need to do something like The community is just a massacre, it's just a bond. Honestly, people are no sleeping in their house. They've killed our people, they've killed our people here, they are killing people. The military personnel the customs, the border, border patrol. This is, this is every, Nigeria. This is Nigeria. This is what Buhari brought Actually, for us. So, we are, oh. what, say they are closing right now, uh, say Please, we want the help of Nigerians to help us. Mm. This is Kora State. Please, Nigerian, please, we are begging you. Please, have, save our life. This, they have killed our brothers. Please, save our life. This is please. what Buhari wanted, though. He wants people to this die. This is Kora State. This is Baruti. This is Baruti. This is Baruti. This is Baruti border. Baruti Soldiers are killing people here. Soldiers are killing. They killed almost five people right now here. Please, help us people here. Please. Chetty ti rí báyìí? Kí lè mú situation tí méjì tá That is Quara. On ń ṣẹlẹ̀ ní Kwara. Ìyẹn òun ṣẹ̀wé pé tá a bá dẹ̀ máa sọ kínní lọ, ìdí tá a ṣe fi ìfẹ́ gbara wa láyè rí a nídìí àti ta anybody nù àbí eré àkànnù wípé nígbà kan eré àkàn bẹ́ẹ̀ wọ́n ti sọ pé wọ́n ṣara Yorùbá mọ́ tá a bá sọ̀rọ̀ Kwara yìí sí nísìnyí la ṣe ń sọ pé kínní tẹ́lẹ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ Kwara wọn ni ẹ má jẹ́ sọ̀rọ̀ àwọn ará Kwara jàre wọ́n ti sọ pé àwọn ò ṣe Yorùbá mọ́ Fúlàní ni wọ́n. bọ̀ nísìnyí àwa náà ti realize pé it's not true báwo la ṣe máa lajú wa kalẹ̀ tá a máa jẹ́ kí wọ́n wá kó ilẹ̀ wa lọ àwa Yorùbá ló ní Kwara kẹ́ ẹ lè mọ nǹkan tí wọ́n fi ojú wọn rí fídíò yẹn lẹ ti rí yẹn nǹkan tó ń fojú wọn rí lọ́wọ́lọ́wọ́ níbi bẹ̀. nísìnyí wọ́n pariwo ẹwà àwọn yúùtù yẹn a dẹ̀ ní àwọn yúùtù àwọn lọ́jọ́ ọ̀la wa. ìgbà tí ẹ bá ti pa àwọn yúùtù yẹn tẹ́ ti gbayé wọn lọ́wọ́ wọn nísìn tí ò sí ìkọ̀kọ̀ fún wọn báwo ni wọ́n ṣe fẹ́ rí ọjọ́ ọ̀la jẹ́ ẹ̀yin tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ ti wà ń bẹ̀ tó yẹ kẹ́ ẹ ti lọ rìn láti kẹ́ ẹ ti fẹ̀yìntì kẹ́ ẹ máa mú àwọn yúùtù ní kankan kẹ́ ẹ máa fi ọ̀nà hàn wọ́n kẹ́ ẹ máa fi wọ́n sípò sí àyè tó yẹ kẹ́ ẹ fi wọ́n sí ẹ̀kọ́ ẹ̀ forí ibẹ̀ lẹ̀ torí olè owó torí ọlá tó wà ń bẹ̀ òkìkí tó wà ń bẹ̀ ipò tó wà ń bẹ̀ agbára tó wà ń bẹ̀ ẹ fẹ́ kó kúrò lọ́wọ́ yín kàkà tẹ́ máa tún kúrò ẹlòmíì à ń wá gbogbo ọ̀nà aplan rẹ̀ títí títí títí àlùmọ̀ á tún gbé ọmọ tí a gbé sí bọ́mọ yẹn ò tiẹ̀ wà functioning ìjọ wo la fẹ́ ṣe lé ìdìbò la fẹ́ bá yàrá ìjà ilẹ̀ Yorùbá adẹ̀ la fẹ́ lọ. ẹ jẹ́ ká dìde ẹ̀yin brothers mi tẹ́ máa ń pè mí láti Nàìjíríà ẹ má give up ẹ má give up nígbà tí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ go tí ì ṣẹlẹ̀ a ṣì ń ṣe preparation pé ká múlé lọ́wọ́ ká ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe ó ti yá sùn wá kí ló sùn wá bẹ́ẹ̀ ìdojúkọ tí àwọn Biafra rí ṣáwa ti rí kọ́ta ẹ̀ ni lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ Yorùbá agitation yìí mo bi wá ní èèyàn mélòó ló ìdojúkọ mélòó ló ti dojúkọ wá kò tí ì sí àti ìrí ìdojúkọ kankan à ń kó bá jù à ń kó bá mú bọ̀ síbẹ̀síbẹ̀ náà mẹ́wàá ṣẹlẹ̀ ní ọ̀dà òṣìṣẹ́ lọ akọ̀dé sáàdì láti má wàá sọ lórí social media mọ́ fún àwọn tí wọ́n jẹ́ pé ibẹ̀ náà máa ń jókòó sí láti gbọ́ ọ̀kan tá a fẹ́ ṣe àbí kò yé wa bẹ́ẹ̀ ẹ jẹ́ àfààyè gbára wa ẹ jẹ́ àfìfẹ́ gbára wa láyè àìmọye tá a sì nídìí tọ́yìn máa wá darapọ̀ mọ́ wa let us be a good example let us lay a good example fún àwọn tó fẹ́ wá darapọ̀ mọ́ wa pé a ti fi ààyè gba ìfẹ́ láyè ẹ wá darapọ̀ mọ́ wa anything tó bá nǹkan ti ṣẹlẹ̀ sẹ́yìn we are careless about that àsìkò tá a wà yìí àsìkò ẹjọ́ rírò kọ́ àsìkò ikú tó pa bàbá Awólọ́wọ̀ ìgbà tó àwọn àti bàbá Akíntọ́lá tó wà láyé tó ń jà kọ́ ló ṣẹlẹ̀ ìjà tí mi mọ gbà tó bẹ̀rẹ̀ nǹkan tó fàjà àwọn àná ti sìn tí gbogbo ẹ̀ fi dojúrú tó ń jà títí títí ìdílé méjì tó ń jà títí títí tó fi jáde láyé tí wọ́n rí sọ́ọ̀fù ẹjọ́ ṣé èmi ni kí wọ́n dìde kí ni mo fẹ́ lọ parí ẹ̀ àwọn afẹ́nifẹ́re the original afẹ́nifẹ́re tí wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ ṣe nǹkan ṣé wọn ò ṣe ṣe nígbà yẹn there are so many things tá àwa yorùbá ní láti jẹ́ ká jẹ́ kégbèrègbè kégbè ó regbè ká lè débi tá à ń lọ ẹ̀yin tẹ̀ sí dúró lé lórí ẹ àfi tá a bá lọ yanjú eléyìí àfi tá a bá lọ rí èpè àfọ̀njá àfi tá a bá lọ ṣe pé kíní kan ìwọ tó bá ṣe bílíìfù nínú èpè àfọ̀njá àbí aolè àbí whatever all this thing that means pé ò tí ì ṣetán láti ṣe òtítọ́ èpè àfọ̀njá wo lọ́dún wo sọ́dún wo ṣebí púpọ̀ nínú wa láti di kìrìsìtẹ́nì tá a dẹ̀ mọ ẹ̀sìn olúwa tá ti gbà tá gbàdúrà àìmọye yín náà lẹ́dí mùsùlùmí òdodo náà tá a dẹ̀ mọ̀ ti gbọ́ àdúrà èwo tún wá ní torí ẹ̀ ní nǹkan ṣe mo bìlífì pé anybody tó bá ti ń sọ kinní yẹn at this junction náà ẹ ó dìgbà tó bá lọ síbì kan àwọn tó ti kú tá lọ wú wọn jìde àwọn kinní kan palẹ̀ àìní nǹkan ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹkọ̀ mọ̀ọ́mọ̀ ń wà wá wí ni kẹ́ lè sọ pé torí eléyìí ni nǹkan báyìí ni ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kódà ẹ má jẹ́ ká waste time jù báyìí lọ nínú léyìí ẹ̀ta ṣẹ̀ṣẹ̀ wọ twenty twenty one yìí nǹkan tó máa ṣẹlẹ̀ nínú nàìjíríà ọlọ́run ọba mi òkè nìkan ló mọ̀ bọ́mọ́ kan mọ̀ yín pé hmm, láìpẹ́ láì jìnà ẹ má jẹ́ adọ́run mọ̀ títọ́ o bóyá tá a ṣe ń sọ nísìn ká ní bóyá o ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ni bóyá àbá ti rìn jù báyìí lọ bóyá èyí tó ṣe fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà nísìnyí púpọ̀ àwọn tó máa gbẹ̀mí mi bóyá àbádọ́ọ̀lẹ̀ mi wọn ṣùgbọ́n nítorí pé ó kàn wà ó kàn wicked unnecessarily ó kàn wọ́ pé náà kí náà ṣe ó kàn ó mẹ́nìgò tiẹ̀ mọ̀ kó tó ń ṣe a lot of people kàn déédé má believe in Yorùbá agitation ni kò ń ṣe pé bóyá wọ́n support wọn eh, Nàìjíríà àbí wọ́n support Tinubu àwọn kan wà lọ́kàn wà just like that wọn ò support agitation wọn ò support Sowore wọn ò support Tinubu wọn ò ṣe kankan Yorùbá gan tá a sọ pé à ń lọ ẹ tún fi lọ wọn lórí Yorùbá wo ibo náà lọ ibo náà lọ àwọn Yorùbá wo ẹrí ẹ tí ẹ tí mọ wọn kìnnì kan kìnnì kan bóde ṣe máa ma sọ pé púpọ̀ nu yín ṣe máa ma wí tẹ máa ma wí nìyẹn tí gbogbo ẹ̀ dẹ̀ máa dòun o ó ń jọ bí eré lójú yín mo máa ń sọ mo ní tó bá tú àsìkò kan á máa jọ bí idán ìgbà yẹn ń bọ̀ ó ti súnmọ́ kódà ṣùgbọ́n ìjẹ́ kò wá ní jẹ́ nǹkan àbámọ̀ fún ìwọ tó bá jẹ́ pé o fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa nísìn tó yẹ o ní one information or the other tó yẹ kó pàṣẹ fún wa ká àfikún ilé tó ti wà lẹ̀ á lè ṣe ààbò lórí àwọn èèyàn ṣùgbọ́n ọkọ̀ o múlẹ̀ o nítorí pé o believe nínú wa ọkọ̀ rẹ̀ bàkan mú jókòó ni à ń waste time ara wa àìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ṣé o mọ̀ pé ó lè waste a lot of people's soul including you yourself. ṣé tó bá ti wá lọ yẹn ibo ló ti wá fẹ́ ṣàtúnṣe àtúnṣe wo lèèyàn fẹ́ ṣe nínú sàréè tí wọ́n bá tiẹ̀ lọ àwọn tó wá kù tó wà ńlẹ̀ ńkọ́ òkè àwọn kan ní ẹ má ṣe kinní kan ẹ nǹkan tó máa kó wa àwọn kan tilẹ̀ sọ lára àwọn àgbààgbà yẹn ni mo ti gbọ́ tọ́ni lára wọn wọ́n sọ pé ẹ kọ́kọ́rọ́ tó máa kó wa nílẹ̀ nàìjíríà. Hmm. Hello, my brother. oye yá àti ó yá ẹ bá ẹ sọ ẹ máa bá wa sọ̀rọ̀, à ń gbọ́ yín. Ọ̀rọ̀ Ọmọyẹlé ọrọ ọmọ eh, eh, mo ti gbé yín ọrọ spíkà Ọmọyẹlé Ṣówọrẹ ni à ń bá àwọn èèyàn wa sọ pé ká jọ fọwọ́sowọ́pọ̀ fún sọ pé eh, torí ó ti wá sí Nàìjíríà ó sọ pé òun ṣe Yorùbá àwa yorùbá àsìkò tá a wà ẹ̀kọ́ la ní láti máa tara wa nù a ní láti fara wa mọ́ra ni ah. lára àwọn nǹkan tẹ bá mi sọ lẹ́ẹ̀kan yẹn. Hmm. bẹ́ẹ̀ni wọ́n gbọ́ yín. ẹ̀ka lẹ́yìn ẹ̀ka lẹ́yìn èèyàn wa o ẹ̀ka lẹ́yìn gbogbo nàìjíríà o ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ní gbogbo orígun mẹ́rin àgbáyé o orúkọ tèmi ni tọ́ọ̀bù ọmọ nàìjíríà rere yorùbá rere àwa ará south ẹ̀jẹ̀ rí ọ̀rọ̀ Sowore kò yé àwọn èèyàn ni gbogbo wa nǹkan kan náà lájọ́ ń jà fún àtàwọn tó ń béèrè fún Yorùbá agitation àtẹni tó ń béèrè fún revolution gbogbo ẹ̀ ti ṣe ń tèlé kó ní kálukú kó máa ṣe kó máa ṣe ti tiẹ̀ lọ ibì kan náà ló máa já sí because there is no, there is no uh, no flame without fire so kò dẹ̀ sí kò sí ibì kankan tó yẹ pé lágbàáyé yìí tó yẹ pé wọ́n máa fẹ́ béèrè fún kí wọ́n ti ń pè ẹni agitation tí ò ní jẹ́ pé revolution Sowore èèyàn gidi ni tí gbogbo èèyàn kan sọ kan sọpọ́ọ̀tì àwọn Yorùbá gbogbo wa kan sọpọ́ọ̀tì ẹ̀ kan máa ra àwọn tó ní àwọn èèyàn náà tó máa ti gbowó ìgbà ẹ̀yin náà máa máa léèyàn kan ò da Tinubu ló da fáró tí èmi àti kíní kan ló da ṣùgbọ́n tí gbogbo wa sọpọ́ọ̀tì ẹ̀ lágbárùkù sí mo dẹ̀ mọ̀ pé bí rere ló máa yọrí sí lágbára Ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ ẹ bóyá next time ní program yín màá wò láìfù a máa lè sọ̀rọ̀ bẹ́tà ẹ ṣe gan ni ẹ ṣeun. lára àwọn bọ́dà tí wọ́n pè mí lórí ọ̀rọ̀ yìí nìyí a dẹ̀ sọ̀rọ̀ gan-an ni mm, a sọ̀rọ̀ gan-an ni lórí ọ̀rọ̀ Ṣòwòrẹ̀ náà ni lóòótọ́ wọ́n jẹ́ tán ṣùgbọ́n ìkan lára àwọn ọmọ olórí lára olórí ilẹ̀ Yorùbá tí wọ́n ti ṣekú pa lójijì òun ni brọ́dà mi yẹn Mm, ìkan lára àwọn ọmọ wọn ni a ní disclose ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àbí kò yé wa báyìí ẹ jẹ́ àfìfẹ́ gba ara wa láyè mo wá fẹ́ kẹ́ tún lára àwọn information tí ó ń ṣẹlẹ̀ ní nàìjíríà nísìn torí mo máa ń láìkí láti orí ajé mo ra wọn mo máa ń fẹ́ kí ẹ fetí ara yín gbọ́ kó má jẹ́ pé ẹ dára ló sọ pé dára ló sọ pé ọ̀rọ̀ dára sọ pé kọ́ lélẹ̀ ọ̀rọ̀ gbogbo wa ni ọ̀rọ̀ gbogbo wa ni. kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n wà ní. Mm-hmm bàbá àkànbí mò ń pè yín ẹ lè pè mí ṣe ti gbọ́ ẹ lè pè mí tẹ bá ti rẹ́dì kò yẹ yín ẹ pè wọlé kí la wá sọ̀rọ̀ nípa ẹ̀ ni wípé ẹ jẹ́ á fi ọmọ yẹlé Sowore sílẹ̀ à nítorí àwíjàre kí tán kó tán lẹ́nu àbí kò yé wa ẹ wo àmọ̀tẹ́kùn ẹ wo àwọn ọmọ Ìgbò ẹ wo àwọn ọmọ Ìgbò ẹ wo bí wọ́n ṣe àrẹ́jì kí ni wọ́n á mọ̀ pé kò tí ì pẹ́ táwa bẹ̀rẹ̀ bọ́ ẹ jẹ́ ká lẹ́rìn-ín bá ṣe máa máa arrange nǹkan wa àwa yorùbá àsìkò tá a máa ní láti máa ṣe nǹkan anything ká bá fẹ́ ṣe ká mú lọ́kùnkúndùn ká má máa ṣe nǹkan tiwa ní yàmàyàmà ẹ àmọ̀tẹ́kùn wọ́n ní òrìṣà tó ò bá lè gbè mí ẹ lè ṣe bí bó ṣe bá mi àmọ̀tẹ́kùn kí ló ya kí ló ṣe yín kí ló rọ́lù yín ṣé èpè ń jà yín ni ṣé ẹ mọ tí yó ni ṣé ẹ wà all right Eh, bàbá mákindé gọ́fúnà of ọ̀yọ́ eh, eh, state ọ̀gbẹ́ni akérèdọ́lù of ondo state fáyemí of èkìtì state torí mi ìrè páwọn lagos state àtọ̀ṣun state wọ́n bá yín dá sí ẹ tinubu ò lọ́wọ́ sí tinubu dẹ̀ ti fẹ́ jogun lagos state ó ti fẹ́ sọ lagos state di property ẹ̀ báyìí tẹ bá wò ó èmi àwọn tá tẹ pèmí lé ní mo kú sóòótọ́ ẹ̀yin sọ pé Tinubu fẹ́ sọ Lagos State ká má fàyè gbà kíní ó má Lagos State ti di ó ti fẹ́ di property Tinubu kí lẹ̀ ń wò what were you waiting for kò dẹ̀ tí wàá late òun la ṣe ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Yorùbá agitation tẹ́ bá wò ó Tinubu ló fi ọba Lagos jẹ òun ló fi jẹ ó ti gba àṣẹ lẹ́nu fá ó ti sọ̀rọ̀ ẹ̀dín fá tí ń jẹ ní Lagos State Tinubu òun ló jẹ gọ́fìnà ẹ̀yin kan ní eh, òun kọ́ ló dé gọ́fìnà okay àtijọ́ tí Tinubu ti become Lagos state governor to this very moment Tinubu still remain the governor of Lagos state because òun ló fi àwọn tó ń jẹ gọ́fìnà òun ló fi wọ́n síbẹ̀ èyí tó bá débẹ̀ tó bá do other west àjọ kúrò á tún fi mí sí òun ló yan commissioner, títí dé local government chairman òun ló yàn án nǹkan tí Tinubu bá fẹ́ kó dúró lẹ́kọ̀ọ́ ló máa dúró èyí tí ò bá fẹ́ kò ní dúró ẹjọ́ kí ló wá túkù tẹ́ fẹ́ kí Tinubu kẹ tó mọ̀ pé ó ti gba Lagos mọ́ yín lọ́wọ́ ti fẹ́ sọ di property ara ẹ̀ ó ti fẹ́ sọ di ogún ìní ẹ̀ pé òun lòun ní Lagos ẹ̀yin Èkó ẹ̀yin Lagosian ṣe ti rí brọ́dà wa yẹn Abísóyè ẹ rí wípé kò sọ̀rọ̀ ṣó tiẹ̀ kò dá lórí nǹkan méjì ọ̀rọ̀ àwọn ọba ilẹ̀ yorùbá ọba Lagos State ní Lagos State ní ṣó tiẹ̀ dání lórí tó dẹ̀ ń dì àwọn ọba Lagos State yẹn irú àwọn ẹlẹ́gùsí yẹn ẹlẹ́gùsí ẹlẹ́fọ́ rírò àti onírú gbogbo wọn. Hello bàbá. Hello. Èwo lẹ ṣe kalẹ̀? Yes sir. Ẹ kú o, ẹ kú àtúnṣe o. Àwa nìyẹn gbogbo wa la jọ ń túnṣe o ọ̀dọ̀ agbèwà àmì ṣiṣẹ́ o. àmì àmì. ẹ̀rọ apulẹ̀ yìí o. àwa nìyẹn o. bàbá kí tún ni àwọn mutí tó tún ṣẹlẹ̀ o ní ọ̀dọ̀ wa o ní nàìjíríà ẹ bá wa sọ fáwọn èèyàn wa o. nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí lágbára hmm. ọlọ́run ni kó ṣàánú wa àwọn oríṣiríṣi bí àwọn dáradára ṣe ń ṣiṣẹ́ káàkiri kì í kúkú ṣe tuntun ṣùgbọ́n wọ́n ń gbọ̀nà míì yọ débi pé wọ́n ń já mọ́tò gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá ti ń rìnrìn àjò bóyá wọ́n wa bọ́ọ̀sì nǹkan ṣẹlẹ̀ lọ́nà arámọkọ tí wọ́n lé dírẹ́fà bọ́lẹ̀ tí wọ́n gba bọ́ọ̀sì tán wà wọgbó ṣé o ṣé yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n wa bọ́ọ̀sì wọgbó odidi bọ́ọ̀sì ṣáwọn èèyàn wà ní bọ́ọ̀sì yẹn bẹ́ẹ̀ nìyẹn tó bá di ọ̀tún làlá tó gbégbèsè lórí bẹ̀ntà wọ bẹ̀ntà lọ wo ogun tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀. àwọn èèyàn tó wà nínú bọ́ọ̀sì yẹn wá ń kọ́. wọ́n wà àwọn ogbó bẹ́yẹn náà nù. ṣó gbogbo ẹ ṣe ń tẹ̀ wá lọ́wọ́ nìyẹn. ṣé wàá rí báyìí nǹkan tá a dẹ̀ ń gbọ́ ni wípé àwọn olówó wa náà wà lára bó ṣe ń kí lápò àwọn èèyàn tí wọ́n làbí ń sọ pọ́dàlẹ̀ ń bẹ́nu yorùbá mo mọ̀ pé wọn ò ní kú síbi aṣọ wọn wà hmm. ọlọ́run ò ní jẹ́ wọn ó jèrè ọ̀dàlẹ̀ wà nù yorùbá ẹ mọ̀ pé mi gbogbo bá a ṣe ń ṣe yìí àwọn kan náà ń ṣiṣẹ́ ibi lábẹ́nú hmm. gbogbo tí kìíní ìdájọ́ ọ̀rẹ́ bá ṣí máwọn èèyàn lórí wọn ó mọ̀ bá lọ tilétilé. Hmm ó mọ̀ bá lọ tìrantìran. ṣe ti gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní two thousand naira ni wọ́n ta orí odidi èèyàn ní ìwò two k. bẹ́ẹ̀ ni ṣèbáwọn ṣèbọ́ba àwo náà máa ń gba gbogbo rádaràda tá à ń ṣe ìbí rádaràda yẹn náà ni gbogbo wọn sì pọ̀ àwọn èèyàn sì pọ̀ tá à ń ṣiṣẹ́ yẹn kiri níwò gbogbo ọ̀nà òwò sọ́nà ẹ̀dẹ́ téèyàn bá lọ gbabẹ̀ lọ́wọ́ alẹ́ ó ṣàpákò wọn gba mọ́tò lóyè wọn sì gé báàtì rẹ̀ wọn ta ni so ó ti kó àwọn èèyàn ti abandon yẹn wò lè gbà á so ọlọ́run ọba ni kó ṣàánú wa. ẹ jọ̀ọ́ wọ́n ní àwọn àmọ̀tẹ́kùn wọ́n ń pa àwọn èèyàn wọ́n lámọ̀tẹ́kùn ń pa àwọn èèyàn ṣeré wọ́n ní wọ́n pa àwọn èèyàn burúkú ní eh, ní èkìtì ó dẹ̀ pé ni wọ́n ní wọ́n ní ní èkìtì àwọn àmọ̀tẹ́kùn tèkìtì fáyẹmí wọ́n ní wọ́n wọlé èèyàn wọ́n lọ wọ́n lérò èpò àwọn sisters wa ṣeré ni àti ìyàwó ilé àti tí ò ìyàwó ilé lámọ̀tẹ́kùn ṣe gbọ́ bàbá àmọ̀tẹ́kùn ṣe bẹ́ẹ̀ o iṣẹ́ wọn iṣẹ́ àmọ̀tẹ́kùn nù wọ́n á wọlé wọ́n á béèrè wọ́n á bẹ̀rẹ̀ sí máa sọ pé ọkọ rẹ̀ ò sílé o àwọn ọmọ ààrẹ ẹ̀tẹ̀ tí ò bá fẹ́ kán gbà wọn lọ àwọn máa mú àwọn máa láṣepáṣe láṣepáṣe láṣepọ̀ ni o wọ́n á bẹ̀rẹ̀ sí máa mọ́bìnrin gbòòrò tó bá wọ̀ kú wọ̀ wọ́n á fọ́ tẹ̀ láyà fọ́ tẹ̀ gbogbo ẹ̀ wọ́n á ní kó tí ò bá ti lè bọ́ á sùn táwọn àwọn á ti dé yẹn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ máa wọn bọ́ìsì tó ń lọ wọ́n á níyàwó ni kó mú fóònù ìran kó já àwọn ẹ̀ mm-hmm. so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò láì ṣe pé wọ́n ti gbágbára lé wọn lọ́wọ́ ṣèbí kò mọ̀ sí nǹkan tí Yorùbá ní tí wọn kì í misuse opportunity tán bá ní láyé wọn á pè á abuse opportunity yẹn débi pé á wá tiẹ̀ wá sọ àwọn tó fún ọ opportunity kan là ọlọ́run bọ́ mọ̀ sí alẹ́ ẹranko owó kan yà mí lẹ́nu tí wọ́n bá àwọn nǹkan míì táwọn èèyàn máa ń ṣe ẹ̀ àpẹ́ ń gbé OPC náà dé báwọn náà ṣe ń ṣe nu ẹ bá gba ìyàwó yàwó wọn bẹ̀rẹ̀ sí mu ẹ bá ṣe gbá wọn bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣiríṣi bẹ́ẹ̀ ẹ́ bẹ́ẹ̀ náà làmọ̀tẹ́kùn náà ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ o. wọ́n ní ní ògìjọ nísìnyí pé àwọn àwọn fúlàní wọ́n ní nǹkan tó ń bá wọn kò ní ògìjọ ní ìkòròdú òun ló na àwọn ti ìkòròdú náà pariwo síta ni wípé kí kẹka àdìde ìrànlọ́wọ́ fún wọn bẹ̀ wípé nǹkan tí àwọn fúlàní fi wọ́n dá lára ní ògìjọ ní ìkòròdú ní ṣé Ọ̀ṣun state ni Ògùn state àbí ibo náà káwọn ọmọ náà. Ògùn state ẹyọ ọ náà bóyá ara Lagos náà kọ gbogbo wọn á wà báwọn òwò tí wọn wà lálẹ́ kó sí Ògùn state báwọn. Ọlọ́run á jẹ́rìí ara ẹ̀ nígbà sọ náà nù. Eh, ìwọ̀nba owó táwa ní làwa fi ń ṣèwọ̀nba tá a lè ṣe bá pè wá lọ́tọ̀ bá pè wá lọ́sí ìwọ̀nba kéèjì tá a bá ní lọ́nà la fi ń ṣe iye òbá òkè ẹ wo yíbò ń ṣe bí iye òbá ṣe ń ṣe iye òbá òkè ń ṣe àti ẹ gbọ́ pé àwọn kan ń gbàyàn pé wọ́n fi gbowó káàkiri nǹkan nǹkan àwa yìí à níbì kan abẹ́rẹ́ tó lókun ń dì ní a ìwọ̀nba ìgbà káàkiri gbowó lóyìn àtà a sì ń ṣe tá a lè ṣe táwọn èèyàn sì ń dúpẹ́ ká sì rí akitiyan wa tá à ń ṣe níwọ̀n bá tá a lè ṣe pé wọ́n jẹ́ ká wo kájọ sowọ́pọ̀ káwọn náà ipa tẹ́mi fẹ́ wò ni pé kí gbogbo òlú kọ̀ọ̀kan káwọn náà ní àwọn ọmọ ogun fúnra wọn tí wọ́n rìkútù wọn fúnra wọn wọ́n ṣàlè mójútó àwọn yẹn kán kó oògùn fún wọn kán ṣe nǹkan fún wọn kán máa dáàbò bò lókè wọn tí ó bá apá bá kó wọn kán máa pè wá. ó dáná bàbá ẹ jẹ́ ká ṣàlàyé kíní ẹ jẹ́ ká ṣàlàyé kíní fáwọn èèyàn wa dáadáa ajókòó arókìní yìí pé ní Ogun State Ekiti State Osun State Ati Ọ̀yọ́ State then Lagos State náà àwọn pé níbi tí ọ̀rọ̀ dé dúró sí i because nígbà tí àwọn Fúlàní lóòótọ́ kò ṣe Fúlàní nìkan o àtàwa Yorùbá tó jẹ́ ọ̀tá wa ara wa tí wọ́n gbógun tì wá tó ń pa wá lọ́mọ tó sì ń pa wá tó ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Fúlàní fún wọn láti kojú ìjà pẹ̀lú wọn torí gómìnà rẹ́dí àti wádìí fún wa àwọn ọba tá a dẹ̀ ń pariwo lé lórí àwọn jẹgúdújẹrá olè yìí àwọn fúlàní ti jẹ́ ká mọ̀ wípé àwọn gan ni wọ́n fún wọn màálùú wọn ọwọ́ wọn ló wà àwọn ni wọ́n jọ wà papọ̀ wọ́n ti rò pọ̀ náà kí la fẹ́ ṣe ni wípé tí nǹkan bá ń ṣẹlẹ̀ tí ogun yẹn bá dìde sí wọn pé àwọn fúlàní ń lọ àràsí wọn ní Ogun State ní Ogun State for example àwọn tí wọ́n fẹ́ pè bóyá wọ́n wà ní Ìbàdàn àbí Lagos State ni wọ́n wà láti wá dìde ìrànlọ́wọ́ fún wọn láti wá dáàbò bò wọ́n kí wọ́n tó débẹ̀ yẹn wọ́n á ti ṣe wọ́n lọ́ṣẹ̀ àwa wòó pé kí ni ká ṣe á ní pé òkè ní Ògùn State o ẹ jẹ́ kí àwọn youth wa àtàwọn bàbá wa àìmọye lára àwọn sisters wa náà tó jẹ́ warrior kí ẹ pera yín papọ̀ ẹ gádà ara yín òye yín báyìí kẹ fọ́ọ̀mù gúrùpù yẹn in case any attack tó bá ṣẹlẹ̀ ẹ dìde ṣùgbọ́n ẹ by that time ẹ pé ẹ á ti fún yín ní àwọn nọ́mbà àwọn tẹ́ máa pè náà wípé ẹ nídi support o àwọn yẹn á máa bọ̀ wọ́n á pe ara wọn jọ wọ́n á dẹ̀ kó sọ́nà wọ́n á máa bọ̀ ṣùgbọ́n kí ó tó dé páwọn yẹn débẹ̀ kò ní jẹ́ pé wọ́n á ti pa àwọn èèyàn wa lọ títí wọ́n á máa ṣe lọ so táwọn yẹn máa fi bá wọn níbẹ̀ the same thing afẹ́kọ́ jẹ́ ní Ondo state náà wọ́n máa ṣara wọn jọ in case anything then Ọ̀yọ́ state like that like that Lagos state àti Èkìtì state no, Osun state not the same thing àwọn àwòrán pé ká ṣe bẹ́ẹ̀ yẹn Then lára àwọn brothers wa tí wọ́n ti fi owó ara wọn tó fi ń fìmáàsì kìíní wọn torí kìíní kò ṣeé dá ṣe owó ni kẹ̀kẹ́ ìhìn rere àbí kò yé wa ẹ̀dì ẹ̀mọ̀ wípé mi ò ní bá wọn hèrà tí ò lọ́mọ nú àwọn nǹkan tí ò bá tán láti fi pé ká sọ pé a fẹ́ gbowó èmi ò ní dá sí àwọn brothers wa àwòyí gbogbo wọn a nídìí láti support wọn for one thing or the other ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọba mo fi ọlọ́run ọba tó dá wa sáyé àti lọ́run mo fi bẹ̀ wá ẹ má jẹ́ kó jẹ́ pé lórí show nìkan gbogbo ẹ̀yin tẹ̀lé ń dìde ìrànlọ́wọ́ sí gbogbo àwọn agitator ọlọ́run á wà pẹ̀lú yín ṣùgbọ́n iṣẹ́ tá a fẹ́ ṣe gangan gan ni àwọn iṣẹ́ wọ̀nyí láti dáàbò bo àwọn ènìyàn wa àwọn tí wọ́n bá dé dìde pé wọ́n fi ẹ̀mí ara wọn sílẹ̀ wọ́n á máa lọ láti ìletò kan sí ìletò míì àtàwọn tó máa kóra wọn jọ káàkiri eh, state ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ sí wọn a nídi mọ́stíkà wọ́n fẹ́ a ní láti lẹ mọ́stíkà tó bá ní pé wọ́n máa mú àwọn èèyàn tó lẹ stíkà kó jẹ́ lóru ni kó sáré jáde kó lọ lẹ́ Kóìkì ó ṣe kíní àwọn ọmọ Kóìkì wọ́n ṣe kíní yẹn dáadáa ní Lagos a fẹ́ kó jẹ́ pé ọmọ Kóìkì àwọn ti Kóìkì nìkan a fẹ́ kó pọ̀ káàkiri káàkiri bàbá lẹ́kìtì náà àwọn náà wọ́n lẹ stíkà so àwọn náà wọ́n wà ní àyè wọn àwọn náà lẹ stíkà gbogbo ọ̀nà tá a bá fi lè ṣe bó jí five naira yín tẹ wà nàìjíríà ẹ̀yin náà ẹni láti kópa bẹ́ẹ̀ kó ṣe pé ọ̀rọ̀ àwa tá wà nílùú òyìnbó nìkan mú torí pé tí kinní ìbádélẹ̀ tán kó tó lè kan àwa páwa fẹ́ wá gbádùn pé kinní kan ẹ̀yin lẹ máa kọ́kọ́ jáde gbádùn ẹ̀ jù àdẹ̀lẹ̀ sódà gbogbo kinní ẹ̀yin tẹ wà nàìjíríà ìmí wà nínú yín gan owó tó wà lọ́wọ́ ẹ̀ àwa tá wà lábroad àmì so therefore ipe ẹ ẹ kò sówó rárá kò síbẹ̀ nǹkan tẹ́ ẹ bá ní bó five hundred naira bó jẹ́ two hundred naira lẹ́yìn fi sílẹ̀ ẹ bá wa fi sínú àkáǹtì màmá mi bẹ́ẹ̀ yóò kú bẹ́ẹ̀ ni màmá bẹ́ẹ̀ yóò kú ni wọ́n ti bá wa ṣe kí ni wọ́n bá ẹ bá wa fi àkáǹtì hàn ó ti wà ń bẹ̀ àkáǹtì yẹn ó ti wà ń bẹ̀ ó ní a orí ibi yìí nothing is too little nothing bó jẹ́ one dollar bó jẹ́ one euro so that à á lè ṣí ẹ̀ fún gbogbo wọn wọ́n at least èèyàn tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ àṣà tó ní sọ pé kó tún fún ara rẹ̀ fìdí ara rẹ̀ ìjà tó dẹ̀ máa lọjà tó fẹ́ lọ kojú kò sí garanti pé bíyá wọn kúrò á padà Ọlọ́run kó bá wa sùn wọ́n lọ ìfẹ́ tí wọ́n ní sí ìran wọn kó ṣáájú wọn débẹ̀ kó tó kẹ́yìn wọn náà àbí kò yé wa báyìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ sí wọn a need more sticker a dẹ̀ need more support fún àwọn brothers wa wọ̀nyí láti lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ yẹn láì sí ìfọwọ́sowọ́pọ̀ yín kò sí kankan tá a lè rí ṣe sí o abẹ̀yìn ni lórúkọ ọlọ́run ẹ̀yin ènìyàn mi please i am begging you ẹjọ́ nìkan kọ́ la máa fi rìnrìn àjò yìí o a nídìí owó náà àwọn nǹkan tẹ́mi mọ̀ yìí pé yes lótìtọ́ àti lódodo wọ́n máa ná owó sí èmi á bá yín èmi á lọ́wọ́ sí kò ṣe pé bẹ́yẹ̀ èmi náà mi ní contribute of course ó ti di dandan kí n contribute àbúrò pé bẹ́yà mò ń sọ̀rọ̀ èmi náà máa contribute èkó tẹ́ ṣe pé mo máa mò ń mi ì ní láti wá bọ́ síta pé nǹkan bẹ́ẹ̀ ni mo ṣe àbí kò yẹ yín bẹ́ẹ̀ yẹn a kàn ń bẹ̀ yín ni mo bẹ̀ yín lórúkọ Jésù Kristi iná mi jó wa o ẹ jọ̀ọ́ kò sí ní àṣọ ìwọ tó bá ní owó yẹn tó bá kọ tó bá lè gbélẹ̀ kò ń ṣe pé bíyá wọn máa náwó ẹ èmi tẹ bá anybody tó bá fowó sílẹ̀ tẹ bá lẹ fẹ́ béèrè ọ̀nà tó gbà ná owó yẹn nǹkan tó fi ṣe wà lẹ́ẹ̀ má bá yín àkáǹtì fún màá bá yín àkáǹtì fún kódà mo lè gbé àwọn tó bá jẹ́ láti ṣàìdọ̀dọ̀ mi mo lè gbé wọn wá pé kó ṣàlàyé bó ṣe náà tọ́ dẹ̀ máa rí proof so ẹ má wòó pé bí bá dáwọ́ yẹn wá ẹ á kówó yín jẹ láyé tẹ́mi bá lọ́wọ́ sí òun hàn lè kówó yín jẹ o torí pé ọmọ ṣiṣẹ́ lèmi náà àbí kò so bàbá ẹ ma sọrọ yín lọ. ọpọlọ tí Tinubu gbé jáde ti tọrọ lọ. ẹyin èèyàn ẹ bá wa ẹ bá wa ẹ bá wa ẹ bá wa kò sí nǹkan tó ṣe ó fẹ́ kírètì káwọn èèyàn lè bá a nífẹ̀ẹ́ ó fẹ́ kírètì tí fásitì ni ò táwọn èèyàn gbé káàkiri kó wà ń kọ́ bá àwọn ṣe méjì lánàá lórí ilé àná ní nǹkan bíi agogo òru tó ṣe méjì pẹ̀lú àwọn kan tí o kò sí nǹkan kan tó ṣe Tinubu kó má kulẹ̀ kírètì kìíní fáwọn èèyàn ká lè mọ káàánú ẹ̀ pé bóyá àkọ́kọ́ ń ṣe nǹkan kò ṣe Tinubu o nǹkan kò ṣe ìyẹn mo fẹ́ mú kúrò lọ́nà pẹ̀lú àwọn èèyàn kan ti ń gbé káàkiri àá Eh, kó mọ̀ mọ̀ wá lọ kú báyìí ó ní bàbá Yorùbá ó ṣe bàbá Yorùbá kankan tára ẹ̀ ó jà bàbá Yorùbá ni ó dẹ̀ eh, pa ẹ̀ ló ń ba yí ẹ̀ jẹ́. nǹkan eh, kò ṣe Tinubu o tòun àwọn kan tó ti ń gbé jáàkiri tán ti ní ká máa àkókò ọ̀sìn ká máa ṣàdó. Èèyàn nẹ́tíwọ́ọ̀kì ìdùnnú Nàìjíríà pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì wàhálà. Hello Baba. Hello. Ẹ á gbọ́ yín. Ẹ bàbá kírètì kan lè bá àtàánú ẹ̀ ni nǹkan kan so ń lọ bí àwọn akọ̀ọ́ sọ wípé tá a bá nǹkan tó ń ṣẹlẹ̀ yìí yẹn àwọn bakilé kan ní táwọn dókítà náà dálẹ̀ ní Nàìjíríà ò kéré ẹ̀mí tó ń tọ́kọ dókítà abọ́ ò ṣe kékeré nípa ìkíyèsára àtiwá ẹ̀dìkítà tí wọ́n ń wù àtiwá pé àwa la wà ń bẹ̀ lásìkò yìí ní gbogbo àwọn tìbítù wa bíjọba ò bá tiẹ̀ pèsè àwọn nǹkan tó yẹ ká pèsè ṣùgbọ́n wọn bá tán ní tó bá ń lò fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ á máa wà láyé àwọn kan wà tó yẹ nínú iṣẹ́ dókítà tó jẹ́ pé wọn ò fẹ́fẹ́ ṣe wọ́n kàn máa ń wò ó pé àwọn kan ò lè ṣubú ò lè ṣàìsàn rárá wọ́n á bọ̀ ṣaláìsàn bí ìgbà tí ì ṣe èèyàn ọlọ́run ló dá ẹ bá lè kó ẹ kú jàre ẹ bọ́dà wà láàmú ẹ tẹ́yẹ kẹ́ ti wá láti gbà ẹ kí ní oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn torí mo máa ń rí láwọn tìbítà tá a bá àwọn tìbítà tá a bá lọ kàkà tó tọ́jú aláàárẹ̀ ẹjọ́ owó máa kọ́kọ́ bá rò ná ẹ ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹ ẹ ṣe wá ṣe gbá léèyàn ń rọbí lọ́wọ́ ẹ ṣe gbé ní ẹrù ọmọ ẹ ṣe ṣe kí nìkan gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ara ẹ̀ náà ni tó ń ṣẹlẹ̀ ẹ sì tó jáwó kinní kan náà nípa àwọn tí wọ́n ní pé ká lọ́ọ́ máa ṣe kinní síìmù wa ẹ̀ náà ẹ̀ nàbí nǹkan ọ̀pọ̀lọpọ̀ ní ṣubú síbẹ̀ ní dákú lọ gbẹrangadá gbèrò ti pọ̀ jù. ṣe ti gbọ́ nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì kí ló gùn nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì kí ló ràn gan kí ló dé tó jẹ́ pé àwọn nàìjíríà citizen wọn ò ráyé wá ẹ̀jẹ̀ kan wá gbogbo nǹkan lè máa fi ní wọn lára gbogbo nǹkan burúkú burúkú lẹ máa fi ní wọn lára ẹ wá sọ ń sìn pé tí wọn bá lọ rẹ́gísítà ẹ̀yin náà lẹdẹ sọ wípé covid nineteen ó ti pọ̀ ní nàìjíríà gbogbo nǹkan tó bá ti ṣe lábúròdù ní nàìjíríà gọọmenti fẹ́ ṣe tiwọn mo máa wá sọ fún yín ni wípé ṣé bí àwọn tó wà lábúròdù ẹ bọ́ ṣe kí ẹ fún àwọn citizen wọn bẹ́ẹ̀ lẹ́yìn nàìjíríà gọọmenti bẹ́ẹ̀ lẹ ṣe kí ẹ fún àwọn nàìjíríà citizen kí ló máa ń ṣe yín ganan ẹ kàn déédéé gbé òfin jáde gbìrì ẹ ní fún wọn ní three months six months or one year eh, notice ẹ kàn déédéé sọ within three weeks a week two weeks ẹni kọ́ ló máa ṣe kínní ẹ̀yin náà lẹ́ni covid nineteen wà ń ta kó ní kálukú kó ṣe gbá kan kó ṣàwo kan ẹ lọ wo ibi tí wọ́n ti ń ṣe àwọn kínní yẹn tó ti rẹ́gísítà yẹn ẹ lọ wo bí àwọn èèyàn ṣe pọ̀ síbẹ̀ ẹ dẹ̀ ní pé covid nineteen wà ń ta ẹ dẹ̀ lọ kó àwọn èèyàn nínú club. Nigeria goment ti wà frustrated o wọ́n ti wà frustrated o ẹ lọ kó gbogbo àwọn èèyàn fine nínú club ẹni wọ́n kọ́ club torí covid nineteen ṣùgbọ́n ibi tẹ́tí ní kọ́ lọ rẹ́jísítà àwọn èèyàn pọ̀ ẹlòmíì gan-an níbi tó ti dúró dúró dúró tí oorun ti mu tó ti ṣòkè ara wọn bẹ̀ ó fẹ́ tó dẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín. ẹ bá tiẹ̀ torí wọ́n tó ń gba owó lọ́wọ́ àwọn èèyàn one five two thousand three thousand làwọn òṣìṣẹ́ tó ń ṣe nin ìyẹn náà tó ń gbà lọ́wọ́ àwọn ṣó tó dáa ká máa fara nira wa. Ah, ah, níbi tá a mọ̀ pé ò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀. àwọn àwọn òṣìṣẹ́ wọ́n wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ wá rẹ́jísítà sí ìbò. bẹ́ẹ̀ ni wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn tó fẹ́ wá rẹ́jísítà sí ìbò. ìgbẹ́ tó bá fẹ́ wá kó kán tètè wà pásítà wọ́n á gba one thousand one five. bẹ́ẹ̀ ni wọ́n gbowó lọ́wọ́ wọn bá ti tètè sanwó yẹn á lè ja ẹ wàá lè tètè ṣe wàá lè tètè ṣe fún ẹ wọ́n á gbowó gbọ̀gbẹ́ lọ́wọ́ àwọn èèyàn yẹn kó lè yá ó ń ṣẹlẹ̀ látó ó ń ṣẹlẹ̀ ń ó sì ṣẹlẹ̀ náà lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ sọ gbogbo àwọn ibi tó ti ń ṣe yẹn ló ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ má bínú Oscar Yinka Kọ́mọláfẹ́ you say donation for what for our brothers our people tó wà ní Nàìjíríà tí wọ́n ṣe tó dìde fún ìjàgbara Yorùbá nation especially àwọn villages tí àwọn Fúlàní tí wọ́n ti lọ́ọ́ attack àwọn èèyàn tó ń sẹ̀tì wọn tó ń jó tó ń juná síbẹ̀ tó ń pa wọ́n so à ń gbé àwọn brothers wa dìde pé kí wọ́n máa bá wa lọ sí ìletò from ìletò kan lọ sí ìletò míì then àwọn tó wà ní Ogun State kan gádẹ ara wọn like that like that àti gbogbo South West ṣá so that à á lè donate owó a fẹ́ ṣe mọ́ sticker ara campaign náà ló wà ẹ̀yin náà mọ̀ pé àwọn politicians bọ́ bá máa bẹ̀rẹ̀ kí Eh, sticker náà ni àbí flyers àbí billboard àbí oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn so gbogbo nǹkan tí a ní pé ẹni tètè bá ní ẹ fi support wa nǹkan tí a béèrè fún nìyẹn à ń gbọ́ yín sà. bẹ́ẹ̀ so gbogbo nǹkan báyìí ò yẹ kó máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì rèé eh, wọ́n wíńdé ni bí gbogbo nǹkan sì lé sí ní gbogbo ìgbà kí ló dé. Hmm. à ń gbọ́ yín hmm. nẹ́tíwọ́ọ̀kì ni. Hello, bàbá hello ma. yes sir. so ẹ ṣe ń gbọ́ mi má dé ma. so bí gbogbo nǹkan ṣe ń lọ yìí kò ní kó máa lọ bẹ́ẹ̀ ẹ sì tún wá máa wo gbogbo àwọn tá a jọ ń jìjàǹgbara yìí hmm. gbogbo wọn náà ti gbàgbọ́ dé kò sì yẹ kó lọ bẹ́ẹ̀ yẹn nǹkan ogun tó bàbá wà pé yòó ní bẹ̀rẹ̀ ẹ ogun tó bàbá wà pé yòó ní parí kì í bẹ̀rẹ̀ rẹ̀ a sì jọ kẹsẹ̀ bọ́ do ilé tó yẹ ẹ sá sẹ́yìn báyìí ni wọ́n náà bẹ́ẹ̀ ṣe rógbó ẹ tún wá rówó ń tán ẹ tún kó jẹ ẹ fi ṣe tó yẹ kẹ ẹ ṣe ẹ wá dojú padà ẹ tún kọ ẹ tún wá padà sẹ́yìn ẹ bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi ọlọ́run obìnrin alálẹ̀ ó pa ayé dànù o ẹ ní kíje o gbogbo ẹni tó dalẹ̀ yorùbá pátá kò ní kíje fẹ́ àbáwẹ̀sù kò ní kíje o gbogbo ẹnikẹ́ni tó bá tó fọwọ́ aago tá ti wà á àṣẹ́gun òun ò ní ti jẹ o lágbára àwọn alálẹ̀. bàbá Koiki you are welcome sir. kí ló dé tó jẹ́ pé wà bàjẹ́ wá gbogbo láwùjọ wa ẹ ẹ fáwọn èèyàn láyè láti ṣiṣẹ́ àwọn tó dẹ̀ tó ń ṣiṣẹ́ yìí náà wọ́n bá tún gègé ní wọ́n bá tún táwọn sí lọ pé kí wọ́n ṣe ká ṣe nǹkan tó yẹ kó ṣe àwọn kan wọ́n máa ba ilẹ̀ jẹ́ wọ́n ti máa kówó jẹ kò ní wà àwọn èèyàn láti dáwó mọ́ ọlọ́run á bí alábẹ́ àbí o gbogbo ẹnikẹ́ni tó fi yorùbá tán àwọn èèyàn jẹ gbowó torí àṣírí ẹnìkan tún tọ́sẹ̀ di fọ́tò rẹ̀ pé mo jẹ ẹjẹ ìjẹ ìwókọ wèrè rẹ̀ sani sani kábí ìwé ẹjẹ wèrè orí burúkú tí wọ́n po kọ rẹ̀ ọ̀sẹ̀ di ẹ̀ káàkiri ní ká sáfó wèrè ẹjẹ wèrè di ẹ̀yin ọmọ yorùbá tá a bá sọ iléyá iléyá o ọmọ nàìjíríà iléyá tí a kò bá mọ bí àmì lọ ṣe bó yẹ ká padà sílé ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ ká tètè gbómi là kàná. ṣé ti rórúkọ ẹ bàbá. ó yá ó yá ìjáwọ́ nù ìradàradà ìwà àdọ̀tí tá à ń wù ó yá lè jáwọ́ nù ẹ kí ló dé ibi gbogbo wa nǹkan kan náà lájọ ń wá tí ó dáa nǹkan kan náà lájọ ń wọ́nà rẹ̀ kó dáa ni wá lóde tí yorùbá wá bẹ̀rẹ̀ sí wúwa ìwà ìwà ìwà ìdìkítà ìwà rádaràda yìí kíní kan wá tó dé àbí kíná ló ń bàbá ní wọ́n ní àwọn èèyàn jìbìtì ni ní ṣe ní ah! ní wọ́n ti bá wa kọ́ sí ìlú Abíọ́dún mọ́ mọ́ ìbí bẹ́ẹ̀ ni Fákáyọ̀dé ẹ bá wa sọ fáwọn èèyàn. wọ́n ti sẹ́ẹ̀dì fọ́tò rẹ̀ sí yín àti ọ́dí òtẹ́lì yẹn sẹ́ẹ̀dì olówó àti bàbá kan wọ́n ní ṣe ní fowó iye ọ̀rọ̀ Yorùbá gbowó ká wọ́n lè ti gbà ìṣe ní kó sápò ara rẹ̀ ṣé tó àwọn èyí ó tò tí tá bá lè fẹ́ dáwó padà ṣé wọ́n lè fẹ́ dáwó wọ́n lè ló ti mẹ́kì millions of naira kí èso kékeré millions ṣé ìwà ilé ìjàmbá yìí ni ṣé ìwà yìí ìjàmbá yìí ṣé ti rí nǹkan tá à ń sọ. tó o gba àwọn dàásírà ni wọ́n sì náà ti gba Ifá Káyọ̀dé wọ́n sẹ́ẹ̀dì fọ́tò rẹ̀ jáde mo ti sẹ́ẹ̀dì ẹ̀ sí yín tó yẹ kó máa lọ bẹ́ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ tó yẹ ká túbọ̀ fi ọ̀rọ̀ rẹ̀ ojú àdéṣẹ̀gbára wa tó tún yẹ ṣé jìbìtì ìjọ́wọ́ jìbìtì fẹ́ kó lára àwọn olóńgbò èèyàn èdè ṣé wà jìbìtì wo wà gbogbo láwùjọ tó jọ̀wọ́ ní gbogbo láwùjọ wa náà àwọn ilé ò lè bára wo dúdú àlẹ́ ṣáà pa wọ́n dànù wọn ó máa jẹ lásọpà náà ẹ má ti mọ̀ pé wà jìbìtì ló fẹ́ máa wù ó fẹ́ máa ba ayé ọmọdé kejì jẹ́ wọn ò ní kíje fẹ́ àbáwẹ̀sù àṣẹ́gbọ́n wọn ò ní kíje níbo ìfẹ́ àfẹ́wé náà lọ́ bá ṣeré wọn lọ́rùn kí ṣe ti wá rí báyìí tí mo bá sọ lórí iṣẹ́ yìí pé àwọn èèyàn kan wà tí wọ́n pa irọ́ burúkú tó dẹ̀ ń gbowó tó jẹ́ pé àwọn èèyàn ò mọ̀ mọ́ tí ní ká wà bẹ́ẹ̀ kí n fi ní tẹ́lá débi gbọ́ ní kíní tó ní Yorùbá dis Yorùbá ah. dat ẹrù lè méjì kẹ tó bẹ̀rẹ̀ sí ní dá sírú gúrùpù àbí owó bẹ́ẹ̀ yẹn wọ́n máa gbowó yín. wọ́n ní gbogbo gúrùpù náà korí lọ́tọ́ tí ń gbowó Ifá wọ́n ní gbogbo gúúpù rẹ̀ ti gbowó ká wọ́n ní lọ́wọ́ ìdí gbowó àwọn èèyàn wá ń pè wọ́n wọn ò gbé nọ́mbà àwọn èèyàn mọ́ wọ́n ń sá káàkiri à kí ló dé tó yẹn àwọn aṣegbá àwọn ti lọ gbá àwọn ti lọ ọ̀nà àwo bẹ̀rẹ̀ sí parọ́ fáwọn káàkiri ti gbowó lọ àwọn kan dẹ̀ ti sọ mo dẹ̀ ti sọ dáadáa lórí iṣẹ́ yìí láìmọye ìgbà wípé àwọn èèyàn kan wà wọ́n ti lọ sí many many groups tó bá ti pè wọ́n lè sọ pé Yorùbá àpapọ̀ Yorùbá kinní kan wọ́n ti mọ̀ pé táwọn èèyàn bá ti gbọ́ pé Yorùbá kinní kan kinní kan wọ́n á rọ́bọ ibẹ̀. kí ló dé hmm. wọ́n dẹ̀ wá sọ ilé ayé dogun wọ́n dẹ̀ sọ gbogbo ẹ̀ di wàhálà ẹ̀ẹ́dẹ̀gá bẹ̀rù ọlọ́ ẹjọ́ bẹ̀rù jọta àpò kí ló le tó yẹ gbogbo kan àwọn tó ń ṣe wàhálà kan ẹ jẹ́ṣẹ́ wọn jọ ẹ dẹ̀bẹ̀rẹ̀ ní jẹ́wọ́ ẹ jẹ́wọ́ ẹ jẹ́wọ́ ẹ padà pátápátá tọmọtọmọ tẹbí tará ni pẹ̀lú àṣẹ àwọn alálẹ̀ ẹ kùtọ́ létele gbogbo ẹnikẹ́ni tó tún fẹ́ kàn mọ́ Yorùbá tó pé Nàìjíríà fi wá Yorùbá náà tó bẹ̀rẹ̀ sí gbogbo ẹ wá lè ro ẹjì rí tán pa àwọn èèyàn tán pa àwọn lọ́tún tán pa àwọn lọ́tún. máa fi píkṣọ ẹ̀ yìí tó bá ti sọ̀rọ̀ tán. wàá fọ́mọ ẹlòmíì wàá gẹ́sẹ̀ ẹlòmíì kí ló le tó yẹn. adẹ̀ ń rí gbogbo nǹkan wọ̀nyí ẹ̀dẹ̀ tó ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ tó ń kówó jẹ kí ló dé ẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run. alálẹ̀ òní jẹ́ tọ́kìjẹ́ o àjẹ́ ti gún o ọlọ́run á ṣàánú wa o. bàbá kí lẹ rí sí kí lẹ rí sí situation bàbá Ṣówọrẹ́ o ó sì ó sì wà bẹ́ẹ̀ ó sì wà bẹ́ẹ̀. ẹ bá wa bá àwọn èèyàn wa sọ pé ẹ jẹ́ ká ọlọ́ọ̀tọ́ ṣọwọ́rẹ́ ẹ ṣọwọ́rẹ́ ó ní ó sọ pé òun ṣe yorùbá ẹ já gbójú bẹ̀ ẹ já sọ̀rọ̀ ẹ já ìjọba nàìjíríà kó má pa mọ̀gbọ́ ẹ̀ mọ́ wa lọ́wọ́. ara wa ni ẹnikẹ́ni tó bá ti sọ pé yorùbá lòun wọ́n pa bí ó ti pa bí ọlá ló tí sọ bẹ́ẹ̀ kì í ṣe pé kì í ṣe ọmọ yorùbá ni ó bá máa sọ pé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti sọ pé Yorùbá lòun pípa ni inú jẹ́ wọn ó ṣe bẹ́ẹ̀ gbogbo ẹni bá ti sọ pé Yorùbá lòun wọ́n pa wọ́n ni gbogbo àwọn tó bá ti sọ bẹ́ẹ̀ náà ń ṣe wọ́n lè ìjọba Nàìjíríà ń pa wọ́n torí ẹ̀ ni wọ́n wọ̀ pé yóò jà fúnra rẹ̀ wọ́n sì ń wá wọ́n rò pé Yorùbá kọ̀ tó o náà ṣe ń ṣèwà yẹn ẹ mọ́ kulẹ̀ rò bẹ́ẹ̀ o sóore ara wa ni o kódà ó dó ti Yorùbá digbídigbí tí ó sì padà káàárẹ̀ wa tó bá padà kúrò níbi tó wà ṣùgbọ́n nǹkan tóun náà jà fún dáa ṣùgbọ́n ó lóun ó ní kò wọ́n bá sọ pé wọ́n báyẹn àwọn kìíní ó padà nù ìní iná jẹ iná jáwọ́ náà máa hàn wá ọgbọ́n àmọ́ ẹni fúnra ara wa gan pé ó kú ti lóun èsì Yorùbá ẹ kàn jẹ́ ká fìyà jẹ díẹ̀ àáfilẹ̀ tó ẹyin kò sí ẹjọ́ ẹ kájọ dìbọ̀ pọ̀ kájọ pariwo léjọba lórí kán fi sọ̀rọ̀ rẹ lẹ̀ kò sí nǹkan kan tó ṣe fún wọn wọ́n ti rí pé ó ríran ọpọlọ rẹ̀ sì pé iná ṣe ń bínú rẹ̀ iná ṣe fẹ́ pàdánù ẹ mọ̀jà lajúlẹ̀ kan tó kòkó mọ́ wa lọ́wọ́ ògo áfíríkà ògo nàìjíríà ògo àgbáyé ni ẹjẹ́ jà fún ẹjẹ́ jọ jà fún ẹjẹ́ á jà fún ẹjẹ́ á bá wọn jà. Free Soworena! Free Soworena! Nigeria government, free Sowore for us! We love him. We want him. He's our brother. Leave him alone. Bẹ́ẹ̀ni, nǹkan kò gbọ́dọ̀ ṣe tí nǹkan kan bá ṣe eléyìí yàtọ̀. Tí nǹkan kan bá ṣe sóhun rẹ̀, mo fún Nàìjíríà. Mo fi ọwọ́ ọwọ́ àwọn onígbáyà. Mo fún Nàìjíríà ní ọjọ́ mẹ́ta. Mo fi Ọlọ́run búra. Wọ́n á bá gbọ́ pé náà sọ ní gbogbo bínú. Wàláì mo fún Ọlọ́run búra bára yàtọ̀ mo jáde búra. Tí nǹkan kan bá ṣe sóhun rẹ̀, tó fi lè kú bí Abíọ́lá ṣe kú. Ká kí mi lásán rọ mo fọlọ́ mo pọ̀. Hmm. ẹ fi ṣòwò rẹ lẹ. mo fọlọ́ búra. ẹ ṣe bàbá. so ká tètè mọ̀ ká tètè mọ̀ bẹ́ẹ̀ yẹn eléyìí ń ṣe irọ́ kọfílẹ̀ kájẹ́ kó gbélé ayé ìrọ̀rùn ẹ fún ètò. God bless you sir. Free Sowore now Nigeria government kò sí nǹkan tí Sowore ṣe tí àwọn kò sí nǹkan kan tí Sowore ṣe now if you can free the the terrorists tí ẹ lọ mú tẹrọrìsì tó ti pa àwọn èèyàn tó ń tẹrọrìsì àwọn èèyàn tó lọ abduct àwọn ọmọ tí wọ́n kidnap àwọn ọmọ yẹn tó palákra wọn tí wọ́n bá yé wọn jẹ́ and Nigerian government can overlook everything èmi ò rí country kankan nínú ayé yìí tí wọ́n ti ń rí tẹrọrìsì mú tí wọ́n máa láwọn tún fi sílẹ̀ wọ́n wá sọ́dọ̀ ènìyàn wọ́n sọ́dọ̀ ọmọ Nigeria is the first ìyẹn lẹ fi máa mọ̀ wípé gbogbo nǹkan tí àwọn bandits Boko Haram àwọn eh, terrorists àwọn kidnapper tí wọ́n ṣe bí nǹkan tí wọ́n ní kí wọ́n ṣe òun ni wọ́n ń ṣe ohun tó ń fọ fún fèrè wọn ni fèrè wọn wọn tó ń fọ síta àsìkò tó yẹ kí àwa Yorùbá náà ká dìde rèé pé nígbà tí ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ Fúlàní ẹ̀yin lẹ́ ń pààyàn ẹ̀yin lẹ́ ń pààyàn ẹ tún pa títí nínú ọ̀tẹ̀ tó wá sọ́dọ̀ wá sí ẹ ti ń kidnap wa ẹ ti ń lé gbogbo àwọn èèyàn kúrò lórí ilẹ̀ wọn ẹ ti ń ṣoríṣiríṣi ẹjọ́ tí ẹ bá lè free terrorist kí ló dé tí kí ni Ṣòwòrẹ́ ṣe kí ni Ṣòwòrẹ́ ṣe gangan ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn protest ni it's one of our rights right here ni now it is Sowore's right because tí nǹkan bá wà tẹ́ bá ṣe nǹkan gọ́ọ̀mẹ̀ntì tí ò bá pay àwọn èèyàn citizen wọ́n ní right láti come out to protest nǹkan tí Sowore ṣe nìyẹn kí ló wá dogun if you can free terrorists then they free Boko Haram they free bandits then free Sowore Sowore is not even a bandit he's not a criminal is not a criminal that ó sọ pé òun dẹ̀ fún stand fún revolution For me, pé ó àtàkì government in kò mí kó fẹ́ plan coup kò mí kó attack government in Buhari enough of all these lies ẹ fi sọ when you ní not. these are the things these are the lies ẹ lọ feed àwọn uh, ará uh, northern people ipe ṣòwò rẹ fẹ́ àjàkì gọ́ọ̀mẹ̀ntì Buhari ó fẹ́ over plan coup kò fún Buhari over uh, their job Buhari bolẹ̀ it's all lies it's not true. It's not true. Nigeria government, federal government, tí ẹ bá lè mú terrorist tẹ mú bandits tẹ mú àwọn hard criminals tẹ dẹ set wọn free then Sowore is not even a criminal free Sowore now Nigerian government free Sowore now leave him and let him live his life ẹwọ tí ẹni gan ẹsẹsì passport Eh, ẹ jẹ́ kó lè lọ síbi kankan kó lè lọ anywhere within the Abuja there kí ló tó ló oní tẹ́rọ́rìsì oní bandits ni lẹ́nu ọjọ́ mẹ́ta gbogbo àwọn bandits tó wá kidnap àwọn ọmọ yẹn gbogbo wọn náà roam about the street kiri ní ní ní north náà ṣebí gbogbo ẹ̀ là ń gbọ́ ẹ lọ bẹ̀ kẹ lọ kẹ lọ bá wọn kẹ lọ arrest wọn kẹ ṣe anything torí pé ó béèrè fún nǹkan tó yẹ kó béèrè fún ẹ̀tọ́ ẹ̀ ẹ wá torí ẹ̀ ẹ fìyà jẹ tẹ́ ẹ bá yìí jẹ́ tiẹ̀ ẹ ò á wípé ibi tá a fẹ́ gbin obì sí obì padà lálẹ́ wù níbẹ̀ nìyẹn tí ẹ bá ṣe anything pẹ̀lú Ṣòwòrẹ́ tí anything bá go wrong pẹ̀lú Ṣòwòrẹ́ ajé ẹ ti ṣìṣe láyé yín ajé ògùn pa yín ajé wípé ó ti wá ṣẹlẹ̀ gangan nìyẹn ajé pé ẹ padà mú ìrìn àjò yẹn ẹ fi jẹ́ kó yá fún gbogbo wa nìyẹn ó ti dé náà nìyẹn because ẹ bá rò pé ipa tẹ́ ẹ pa Bíọ́lá ipa tẹ́ ẹ pa gbogbo ẹ pa Awólọ́wọ̀ ipa tẹ́ ẹ pa gbogbo àwọn olórí àwọn èèyàn tó dìde fún wa ní nàìjíríà akọ̀dẹ̀ tí ẹ̀ mọ̀ yín pé ìran yorùbá gangan ni ọ̀tá tẹ́ hate ní the whole of nigeria ẹ tí ẹ fẹ́ rí mi wá látàn ìdí nìyẹn ta fi ń fìkanra mọ́ àwọn olórí wa àwọn tó yẹ kó tún dìde kó tún gbẹnu wa fọ́ pé kínní àwọn gan náà tó bá ti fún wọn ní talking money ṣe bá àwọn kàbá yẹn ti táṣìírí ẹ̀yìn àgbàgbà tàbá wí tọ́tọ́ ní kọ́ máa bù ń ṣe wọ̀n àṣírí yóò máa tú ipe tẹ́ ẹ bá ọmọ ọmọ ikú tó pa yín tó ti tẹ́ bá ti lè lọ bẹ̀tẹ̀ lọ halẹ̀ tó bá ti lè mú owó kékeré tó gbé sínú ṣaka fún yín àbí tó transfer sínú àkáǹtì yín tẹ́ rà láti gbogbo tó ń ṣe yín láyé ó ti tán nínú yín ìfun yín ti gan nìyẹn bẹ́ẹ̀ ni máa kú kókú wọ́n bá máa kó gbogbo ilẹ̀ Yorùbá kò dẹ̀ kàn yín mọ́ àbí bọ̀ àsìkò yẹn ti wá bọ̀ ẹ wo ẹ̀yin ọba kò yín ni tó bá jẹ́ pé ó yé yín ni ó dẹ̀ yẹ kó tiẹ̀ yé yín jù bẹ́ẹ̀ lọ àtẹ̀yí tó lóun fẹ́ di ẹ́mí àfúnra lára ẹ̀ kò sí wàhálà kò sí wàhálà rárá o ẹ máa di emir emir yẹn náà lẹ́yìn máa di last last ṣùgbọ́n àwa ti máa wà nílẹ̀ lérí títí wa as a Yorùbá nation ní kọ́ńtì tèmi torí èmi ò kí ń ṣọmọ Nàìjíríà I'm from Yorùbá land ní ìgbà yẹn nǹkan tí ò yí ẹ̀yin àgbààgbà wọ̀nyí ni wípé ẹ̀yin lẹ lọ bá wọn jẹ́ ẹ̀yin lẹ ńlá sọ́rọ̀ ẹ̀yin lẹ bá wọn ṣe mítìn ṣẹ́ẹ̀rí ṣẹ́ẹ̀rí gbà tí gbogbo ẹ̀ bá ti dojúrú tí gbogbo ẹ̀ tán wá wá bìbà tán wá bẹ̀rẹ̀ sí ní dá wà láàlẹ̀ ṣé rí Tinubu yín tí gbogbo pariwo táì pariwo yẹn Tinubu ní private jet ó ti wọnú private jet ẹ̀ ṣọ́ra lélọ́lélọ́nì ọlọ gbére ẹ̀ lè gbọ́ píú ẹ̀yin akùnyàkùwà yín oògùn á wà lára àwọn táníkan lọ báyé yín jẹ́ because ó mọ̀ pé ìjẹkújẹ àtẹnujẹ ti báyé yín jẹ́ ẹ̀yin ọba ẹ̀yin àgbààgbà wọ̀nyí tẹ́ ẹ bá wọn jẹ tẹ́ ẹ gbowó lọ́wọ́ wọn tẹ́ promise wọn àwọn nọ́mbà ẹ̀yin nọ́mbà kọ́kọ́ wá bá ara yín náà ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ orí yín gan ni ìjìyà yẹn á ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba ń gbọ́ tí ìjìyà yẹn bá wá délẹ̀ tán ẹ fẹ́ kú á wá kú bí tẹ́ fẹ́ kó gbégbà ẹ ló kọ́là. Hello. Hello, ẹ kalẹ́ o. Hello. Hello, ẹ kalẹ́ ẹ ká sọ o. ẹ ká sọ ṣé dáadáa lẹ wa. ẹ ká sọ mọ ẹ ká lé mọ. ẹ bá wa yí kíní tẹ̀ ń gbọ́ yẹn èyí tí mo ti sọ sẹ́yìn lẹ́ padà gbọ́ ẹ lè máa pè mí kẹ́tù máa gbọ́ nǹkan tí mò ń sọ ní orí tv ó máa máa jámọ́ra wọn. ẹ má bínú. náà mi ìbínú mo kàn sọ fún yín ni ẹ káàbọ̀ sórí ètò dára ṣe fẹ́ bá wa dá sẹ́tò ní sà. bẹ́ẹ̀ mo fẹ́ dá sẹ́tò ní mà. ó yẹ bá wa dá sí ní ìṣẹ́jú méjì sà. ẹ wo i really appreciate the try mi táwọn ló sọ̀rọ̀ lọ láti us. yes sir. hey stop! i'm talking. mo really appreciate the effort yìí gbogbo ní pápátá. yes sir ẹ rí lè tra ìdán fún wa wọ́n dẹ̀ gbàdúrà lágbára ọlọ́run God will crown our effort. ẹ wo ó jẹ́ nǹkan tó jẹ́ bàmíjẹ́ tó yẹ kó jẹ́ bàmíjẹ́ fún gbogbo Yorùbá. Hmm. ìdí èèyàn kan gbogbo wa pátápátá bá wà ní bá wà síbí ọmọ hmm. mi fẹ́ wálé báyìí èmi fẹ́ bọ́ ọmọ wálé èmi bẹ̀rù ah ẹ má kó lọ. mo ń bẹ̀rù pé kíníkà kíníkà kíníkà kíníkà fúlàní fúlàní fúlàní mi ò mọ rí. Hmm. mi ò mọ rí ìtàn fi máa overtake yorùbá land àwa la ló yẹ ká kájí ẹ ní power àti overtake láìfù wọn àná ẹ ní látijọ́ tí mo ti rìn all over the country mi ò tí ì rí fúlàní kan ká participate mi ò tí ì rí wọn rí gan sef amẹ́ríkà wọn sí bẹ̀ ilé tó bá dẹ̀ wà gan-an ó ṣe máa já kiri bí wèrè bí ìgbà kéèyàn lu ya ìgbòlùkí nílùú àwa yorùbá náà la máa ń struggling káàárín tí gbogbo ayé mọ̀ tó ń gbé nàìjíríà lárugẹ yorùbá tó dẹ̀ tún ṣe ẹrú fún orílẹ̀-èdè kíní yẹn wà ó máa ń dùn mí gan-an. Hello ma. à ń gbọ́ yín à ń gbọ́ yín. Iya. Eh, it is well. It is well. Eh, olórí mi, ẹ má bínú, ẹ pè padà. It is well. Ẹ wò ó lára àwọn ọmọ tí à ń sọ̀rọ̀ wọn tí stray bullet ó hit during the endsars protest. Ọmọ yẹn fídíò yẹn wà lórí péjì wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ tí rí ẹ lọ bá wa wò ẹ jọ nítorí Ọlọ́run à ń wá fámìlì ọmọ yẹn àwọn èèyàn fẹ́ help ọmọ yẹn people are calling me every day wọ́n fẹ́ donate fún ọmọ yẹn ṣé mọ̀ lára àwọn yúùtù yẹn wọ́n ti pa wọ́n àtòkù wọn àtàyè wọn àrí wọn èyí tí ò dé tí ìkú ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ ẹ káàbọ̀ ìyá mi. ìyá ẹ kalẹ́ ma happy sunday ma i wish you the same ma yes ma. àwọn ọmọ mi ń kọ́ àti bàbá. àlàáfíà la wà ṣàlàáfíà lẹ́yìn náà wà. a ṣe ṣe olúwa ṣe wọn ṣe ṣe fún wa. ṣe rí ṣe ráwa yorùbá níbi level tá à ń lọ yìí òye yẹn kàn wá sí mi ní orí tẹ ṣe ń sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ fi sọ́wọ́ nípa ọ̀rọ̀ ṣòwòrẹ́ ṣòwòrẹ́ níbi tó wà ṣóyè yín sìn torí àwọn wèrè àwọn amukun mẹ́kọ̀ọ́ tán pariwo Tinubu Tinubu ẹ má jẹ́ kó jẹ́ àyín lẹ́nu wípé tí nǹkan kan bá ṣe ọkùnrin yẹn Tinubu gan lè wà lára àwọn tí ó wà ní ẹ̀yìn tó wà ní backyard hmm. tó lè lo àwọn tiẹ̀ kó jẹ́ kí nǹkan kan ṣe ọkùnrin yẹn so that he will be gbogbo àwa di bóòlù ìyá mi àwọn fúlàní ọ̀rọ̀ wa máa wá dàbí ìgbà bíọ́lá tó jẹ́ wípé ńgbà tí wọ́n rí pé tẹ́ńsọ̀n yẹn pọ̀ gan-an kí ni wọ́n ṣe wọ́n sáré lọ gbé bàbá Ìyábọ̀ wá wọ́n fi kùlù wá dáhùn because Tinubu ti realize sí wípé àwọn fúlàní yẹn gan-an wọ́n ń tọ̀ òun ni.

ẹ rò dáadáa gbogbo nǹkan tá à bẹ́ẹ̀ rí yìí wọ́n wọ̀ kínní because àwọn pípù yìí orí wọn máa ń ṣiṣẹ́ bí aago aago aago orí west minister ní tí kò sùn tó ara ilé ẹni náà lọ́tẹ̀ ni o when it comes to Ṣòwòrẹ́ issue tó bá a ṣe máa fọwọ́ papọ̀ tá a máa tá a máa lọ jọ́ a máa yọ jáde tí nǹkan kò ní ṣe because àwọn tó ń bá jẹ tó ń bá mu àwọn gan lọ́tẹ̀ tó bí yẹn ṣe jẹ́ nìyẹn àwọn ibù gan sísà mi tó ń ṣiṣẹ́ ní ẹ́mbásì ó ní láti máa sọ fún mi wípé àwọn ọmọ wa tí wọ́n jáde bírú bí brọ́dà mi kan ṣe sọ́nsìn wípé òun ò rí fúlàní kankan ẹ̀ka tó débi fúlàní gan ẹ̀ kọ́kọ́ ta wúta. Mm. mo mọ iye dẹ́kẹ̀ tí mo lò ń dúkẹ́ lọ́wọ́lọ́wọ́ sí mi ì rí haúsá kankan tó wá ṣiṣẹ́ ìgbàlẹ̀ rí. àtọ́. so ọ̀pọ̀lọpọ̀ mi yẹn wá pè mí ó ń sọ fún mi wípé ní eh, níbi tí ọ̀rọ̀ nàìjíríà dé nìsín àwọn fúlàní ní àwọn ọmọ wọn kan jáde ní skul tí wọ́n láwọn ń ṣe nysc tó máa ti parí tó máa fún wọn ní gift service yẹn àwọn ni wọ́n fi ṣe olórí gbogbo àwọn ẹ́mbáàsì wa káàkiri ẹjọ àwọn tó bá mọ̀ tó bá yẹ kó òótọ́ ni nǹkan tí mò ń sọ kọ́ máa bá wa kọ́mẹ̀ǹtì wọ́n ní most of ẹ́mbáàsì wa àwọn ọmọ wọn láti nàìjíríà ni wọ́n send down láti wá ṣe training as a youth service tó dẹ̀ jẹ́ pé owó burúkú ni wọ́n ń sọ fún wọn wọ́n dẹ̀ fi àwọn ọmọ tiwa kọ́ máa lọ ṣe youth service tán fún wọn ní nàìjíríà

gbogbo nǹkan tí ó ti fọ́jú pọ̀ wọ́n ti lọ mọ́ wa lára wọ́n ti lọ mọ́ wa lára mo rí fídíò kan ẹ̀rọ ọlọ́run bá mi tẹ bá rí àwọn ọmọ yẹn ní àbújá ní àwọn ọmọ olówó olówó wọn wọ́n dẹ̀ ń display kí wọ́n ń pè ferrari kí lorúkọ jíìpù yìí ti ń jẹ́ wọ́n ṣàkọ́ ọmọ bíbí káàsì yẹn wọ́n wá fi ń ṣe race wọ́n fi ń ṣe race di orí lórí mọ́tòwé nínú àbújá. nínú Àbújá. tẹ bá rí àwọn ọmọ wọn wọn máa ń gbé g-wagon wọn á fi ṣe post football wọn gbá bọ́ọ̀lù wọnú post. sọ kí la wá ń sọ tá bá máa tá a gbogbo ọ̀rọ̀ tá ọdún ọdún lẹ́bù wà yìí no go back ni no go back ni no gbogbo nǹkan la rí àjẹsíbí fáàrí àyíkọ́tẹ̀dẹ̀ ń gbà bọ̀dẹ̀ tẹ́tí ń jẹ fẹ́fọ́ owó wọn inú àkáǹtì yìí ni wọ́n kó sí ẹ̀yọ́ owó wọn lẹ́tọ́ra létí lóyìnbó ní àwọn individually àwọn náà sì ń pariwo Tinubu ká ní Tinubu ẹ̀fọ́. wọ́n pọ̀ bàjẹ́ lábúrọ̀dù bá bá ṣe ń sọ̀rọ̀ ìtọ́jú ẹ̀ sọ pé wọ́n join agitation yìí púpọ̀ nínú wọn náà believe tó jẹ́ pé twenty twenty three náà dúró dè. kò sẹ́ni tó Tinubu náà bíbélì ní iṣẹ́ ọwọ́ wa ló máa tọ̀ wá lẹ́yìn tóun bá mọ̀ wípé òun máa ṣe dáadáa ni ṣe òun tóun lè kò ní tó lẹ́mìí èèyàn ló korúkorú ó tèèyàn mọ́ tiẹ̀ àbójú látọ̀ lẹ rò pé ó ti gbogbo àwọn àwọn governors káàkiri gbogbo state ni sẹ́ni gbogbo ọ̀tẹ́ǹṣẹ̀ náà rí pé one day one day wà become a president. wọ́n hmm. wá joyè àfọ̀bàjẹ́ fọ́nṣẹ́ àfọ̀bàjẹ́ ló fi gómìnà jẹ́ who does that? tóun nìkan ni wọ́n ṣe lé ayé fún ni. ẹ ẹ wá sọ wípé wọ́n yé èkì ẹ̀ ká ló yé èkì ẹ̀ tó bá wù wà tó dáa ni olóyè ká gbẹ́rù kùtì náà tóun náà bàdé ẹ̀dín pé nǹkan kan wà ń bẹ̀ tóun ó ní ọkàn láti lọ ṣe wáyé tóun náà jọ ìwà ń sìn ó yẹ kó jẹ́ ìnà ó dàtọ̀ ó di o láwọn òun náà débẹ̀ ó rí kówó ṣe rí òun náà ti kọ́kọ́ mẹ́ṣọ̀n ó pé nation ó yẹ ká ní ó ibi ipò tó yẹ kó ti ẹ̀kú wa gbogbo wọn yín aago yín lọlẹ̀ hmm. o ti wake bọ́bá ṣe máa rí ló ṣe máa rí we are not going back we are not going back gbogbo ẹ̀yin dẹ̀dẹ̀ wà dẹ́ ẹ̀kọ́ àti ẹ̀sọ́ rádaràda ayé ẹ̀yin máa pọ̀ ni because nhs nhs tẹ̀ ń jẹ orí ọ̀fẹ́ tẹ̀ ń gba medical free tí gbogbo nǹkan free free free tó ń bá yín tó ń ṣe wípé ìjàlá ìjà yín ló ṣiṣẹ́ ló ṣiṣẹ́ ẹ̀kọ́ tẹ́ wá jẹ ṣé ẹ lè rí common use uch ní Ìbàdàn bẹ́ẹ̀ yẹn ọmọ pààyàn nǹkan ti wúlù wọn máa ní kó wá sanwó ni. òun kọ́ ni bàbá tó pè wọlé lẹ́ẹ̀kan sọ ó ní ìdíwọ́ táwọn dókítà gan àtàwọn nọ́ọ̀sì tó ṣe ń treat àwọn èèyàn ẹ̀mí èèyàn ò já mọ́ wọn lójú lọ́wọ́ mọ́ nǹkan kan wọn ẹ̀mí èèyàn fẹ́ gbọ́ ẹni tí ò bá ti lọ gba káàdì ẹ̀yin ò lè ṣe kankan tẹ́mi yẹn dẹ̀ máa bọ́ tó máa kú. ìyá mi káàdì nìkan ni tó bá tún sáré rọ́ọ̀ṣì ẹni yẹn ẹni yẹn ikú ikú mu lórí tẹ́tù tó ti fún sí wọ́n sì máa tún sọ wípé we are sorry go and bring so so so thousand káwọn tó dáwọ́lé ẹni yẹn kẹlẹ fi mọ bí level of ẹ̀mí ọ̀dájú yẹn bó ṣe bó ṣe lọ general hospital wa wọ́n ti wọ́n ti make everything redundant òwúlò so àwọn private yẹn náà àwọn náà ti gbé ẹ̀mí ọ̀dájú yẹn wọ̀ o ò sanwó báyìí o ò fún ti deposit sílẹ̀ báyìí wọn ò tí ì tiẹ̀ tó gbé wá ni àìmọye ẹ̀mí tó ti sọnù àtàwọn gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin lọ́yà tẹ kọ̀ǹtẹ́ra yín lọ́mọ Yorùbá tẹ́ ẹ̀ dìde sí wa tẹ́ ẹ bá wọn gbowó pé nǹkan tẹ́ ẹ lè ṣe ẹ̀yin lọ́jà tẹ kọ̀ǹtẹ́ torí tẹ́ ẹ sọ̀rọ̀ yín o gbogbo yín pátápátá ni kò o bí náà ṣe wà náà ni àwọn gbogbo ẹ̀yin ẹ̀ mi ò mọ̀rúkọ tó máa ń pè wọ́n nàìjíríà ẹ̀mí ìrò pé ẹ lè jèrè o ẹ lè jèrè ọ̀bọ̀ ń jèrè ọkọ̀ hmm. ẹ lè jèrè because tí àwọn wákàtí yìí tí wọ́n bá ń jà wípé àwọn fẹ́ fẹ́ increasement ní ọwọ́ lórí sálárì wọn ẹ máa call up ẹ máa ti sọ fún gbogbo àgbáyé wípé ìjọba ìgbà ìgbà ìkí òṣìṣẹ́ má lọ fi ṣẹ́ tó bá já ẹ kàn ṣe meeting all of a sudden ẹ̀kọ́ kọ́ ti wípé kọ́ máa lọ kọ́ padà síbi iṣẹ́ ẹ̀kọ́ tẹ̀ hàn gbogbo brown envelope tó ń fún yín ó ní gbogbo èèyàn sọ síta ẹ rántí pé ẹ lọ́mọ o ẹ rántí pé ẹ lọ́mọ o bí nǹkan táwọn èèyàn wá wọ̀t ẹ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì san owó ọ̀kan tó fún wọn because gbogbo ẹ̀ bàjẹ́ end of the day, èdè àwọn ni wọ́n ń ṣí owó yẹn ẹ ti fi orúkọ nàìjíríà ti fi yáwó yáwó yáwó if ó bá jẹ́ ǹsìn bò ó nǹkan tí China sì máa fi dún yẹn ẹ jẹ́ ìjà tètè kúrò ẹ jọ ẹ jẹ́ tètè kúrò. because gbogbo wọn ti wọ́n yá a àlè sọ fún wọn wípé nàìjíríà wọn já lówó ó ń ṣe yorùbá nation o torí wọn ti já owó kọjá nọ́mà nǹkan tí China máa fi ojú yín ní nàìjíríà ẹ wò ó ẹ máa sìgbà ẹ máa sìgbà kú ni ẹ máa sin ọgbẹ́ mọ̀tò wọn kán lèèyàn sìgbà ẹ máa ti gbà kú ni wọ́n ti fi owó yín wọ́n ti fi orúkọ nàìjíríà wọ́n ti fi já everything everything tó bá yá sí báǹkì gan máa máa sá fún yín world bank máa máa sá fún yín tó kìtì bẹ́ẹ̀tì ní ká tètè máa lọ ká má fẹ́ gbowó wọn padà kọ́ lọ because gbogbo pọ́ọ̀tù wa pátá ni wọ́n fi ṣe kọ́lẹ́tẹ̀rà òun fi ṣe dẹ́pọ́sìtì fún wọn. Uh-uh. ẹ wo railway system ní nàìjíríà ẹ mọye contract yẹn pẹ̀lú china tó gbé fún about between twenty five to thirty years nọ́nà máa fi ṣe gbogbo wàhálà tí wọ́n máa fi san kínní yẹn tán wọ́n bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ nísìnyí ìjọ tán bẹ̀rẹ̀ gangan ìjọ yẹn ni train yẹn tó knock kò sí kankan the same contract náà làwọn other part in Africa country tí wọ́n ní agreement yẹn pẹ̀lú àwọn China but àwọn China ṣe nǹkan tó ń fẹ́ fún wọn tí Nàìjíríà ọ̀tọ̀ ṣáá ni ó máa gbòdì ṣáá ni tó jẹ́ pé. Ah, oh green ìtẹ̀lọ́ra something ọ̀ẹ́gbọ́yé price ni price kan gbé sí lórí gan-an wọ́n méjì confident for normal common people láti afford láti san so kí la wá ń sọ báwo lè tètè fẹ́ báwo lè ṣe fẹ́ rí tètè nìkan bí owó tẹ̀bí tẹ̀bí ṣe bí. òṣìbọ̀wálé abíọ́lá òṣìbọ̀wálé abíọ́lá sunday another five point three billion dollars is coming from China very soon. owó yẹn a máa ma fetí gbọ́ ni kò ní sómi kò ní síná kò sọ́nà kò sí kankan ibo náà kówó sí. ibo náà kówó sí ọ̀tún ní sọ́sálẹ́ ní àwọn wọ́tà ibo lẹ́ kówó sí. kí lè fi ṣe kí lè yáwó fún kí lè yáwó fún gbogbo owó tí nàìjíríà gọọmẹ̀ntì ń yá ẹjọ́ ẹ bá wa bí wọ́n ibo náà kò sí kí náà fi ṣe torí àárín kankan. Fẹ́mi Adésínà Fẹ́mi Adésínà àti Lai Muhammed. èpè ń jà Fẹ́mi Adésínà oríjìnà ọkọ àlè nígbà yìí. ẹ jẹ́ bá wa sọ fún wọn ká má gba vaccine o wọ́n ti sanwó okú yìí o tẹ́ ẹ bá gba vaccine kan o disebu máa ìjẹba kú lọ ni ẹ̀yin tó jẹ́ pé immune system yín ò gbádùn. gbogbo put your hygiene uh, on hundred percent up. kí nǹkan tó yẹ kí nàìjíríà gọọmenti kó ṣe wọ́n ṣe. wọ́n ti sanwó yín o wọ́n ti sanwó yín o. ẹ ṣe gan ni. orí ti yín o bí gbogbo nàìjíríà bá lè kú ó one thousand people wọn ọ̀mọ́ ìdí o. wọ́n ti gbowó okú yín o ẹ má dá wọn lóhùn irọ́ ni wọ́n pa ọwọ́ okú ẹ má dá lóhùn o. ẹgbẹ́ lóò ní covid nineteen abẹ́rẹ́ wo fún ń díbọ́ ni o ẹ má jẹ́ káwọn kan wé tẹ̀mí yín o ẹ̀yin náà gbogbo àgbàdọ́mẹ̀tì ẹ táìtì ẹ̀ họ ẹ má lọ patí ẹ jókòó sílẹ̀ pọ̀ náà. màmá mi olórí tí ó yẹ kí nàìjíríà gọọmenti wọn ṣe because tó bá sọ pé covid nineteen ó ó ó yẹn ní nàìjíríà kò sí bó ṣe lè high kó dàbí àbí síbẹ̀síbẹ̀ náà a sì ń jáde àwọn èèyàn sì ń ṣiṣẹ́ everything sì ń lọ bọ̀ ní germany yìí tipá ti kùkù ni o gbúdọ̀ wà pẹ̀lú mask ẹni kí Nigeria gọọmenti kí wọ́n make mark eh, mask yẹn mandatory for everybody now ìyẹn ò ní pé kẹ́ stop wọn láti má lọ síbi iṣẹ́ àbí lọ sọ́jà then àwọn bọ́sìsì yẹn iye tó bá ń gbé tó bá yẹ pé transport system bí yá ten people náà máa ń gbé as a passenger ẹ lè ní kán reduce ẹ kí space kó lè wà láàrin wọn àwọn iṣẹ́ ẹ̀tẹ̀ gbọ́ná iṣẹ́ wo gan ni àwọn union ń ṣe nínú ayé wọn owó tí wọ́n ń gbà ìgbà wo gan náà fẹ́ contribute sí situation tó wà nàìjíríà tíkẹ́ẹ̀tì tí wọ́n ń já kí náà fẹ́ ṣe gangan ṣé wọ́n kàn ń já tíkẹ́ẹ̀tì lásán ni because irú ilé ìbẹ̀rẹ̀ àwọn ló yẹ irú MC olú ọmọ yẹn tó kàn fún àwọn ọmọ lóyún kiri tó kú méjì méjì lóyún lẹ́ẹ̀kan náà tó dá wàhálà rẹ̀ tó kàn kọ́lé kiri bí ẹyẹ tó kàn ṣe yánmáyánmá àwọn gbogbo gáràjìsì nìyẹn àwọn gáràjì yẹn ẹmu gbọ́ ní àwọn ibi tó ti ń já tíkẹ́ẹ̀tì ní títì gbogbo bẹ̀ yẹn ẹmu gbọ́ ẹ jẹ́ kí wọ́n mọ bó ṣe máa gbé àwọn èèyàn bóyá ní tẹ́kisì ni àwọn tẹ́kisì ò tẹ̀ ń gbéyàn púpọ̀ bọ́ àwọn ehm, kí lorúkọ àwọn bọ́sìsì yìí o <laughs> àwọn public èyí eh, eh, eh, tó bá tẹ̀ kọ́ máa pè é ẹni kó reduce passengers so that space á wà láàrin kò ní sí pé a máa mí síra wa a ní mí síra wa lẹ́nu ooru ara wa ò ní súnmọ́ra wa dẹ́ kọ́ dẹ̀ máa lo mask ó tán nipe ni pé ní èkìtì sí. mask yẹn ti ẹ̀ important mask yẹn ó wà very very important. èkìtì sí olófẹ́ bẹ̀rẹ̀ kọfí tó bá yá sí yìí fáṣọlá ti lóun náà fẹ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn náà ti wèrè bọ̀lẹ̀ pé òògùn dọ̀tí kìíní ìgbà tẹ bá tì wọ́n mọ́nu lé ẹ̀ tún ní fún wọn lóúnjẹ abẹ́rẹ́ pé wẹ̀rẹ̀ fẹ́ ṣe ní last time bẹ́ẹ̀ lè fún wọn ní ordinary indomie ẹ tún ti fẹ́ kó another palliative ní ìwọlé àbí torí ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ kọ́fì wèrè yìí ẹ kó sí lọ useless government. gbogbo àwọn tẹ bá ti ń rí tó ti ń sọ̀rọ̀ wọ́n nàìjíríà wọ́n nàìjíríà ẹ lọ wò sí wọn dáadáa àádá kò jẹ́ àwọn ni àwọn ni olóṣèlú ń lò wọ́n ń bẹ́ orí tó ń tọ́yàn tó ń tọ́yàn tó ń ṣe gbogbo ẹ̀ èyí ní ẹ̀wò náà ẹ̀wò bọ́ba ọba ọba àwò ṣe rí lẹ́nu sọ́mẹ́ta yìí náà. Ah, owó tó gbẹ wá ó gbẹ ní ó máa gbẹ ó gbẹ ní. Ah, ó máa múra olórí mi ó máa múra ọba àwò máa múra ní báṣì gbogbo ọba ilẹ̀ Yorùbá sì àwọn elist ọba àwọn àwọn àwọn Tinubu ọba sì ni anniversary náà ló dẹ̀ bá wọn ní sọ ti bẹ̀rẹ̀ látòrí ọba òní nísìnyí gbogbo wọn anniversary eh, eh, coronation anniversary àbí kí náà pè ó náà gbogbo wọn ṣe olúwo náà ti fẹ́ ṣe tiẹ̀ báyìí. wọ́n ṣe wà nìyẹn bìbá tó níye tí wọ́n gbà lọ́wọ́ wọ́n gbà lọ́wọ́ eh, Tinubu tó bá ṣe ń gbà lọ́wọ́ Tinubu wọ́n ń gbà lọ́wọ́ Ọ̀ṣínbàjò tó Ọ̀ṣínbàjò náà kàn rò pé keep quiet ni òun náà ara tó ń dá lọ́ọ̀fì kékeré bẹ́ẹ̀ ni. Baba kúńtà yẹn ara tó ń dá nọ́bì kékeré tó tó bá wẹ̀sì ẹ̀mí yẹn gan kò tiẹ̀ kò ní yẹn fi kàn by food hmm. gbogbo wọn bẹ̀ yẹn òṣì ni wọ́n ṣe bí ẹran ṣẹ́wọ̀n ẹ rí tí pásítọ̀ bá náà ó ti ń kò tí kò tí ìbá Tinubu sọ̀rọ̀ ó ti yá ń bribe ara ẹ̀ ó ti ń bribe ara ẹ̀ nítorí wípé nígbà tí wọ́n ṣe last election ṣe mọ̀ pé every four four years ni Pastor Bakare normal contest so ìgbà tó máa ṣe ti last one yẹn báyìí Buhari gbogbo wọn àwọn Tinubu wọn kì í mọ́lẹ̀ wọ́n ní wọ́n wọn náà ló mọ̀ nǹkan tó jọ sọ láàrin ara wọn wọ́n ní kí kinní wà ń bẹ̀ bàbá gọ̀ọ̀sì bàbá bá bí ń tín kó wà ń bẹ̀ àmọ́ nǹkan tó promise ara wọn torí tẹ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí is a game nísìnyí gbàgàrẹ náà ti ti fẹ ó ti ó ti patronize Tinubu gbogbo yín jọ máa ṣèṣe papọ̀ ni. Hmm, géèmù ni géèmù ni gbogbo ẹ̀yin tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì àwa náà gbọ́ ló ń gbọ́ o ẹ bá ní owó ẹ lọ kó fún ṣáríìtì ara ṣáríìtì náà ni òòrè olè ń wò lórí skírìnì ara ṣáríìtì náà ni ẹ bá lówó ẹ fi síbẹ̀ because wọ́n bá protest èèyàn kan tí wọ́n dẹ̀mí èèyàn sí tí wọ́n kú kó òjijì ara charity náà nìyẹn nígbà tá lọ kọ́wọ́ sínú inú ṣọ́ọ̀ṣì kan táwọn pásọ yín táwọn ń gun jíìpù táyìn fẹsẹ̀ rìn káàkiri tẹ̀ mọ́kadà hmm. ẹ́ àwọn ọlọ́kadà tẹ̀ ń gùn yẹn fúlàní ni wọ́n wọ́n lè wà yín lọ. wọ́n ní ká hold on to God ẹjọ́ pásítọ̀ tó ń sọ pé ká hold on to God ṣé òun hold on to God ẹ ṣe jẹrìí olórí olórí mi kí gbé kọ́lé God bless you àmì ẹ ṣe ìwọlé mà. hello Kọ́lá from Germany ẹ kálẹ́ o. hello. hello. hello. hello ẹ kálẹ́ o à ń gbọ́ yín o ẹ káàbọ̀ sórí ètò. ẹ kálẹ́ mà. ẹ kálẹ́. so mo fẹ́ sọ ni wípé àti jẹ́ ìgbà tó pè. bẹ́ẹ̀ ni a ti rí nọ́mbà ẹ ṣe. bẹ́ẹ̀ ni wọ́n ti gbé agbára ti gbé kọ̀ wá. tó ọ̀pọ̀ta fẹ́ sọ ni wípé àwa ṣòwòrẹ́ ọ̀rọ̀ ṣòwòrẹ́ mm-hmm. kò ní í da kán fi ṣòwòrẹ́ síbẹ̀ ṣòwòrẹ́ síbẹ̀ yẹn. nǹkan tá à ń sọ ni wípé ṣòwòrẹ́ káyìn kan tó fẹ́ jẹ lẹ́nu ẹ̀ fún ara ẹ̀ ni kò ní máa já gbogbo ìjàgbára tó ń jà yẹn kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. òjò bí àwọn èèyàn náà ló ṣe ń darú nǹkan so mo wá ń gbọ́ táwọn èèyàn ń sọ lánàá wípé ehm, kì í ṣọmọ yorùbá ọmọ kìíní kan kìíní kó tiẹ̀ kó tiẹ̀ má jẹ́ yorùbá kó máa tó ń ta dára a ti sọ pé ẹ jẹ́ yorùbá ẹ jẹ́ ká gbójú rẹ̀. wọ́n pè wọ́n. Hmm. mo ti sọ pé yorùbá ẹjẹ agbójú ń pé yóò ṣòwò rẹ olówó ń yorùbá ẹjẹ agbójú ń ká dìde stand fún free show warren nigeria government ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín sàmà. títà ìṣẹ̀ǹbámilọ ni fún ìṣòwò rẹ̀ ibu nǹkan kọ́kọ́ ìfowó ṣe yorùbá irọ́ mi ó mú ní nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀ ṣe lè mọ̀ pé táwọn èèyàn bá ń gbọ́rọ̀ wọn kì í gbọ́ dáadáa ó mú ní nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀ ó ní ìgbà yẹn ti rò ó láwọn yorùbá ló dì tẹ̀ mọ́ ó láwọn lọ́wọ́ yorùbá ló dì tẹ̀ mọ́ àdéhùn yín sì yín tó nǹkan gbàgbé pé ìṣòwò rẹ sọ pé òun ò ṣe yíbo òun ṣe yorùbá òun ṣe nìkan fún ìṣòwò rẹ àwọn haúsá àlìjà àwọn haúsá gbogbo wọn tó ń sọ̀rọ̀ nípa gọ́ọ̀mẹ̀ntì wọn ò gbé wọn náà bó ṣe ṣe tán pa owó àwọn lọ́wọ́ ní ẹ̀ṣẹ̀ lọ́gbọ́n pa mko nìyẹn fẹlá náà kú ti tó nígbà tí òwúrẹ́ bá kú ti ká tó ni ẹ oye mi o ẹnìyẹn nọ́mbà wọn nìyẹn fẹlá máa tù wọn láwọn mo gbọ́ news Nnamdi Kanu sọ kádàrá ó lágbára ò kí la fẹ́ ṣe báyìí. ìyẹn àwọn ìyá àwọn fúlàní àbí. àwọn fúlàní. wọ́n ti wá bẹ́ẹ̀ kó ṣe kó ṣe ìṣe èkìtì kó ṣe ondo state gan ìṣe ìṣe èkìtì èkìtì ló wà èkìtì ìṣe. Mhm. wọ́n ti wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti wà ní ògìjọ náà wọ́n ti wà ní ògìjọ ní ìkòròdú tí àmọ̀tẹ́kùn ò bá lè bọ́ síta kọ́ ẹ lọ sí gbogbo bíi àwọn bíi báyìí ẹ jọ gọ́fúnà fáyemí kílẹ̀ wálé ayé fúnná why are you a governor in Ekiti state tí àwọn fúlàní bá wá tó wá àwọn èèyàn tó jẹ gọ́fúnà lé lórí ẹ̀dẹ̀ dákẹ́ àwọn àmọ̀tẹ́kùn tó yẹ kẹ́ ẹ lè sọ fáwọn àmọ̀tẹ́kùn kan lọ àtàkì wọn kọ́ yé pa àwọn èèyàn yín mọ́ ẹ kí payẹ̀ torí pé wọ́n lọ ti adopt yín àṣẹ̀sán shame on you governor fáyemí nígbà tó bá pa àwọn èèyàn tó dáná kó lẹ́kẹ́ ìjọba dé lórí ni ẹ̀yin ọba òfò wọ́n kú lọ́jọ́ kìíní àná wọ́n ní adé ọ̀lẹ́ express lẹ́ ń gbé sórí wọ́n ní adé amazon lẹ́ ń gbé sórí gbogbo ní fariga ẹnìkan jáde ẹ̀ náà bọ́ba wẹ́ ọba lórí ogbogbo ọba lórí sílẹ̀ sílẹ̀ ìṣẹ̀lẹ̀ olóhùn ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ àti ẹ̀ṣẹ̀ fáwọn ọba mẹ́la dárúkọ wọn ẹ wo ẹ̀yin ọba ẹ má wọrí bẹ́rìsì wọ́n bọ̀ wá ṣí adé orí yín ẹ fi pìtàn rí láàfẹ nígbà ẹgbẹ ẹjẹ adé ẹjẹ adé sórí ẹjẹ kábíyèsí ní ìgbà kan rí ọlọ́run ọba ń gbọ́ gbogbo àwọn wèrè tá à ń sọ yìí ẹ rò pé ká tó dọ́dọ̀ àwọn ènìyàn commoner people like us ẹ̀yin iná kọ́kọ́ ń bọ̀ wá bẹ́ẹ̀ sọ́dọ̀ yìí lẹ bá wọn jẹ́. ẹ ṣe jàre ìyá mi god bless you. ẹ máa bẹ́tò lọ. ẹ ṣe gan-an. ẹ̀yin ọba nọ́mbà wà á bá ẹ̀yin náà máa kọ́kọ́ gbadé orí yín ẹ má wàá rò pé tó bá gbadé yẹn wọ́n á tún wá láwọn fẹ́ wé láwàní olúwo fọ́nì gan ni o olúwo kí ló dé òun rú olúwo òun rú olúwo ọmọ ń jó ọmọ ń jó <laughs> kí ni jó ọjà rẹ tí ẹ bá ẹ sọrí láwàní ẹ̀yìn wàá mọ̀ pé fúlàní dá láwàní mọ̀ yàtọ̀ sí láwàní wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ ṣì dànù. Hmm. Hello, caller. Hello, my ẹ kalẹ́. Bàbá nìyẹn. Bàbá nìyẹn ó tọ́jọ́ mẹ́ta bàbá lọ́rọ̀ ẹja sọ̀rọ̀ lọ́la. Ẹ̀dọ́ mo fẹ́ dá sétò náà lẹ̀. Ẹ ẹ àti yín ni mo sọ pé lọ́la. Ẹ máa sọ̀rọ̀ yín. sí àwọn èèyàn sọ, mo ṣòwòrán tí tí tí tí yorùbá ní tí aláàbá ní tí yorùbá ní òun náà ń yẹra òun ọkùnrin ní ṣòwòrán o ọkùnrin ṣòwòrán èyí tó jẹ́ pé ṣòwòrán ò kúva rẹ̀ bí ọkùnrin ṣíṣòwòrán nìkan ọkùnrin tó wà nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ni tí Ṣòwòrẹ́ bá wá pùrù ẹ bí ọkùnrin ṣọ̀pọ̀lọpọ̀ ọkùnrin a máa sọ nísìnyí pé kí Ṣòwòrẹ́ da ọmọ ẹdẹ yọ orí ilẹ̀ Yorùbá ṣé tí Ṣòwòrẹ́ bá ti wá da ọmọ agitation wa ṣé àlè gba agitation wa pẹ̀lú àwọn ọkùnrin tó kù àbọ̀kùnrin náà kan gbogbo wa tó kù ní tá a sọ̀rọ̀ ǹjẹ́ Ṣòwòrẹ́ ṣé òwe Ṣòwòrẹ́ nìkan wà lọkùnrin tó wà Nàìjíríà níta fẹ́ sọ pé dandan àfi kí Ṣòwòrẹ́ kó jọ ìwà àwọn kan wá padà bẹ̀rẹ̀ àti wọ́n yá wọn bẹ̀ sí ní sọ pé Ṣòwòrẹ́ torí pé kò ń ṣe Yorùbá ibi tí Ṣòwòrẹ́ ti sọ̀rọ̀ ni mo rí fídíò yìí dáadáa gbogbo aládẹ mọ̀ pé nígbà míì as a politician tó bá fẹ́ lọ canvas fáwọn èèyàn bí níbi àbí tó ti lọ campaign tó níbi hmm. campaign ló ti sọ̀rọ̀ yẹn tí ẹ bá fẹ́ lọ campaign níbi ìwé fẹ́ lọ campaign lọ́dọ̀ àwọn èèyàn kan wàá fẹ́ láti fi àwọn ọ̀rọ̀ tó tó dùn gbà míì láti fi associate ara ẹ mọ́ wọn hmm. ẹ̀sùn Ṣòwòrẹ́ gbìyànjú nínú fídíò yẹn láti sọ pé à ìkọlára yìí ni mí ṣé ti yẹ hmm. mí ò ń ṣé ti yẹ yín ẹsìn tẹ bá wo tẹyìn bá tẹ bá fẹ́ lọ campaign ṣòro rẹ lásìkò yẹn ẹni pé gbogbo ibi tó bá ti fẹ́ lọ ìmúra tó bá mú bẹyẹ lọ náà máa mú lọ síbẹ̀ hmm. tẹ bá rántí pípa tó lọ sí north ìmúra northern náà ló máa mú lọ sí north tó fẹ́ lọ sọ́dọ̀ àwọn east náà á bíi eastern north ṣọlọ mi yẹ yín hmm. it's all political strategy wọ́n yẹ káwa yorùbá ká torí ẹ̀ka wa kọ̀ máa lórí ìpínlẹ̀ torí kò ṣe ọkùnrin mẹ́rin ló ní ṣó wọ restaurant go tá a bá rírú èèyàn bẹ́ẹ̀ yẹn ni yọkan àbí méjì nínú yorùbá agitation wà láì má tàkìtì. bẹ́ẹ̀ ni ẹ máa fi ọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ mélòó wa ló lè ṣe nǹkan tí ṣòro ló ń ṣe ká tó máa jọ́ ọ̀jẹ̀ kẹrin tó fìyàwó ṣé ẹkẹrin mélòó wa ló lè kúrò náà ń dà fún mẹ́ta wà ń sìn àwọn tàwọn dà síwájú mélòó wa ló lè kúrò níbi tá a wà ń sìn káwọn sọ pé a fẹ́ lọ fún àwọn fẹ́ lọ fèsì nàìjíríà gọ́ọ̀mù bí ṣòro ṣe ṣe ẹ jẹ́ ká pé ká ká ká ká ká tiẹ̀ kọ́ gbogbo ọ̀rọ̀ pé ó ṣe yorùbá ni ó ṣe yorùbá ni orúkọ wo ló ń jẹ́ ọmọ yẹn ń ṣòwò rẹ ṣòwò. kò ṣàṣe orúkọ ibo. orúkọ ibo ni. ọjà náà ẹ má jẹ́ kárọ̀tì ẹ jẹ́ kárọ̀tì ìyàwó ẹ tí Sowore ò bá ń ṣe ọmọ Yorùbá ìyàwó ẹ Yorùbá ni lọ́tọ́. so rẹkọtì àwọn pé ó tiẹ̀ fún ó tiẹ̀ wá fi ra èjì káwọn gbòòrò mọ́ lára ká sọ̀pọ̀ tiẹ̀ lọ́wọ́ yìí. So at the end of the day, we are jurying if we are not because the more we are letting our people die in the hands of this people, the more that people are feeling neglect àwọn èèyàn wa, the more that people are man don have take chance And I am too calling lamọ̀, ẹgbà ẹni tó bá kọ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀ ọ́. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún àlọ́ ìyá. Ẹ ṣe gan God bless you. Ẹ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lọ́la, ẹ ṣe gan God bless you. Hello, caller. Okay. Hello, bàbá mi láti US. Hello, sir. Ìyá mi. Ẹ kalẹ́ sir. Ṣé ń gbọ́ mi ma? À ń gbọ́ yín. Ìyá mi. Yes, sir. Ẹ kú iṣẹ́ ìlú. Yes, sir. Olúwa dúró tì yín mà. Àmín, sir. mo fẹ́ dá sí ètò tó ń lọ lọ́wọ́ ni mà. ẹ bá wa dá sí à ń gbọ́ yín sà. ẹnìkan kì í rí di okun ẹnìkan rí di ọ̀sà ọmọ aráyé ò ní rí di yín o. àmì sà àtẹ̀yìn náà sà. ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore mo fẹ́ sọ. ẹ bá wa dá sí sà ẹ ṣe gan ni ẹ bá wa dá sí. mo fẹ́ mo fẹ́ pe àkíyèsí yín sàmọ̀ kankan. Hmm. ṣe rí ìgbà tí arákùnrin yìí tó bá Buhari tó bá contest papọ̀ ní twenty eighteen bí kankan or twenty sixteen ní ti ẹ̀rántí mọ́. ẹ̀yin èèyàn wa ẹ bá wa like iṣẹ́ yìí o ẹ bá wa like ẹ bá wa love ẹ bá wa like ẹ̀yin tí ó rí YouTube channel ẹ bá wa like ẹ bá wa like iṣẹ́ yìí ẹ bá wa like ẹ bá wa like ẹ bá wa love ẹ jọ̀ọ́ fi rọlẹ́ ẹ bá wa share thank you every one of you ẹ má bínú dáàdì. yes ma ṣe rí presidential election tó pé pẹ̀lú Buhari last. Mm nígbà tí Buhari wọlé tó wá rí wípé wàhálà ń ṣẹlẹ̀ lọ́tún wàhálà ń ṣẹlẹ̀ lọ́sì wọ́n pa àwọn èèyàn wọ́n jí àwọn èèyàn gbé wọ́n lọ fi àwọn ẹran wọ́n lọ fi jẹ oko àwọn èèyàn káàkiri ní ilẹ̀ Yorùbá Sowore bá jáde síta hmm. ló bá bẹ̀rẹ̀ revolution. mo fẹ́ kẹ́ bára balẹ̀ gbọ́rọ̀ dáadáa o. yẹ́sà pé àwa Yorùbá yìí hmm. a máa ń ara wa lẹ́sẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé whatever that o ò lè tajà ẹrù pẹ̀ má gbowó òkúta. Hmm. obìnrin kan wà Nàìjíríà yẹn máa sọ̀rọ̀ olóhùn fún gọ́ọ̀mẹ̀ntì ó pera ẹ̀ ní Buhari. o tún pera ẹ̀ ní ọba ńlá ah. ìgbà míì ìgbà míì ó tún máa pera ẹ̀ ní á ní stop ṣe bẹ́ẹ̀. Oh. ẹ sì ń jẹ́ kọ́rọ̀ ìyẹn jẹ́ nílé. ṣẹ́ẹ́dẹ̀ arábìnrin hmm. òun ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wàhálà sòwò rẹ̀ hmm. nígbà tí sòwò rẹ̀ wà lẹ́kọ̀ọ́ tó jáde tó ní àwọn x-men wọ́n lọ fi ẹran wọn jẹ kó ló fi ń jẹ kó àwọn èèyàn tí wọ́n kidnap àwọn èèyàn lóko tó ń pa àwọn èèyàn sóko Sowore bá jáde lẹ́kọ̀ọ́ ló bá bẹ̀rẹ̀ revolution nǹkan tó fa hmm. revolution ẹ̀ nìyẹn o hmm. obìnrin yìí bá jáde síta ó ní òun òun òun sọ̀rọ̀sọ̀rọ̀ fún gọ́ọ̀mẹ̀ntì òun mọ̀rọ̀ sọ òun stop ṣe bẹ́ẹ̀ ló bá trash máa yìí wọ́n trash Sowore débi pé ó ní kọ́ lọ́gbé ó ní kọ́ lọ́gbé olùfẹ́ dàlúrú olùfẹ́ gbàjọba mọ́ adébùhárí lọ́wọ́ olùfẹ́ gbàjọba mọ́ buhari lọ́wọ́ oníkan pé ẹranko tó ṣẹlẹ̀ within a very very short period wọ́n lọ gbé Sowore o wọ́n sì gbé Sowore lọ láti Èkó nìyẹn wọ́n dẹ̀ gbé lọ sí Àbújá láti twenty nineteen àtìgbà yẹn ni Sowore ti wà ní Àbújá up till now ẹ wo Yorùbá sí Yorùbá. Mm -hmm nígbà tí nígbà tí Sowore rí wípé àwọn herdsmen wọ́n kó wọ́n kó ẹran jẹ oko àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá ó wá bọ́ síta ó dẹ̀ ń protest ó ń protest lórí àwọn èèyàn tó ń pa ibẹ̀ ni ṣé rí àwa Yorùbá yìí ó yẹ ká ní àròjinlẹ̀ o ká tó máa ṣe nǹkan lé ayé o hmm. obìnrin yìí dẹ̀ pera ẹ̀ ní abiyamọ ó dẹ̀ bí ọmọ o oh, ó ń sọ ọ̀rọ̀ wọ́n bọ̀ ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹnìkan náà lánàá tí kò ń gbà ó sọ̀rọ̀ ẹnìkan lánàá ó búlọ̀gì ẹnìkan lánàá ó ní wàá ní káwọn kọ́kọ́ lọ nà án kó lọ sí léṣe <laughs> ẹ wò ó ṣe rí ó ti gbàgbé wípé àwọn tọ́ọ̀gì yẹn bí ò bá sọ̀rọ̀ àwọn tọ́ọ̀gì tó ń lò yẹn náà máa pa òun náà ṣe mọ̀ yí dáàbì nǹkan tí yóò ṣẹlẹ̀ ni pé ọkọ ẹ̀ ó ní security company ní Lagos so àwọn security tán máa ń mú kóńdó dání yẹn bẹ́ẹ̀ ti ń gba pistol náà ìyẹn gan máa ń gùn ó máa ń jẹ́ kó máa ṣe bí wèrè èèyàn lórí ẹ̀ ti gbálẹ̀ ń gbà ẹ máa sọ̀rọ̀ yìí lọ. my dear sister ọjọ́ ikú ẹyẹ kò gba àìmọ́ fò hmm. ò tó sọ fún ẹ right now kí ló mú sákòrò nàìjíríà tó sá sí Canada wà tó sá sí Canada kó dúró nàìjíríà kó máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn for nǹkan tó bá mú ọmọ Yorùbá tó tẹ ọmọ Yorùbá mọ lé orí mọ́lẹ̀ ìgbà yẹn ò lè dá o. ọmọ yẹn ló sọ̀rọ̀ wẹ́ ilẹ̀ Yorùbá ló jà fún ó ń jà fún ọmọdé ó ń jà fágbà ó ń jà fún omidan kò wọ kò kò kò kò sí kọ̀kọ́ pẹ̀lú pé ẹ ò lówó lọ́wọ́ àbí ò lówó lọ́wọ́ everybody ló jà fún ó lọ́mọ ó níyàwó ó fọmọ ẹ lẹ̀ ó fìyàwó ẹ lẹ̀ ó wá jà fún gbogbo orí àwọn ọmọ ilẹ̀ Yorùbá ó fi ẹ̀mí ẹ lẹ̀ fún ilẹ̀ Yorùbá kábà ti mú ọmọ ẹ ẹ sọ̀rọ̀ rẹ ká tó mú ìgbò rẹ àwọn tí mo sì rí nílẹ̀ Yorùbá tó dúró ní ẹgbẹ́ pé wọ́n fọwọ́ sọ̀yà pé ọ̀kan tó bá kàn pé àwọn fi ẹ̀mí wọn lélẹ̀. Hmm. Ṣòwòrẹ́ ti ṣe iṣẹ́ yìí bọ̀ kì í ṣe kì í ṣe fifteen years it's more than twenty years tí Ṣòwòrẹ́ ti ń tó ti ń jà fún ọmọ Yorùbá bó ṣe gbé Sowore lọ láti 2019 nineteen yẹn ẹnu ẹ̀ ló ti wà látìgbà yẹn òun dẹ̀ wà òun káàkiri òun pariwo òun lọ sí Canada òun ló ń bọ̀ olóhùn blog kó gbàgbé wípé ẹ̀sán ń hmm. ó bí ọmọ o. ó kó àwọn ọmọ ẹ̀ lọ sí Canada ah, àwọn ọmọ ẹ̀ wà ní Canada ó kó wọn síbẹ̀. kò sẹ́lẹ̀ kò sẹ́lẹ̀ tá a mọ̀ kò sẹ́lẹ̀ tá a mọ̀. ajẹ́ Buhari adébúhárí àwọn tó bá mọ wúmọ ìyẹn jẹ́ lọ sọ fún kí nǹkan tó wà nílẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ní nàìjíríà yìí kó má jẹ́ pé ìdílé àbá ẹ kò bà gúlégúlé ẹ ti ń pọ̀ jù rádaràdà ẹ ti ń pọ̀ jù mo rò ó bẹ pé adákẹ́ fún ẹ for some time ó dẹ̀ pé àsìkò ẹ ti ń súnmọ́. ó wọ́pọ̀ ọmọ àbúrò ọ̀gì ni kó lọ́ọ́ bèrè iye wa bí nǹkan lọkọ̀ ẹ ti wá àtòun náà. tẹ bá rí iye wa tó ti wá yẹn Wọn ní iye wa dàbí ẹni pé kò sí lára nàìjíríà ni kò sọnà abandon village ni ìyà ń jẹ wọn kò sí náà kò sí títì kò ẹ náà bọ́ sí orí kó sọ̀rọ̀ iye wa kó buhari torí tiẹ̀ kán lọ iye wa ṣe ó máa ń ṣe bí ọmọ àlè náà ó máa ń ṣe bí èèyàn sọ pé obìnrin yẹn ó kó ọmọ ọ̀rọ̀ sọ. ọ̀rọ̀ pé àwọn kan máa ọ̀rọ̀ gbọ́ bó ṣe máa ọ̀rọ̀ sọ àwọn kan máa ọ̀rọ̀ gbọ́. kéèkù ilé sọ fún toko ẹ̀ wípé ìdájọ́ ń bọ̀ lórí ẹ̀ tí ò bá tí ò bá lọ dẹ́kun ìbànújẹ́ tí ò bá dẹ́kun ìbàjẹ́ ìdájọ́ ń bọ̀ lórí ẹ̀. ní orúkọ ọlọ́run ti bàbá ní orúkọ ọlọ́run ti ọmọ ní orúkọ ọlọ́run ti ẹ̀mí mímọ́ ìdájọ́ ń bọ̀ lórí ẹ̀ tí ò bá ń lọ tí ọwọ́ ọmọ ẹ̀ bọ́ sá tó bá rò ní ọmọ ọ̀tá ọmọ ọ̀tá yẹn náà ló bá pa tó bá fẹ́ fi ọmọ ọ̀tá tó bá fẹ́ fi ṣe ọmọ nìkejì léṣe ọmọ ọ̀tá yẹn náà ló máa pa èṣù máa gbé ọmọ ọ̀tá yẹn wọ̀ bẹ́ẹ̀ ẹ̀ bàbá mi ṣe rí tẹ̀ ń sọ̀rọ̀ èyí sà ṣe ní ìgbà tí ọ̀rọ̀ protest ṣẹlẹ̀ ńlá sí ẹ̀tẹ́ bá rí bó ṣe bọ́ sórí ṣò tó ń sunkún bíi wèrè òun ò mọ òun ọba Buhari dé o àbá lọ́wọ́ òun kàn jẹ́ gbòó jọ nítorí Ọlọ́run dábì sí pé gbogbo ẹkún tó ń sun yẹn àbòsí ni tiẹ̀ bá ẹ adébúwẹ. ìyá ló gbọ́ pẹ̀ gbogbo ẹ̀ la ní bó ṣe máa gbowó lọ́wọ́ àwọn tó wà ní àsìkòrà gbogbo ẹ̀ lánà ẹ̀sìn ẹ̀ ti dé tí ò bá mọ tọwọ́ ọmọ ẹ̀ bọ́ sọ ẹ̀sìn ẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín ṣé ní Ṣòwòrẹ́ ọmọkùnrin ni. ọmọkùnrin èèyàn dáadáa ní Sowore. Oh, ó kàn ní agidi ni ó ní agidi ọmọ ó ní agidi, hmm. ó ní agidi fún ọmọ Yorùbá hmm. ó ní agidi wípé òun ò lè máa ọmọ Yorùbá kíyà máa jẹ ọmọ Yorùbá ó ní agidi wípé òun ò lè máa ọmọdé máa jẹ ọmọdé kíyà máa jẹ àgbàlagbà máa jẹ ọkùnrin máa jẹ obìnrin àwọn tí wọn lè kọyà bá wọn kọ ní ilẹ̀ Yorùbá ní rẹ wípé tó bá sọ bí ohun wọn sí Yorùbá Sowore gbọ́n Sowore Sowore gbọ́n ọgbọ́n gbọ́n ní àgbà fi ń yà fún màlúù Sowore gbọ́n ó mọ̀ ọ̀gbọ́n tó ń ṣe ó mọ̀ ọ̀rọ̀ tó ń sọ Sowore orúkọ Yorùbá ló ń jẹ́. ìyàwó ẹ̀ Yorùbá ni ẹ jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tó sọ yẹn ah free Sowore now ẹ jẹ́ ká preach love. mo fẹ́ mo fẹ́ fi mo fẹ́ fi wákàtí ọ̀wọ̀ mo fẹ́ fi mo fẹ́ fi bẹ àwọn ọmọ nàìjíríà rere àbí àwọn ọmọ yorùbá àwọn ọmọ yorùbá rere mo fẹ́ fi bẹ wọn kọjọ tí ó bá ṣẹ̀ wọ́n kó dáríjì hmm. ibikíbi tó bá ti fi ṣẹ̀ wọ́n torí pé àmọ́ ọ̀rẹ́ ìkórè má jì hmm. ibikíbi tó bá ti fi ṣẹ̀ wọ́n ọ̀rọ̀ tó bá ti sọ tó bá ti gbòdì ló ti ẹnìkan kan wá ẹjọ́ ẹ mo fẹ́ ká dáríjì hmm. torí pé ó ti ń jà fún ilẹ̀ yorùbá ti pẹ́ ó dẹ̀ sì ń jà fún wa tó bá kú lè ní ọlọ́run bá oníjó kó tó bá dàgbàdàgbà tó bá kú tó bá dàgbàdàgbà tó bá kú hero ni hero is one of heroes in Nigeria I mean in Yorùbá land hmm. ìyẹn ni mo fẹ́ ká mọ̀ ó ti ń jà àwọn ó ti ń jà ṣẹ́rí àwọn nígbà tó ti ń jà wọn ti lóyún ọmọ mi hmm. àwọn ọmọ tí wọn ti lóyún báyẹn tó ti wá lóyún tó ti wá bí báyẹn èmi ti lọ school ti graduate now so ó ti ń jà fún ilẹ̀ yọ wọ́n ti pẹ́ ẹ jọ. ẹ ṣe gan ni bàbá mi. ẹ jẹ́ ẹ jẹ́ ẹ jẹ́ ká support ẹ let us fight for him hmm. let us stand by him torí pé èèyàn wá ní èèyàn wá ní ọmọ Yorùbá rere ní ọmọ Yorùbá rere ẹ jọ ẹ jẹ́ ká wake up ẹ jẹ́ ká sọ̀rọ̀ sókè hmm. ẹ jẹ́ ká speak up let's speak louder against every evils. aye it is well with us. ẹ ṣe gan ni thank you sir èmi sọ wípé free Sowore now Sowore ò ṣe mí náà kò ṣe wá hello caller from US. hello. hello ma. hello. hello ma. à ń gbọ́ yín ma. Yeah. Hello? Ma. Hello? Yes. Eh. Ẹ ṣe èmi ló pè mí jọ sí mo sọ̀rọ̀ nípa ṣòwò rẹ̀. Okay. Hello? Ah, okay, láti Canada àbí? Ṣé ń gbọ́ mi? Ṣé láti Canada? Ẹ bẹ́ẹ̀ ni mà. Ah, okay. Ẹ ṣe ń gbọ́. Ìyá bẹ́ẹ̀ ni láti Canada. o ti pẹ́ tí mo ti fẹ́ wọlé láti bẹ́ẹ̀ni ẹlẹ ẹ káàtó máa láti Canada tọmọ mi náà yóò tún ti yẹn lóye èké tó ti ní àwọn ah, ní I love you my baby. ẹ ṣe gan ni màá. Ah, ẹ ní láti bá wa yí kíní tẹ̀ ń gbọ́ yẹn sílẹ̀ kò ní jẹ́ ká gbọ́ torí àwọn èèyàn ń pè gan. ẹ kú okay okay okay i will do that yeah i will do that okay ṣé ti ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ni hello à ń gbọ́ yín mà. ṣé ti okay so inú mi ṣe dùn nítorí pé àtijọ́ tẹ́tí náà máa sọ̀rọ̀ Sowore yẹn ẹ mọ̀ pé mo wá ti ń try láti ibi ìjẹta tẹ tó ń gbé síta ó ti ṣe pé àwọn kan ń try láti convince yín or confuse yín pé Sowore òkè ń ṣèyàn dáadáa èèyàn dáadáa ni mi lè mọ̀ from no adam but torí eh, sahara report eh, ti ibẹ̀ tó máa ń ṣe tí mo rí mo bẹ̀rẹ̀ sí ń wo kíní yẹn ní two thousand and twelve àbí yà two thousand and twelve ni mo rí mo dẹ̀ rí pé ọ̀rọ̀ nǹkan tó máa ń sọ òtítọ́ ni torí ọ̀rọ̀ nàìjíríà ó máa ń bá fún mi ó dẹ̀ máa ń ká mi lára so ìgbà tí mo wá rí tó máa tí mo wá rí bá ó máa sọ̀rọ̀ nípa nàìjíríà nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà kò jẹ́ kí tiwa di sí i really so much appreciate my husband for that ìtàn àmọ̀ pé yóò padà gbé gbá ìgbà tó tẹ̀ ń sọ̀rọ̀ àwọn ìjọba ò dá àwọn nǹkan kò ṣe mo rí àwọn fífẹ́ máa sọ pé kó lọ gbé gbá ó wá wá gbé gbá yẹn sí ok ó wá gbé gbá yẹn tó ń sìn àwọn èèyàn tó wá sọ pé òun ló sọ pé kán dìbò fún Buhari òun lè sọ pé kán dìbò fún Buhari gba tí Jonathan ṣe nǹkan tí ò ṣe tí ò dá mọ́ ló fi sọ pé òkè Buhari ti ṣèjọba rí ìgbà tó dẹ̀ ṣèjọba ó dàbí pé ó ní iron hand tó fi handle àwọn Nàìjíríà tẹ bá dẹ̀ wá wò behind the success of Buhari yẹn gan-an Babátúndé ìdí àgbọn ni hmm. Babátúndé ìdí àgbọn ló ń ṣiṣẹ́ yẹn torí mo rántí nígbà yẹn ní lac tí mo ti wà ní primary school ẹ yà lac ìsàbíyẹ bẹ́ẹ̀ ni lac mo sì yọǹgì náà díẹ̀ bẹ́ẹ̀ tó tí ó máa fo tí Babátúndé ìdí àgbọn bá fojú wíńdò wọlé bá wọn títà máa bá sákìlà kìlà ni kì í ṣe Buhari ló ń ṣiṣẹ́ yẹn Babátúndé ìdí àgbọn ni ṣùgbọ́n wọn ti rí pé yàn dáadáa ni wọ́n kúkú tún pa hmm. wọ́n pa torí wọ́n ti mọ̀ pé ó máa padà jà fún bóyá Nàìjíríà ni àbí Yorùbá wọ́n tètè wọ́n gbé nǹkan fún wọn pa á ṣé wàá rí ṣòwò rẹ hmm. ìgbà tó wá bẹ̀rẹ̀ pé ó ń ṣe tó tún mọ wọn fẹ́ ṣe òṣèlú yìí mo dẹ̀ ti rí i pé lóòótọ́ àwọn èèyàn fẹ́ bìlíìgbẹ̀ mo ti rí fọ́tò ẹ̀ tó ti fihàn tó wà lẹ́yìn Abíọ́lá kí ló dé tó ó fi sọ ọ̀rọ̀ yẹn gbà tó ń tó fi ń konu pé àwọn ìjọba àwọn èèyàn burúkú ni wọ́n ó ní Abíọ́lá nǹkan tó fi mọ̀ pé torí òun jẹ́ activist ní fún un ní Lagos nígbà yẹn hmm ó ní pé ibi tóun ti ń ké fi tábòkè tóun jà pé àwọn ọmọ curtis yẹn wọn gbọ́dọ̀ rẹ̀ ń jẹ pé wàhálà wọn pọ̀ tó ń ṣe e, even because of that èyí tó fi jẹ́ kọ́ máa wọn wọ curtis òun tó ń jà pé kí curtis mọ̀ wò gan-an tó ń lọ gbé tọ́tù tì wọ́n lé ẹlẹ́mọ̀ irú ìyá tí orin ti ń jẹ́ ti pẹ́ ibẹ̀ yẹn ni Abíọ́lá ti múnà kó wà ní sọ̀rọ̀ ní that place yìí sí ní kẹlú àbúkọ́ ọmọkùnrin wo ló wà tó bòdì báyìí tó sọ̀rọ̀ báyìí ó ní kọ́ pé fún un ó nígbà tó ń dẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹ̀ òun dúró náà láìkẹ́ yọ̀ǹgbà tó ṣe pé you are very bold ó tẹ̀lé Abíọ́lá gbowó fún nígbà yẹn ó lè dárúkọ owó yẹn fún wa fún wa lọ́dí bílíọ̀nù yẹn ó lóun sọ pé bàbá òun ò fi owó kò tó pé ká sọpọ́tì yín fún òdodo and behind you àtìgbà yẹn labíọ́lá sọ pé ọmọ ọ̀dàdọ́ ẹ̀rí olóma wà nípa Abíọ́lá ẹ̀rí ẹ̀kẹ́ ìjọ sí ìgbẹ́ngbà yẹn is at age of twenty gbéra ẹ̀ tàn tuntun ṣóore ti wà lẹ́nu ẹ̀yídà politics or activities anything tó wá the past nǹkan tó mo dẹ̀ rí ní ti ṣóore ni pé ó fẹ́ kí ara kó dẹ tẹrú tọmọ ní nàìjíríà gbogbo táwọn èèyàn sọ kónú òun ṣe yorùbá yẹn ṣé rí i pé tí ọba bá jẹ nílẹ̀ yorùbá ọba bóyá christian nìyẹn ni o àbí muslim ń ọba tó bá ti lè jọba báyìí kò sí ètò jẹ ẹsẹ mọ́ gbogbo ẹ̀sìn lẹsí ẹ ṣé ẹ̀yin tí ẹ ń bá mi ń fọkàn sí bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀sìn ó ní ẹ̀sìn yẹn so nǹkan tí sọwọrẹ kan sọ ni pé ó ní one naira tó ń sọ yẹn pé ó fẹ́ kí ilé akára kó dẹ sọmọ ó dẹ̀ ní òun ò sí fún ẹnì kankan pé yorùbá lòun yíbò lòun awusa lò ìsọ everybody ẹ wo orúkọ ṣe bí irú ẹ náà ni buhari sọ ńgbà tó kó tó kó wọrí oyè tó ní ìsọ everybody at the end it's for just one eh, eh, one awusa ńgbà tó débẹ̀ tán o hmm. ìgbà tó débẹ̀ tán ó mọ tẹni tó ń ṣe ó wá fara Awusa. haúsá ìgbà tó fẹ́ débẹ̀ ó sọ pé òun ò kí ń ṣe fún ẹ̀yà kankan for every tribe at the end ó débẹ̀ ní tó ń ṣe. so gbogbo ètò sọ pé sọ̀rọ̀ ẹ̀sọ́ kò kì í ṣe nǹkan tó kàn ń pa láti ọ̀run pé gbogbo èèyàn yé èdè òun gbogbo èèyàn yé èdè òun tóun bá débẹ̀ ara kó di everybody tó tẹ̀ sọ ńgbà yẹn sọ pé òun mọ̀ pé wọ́n fìyà jẹ àwọn yíbò pé tóun bá débẹ̀ tóun bá nígbà tó ṣe nǹkan tẹ̀sí ẹ̀ pé tóun bá ti débẹ̀ pé gbogbo àwọn yíbò yẹn tọ̀ ni pé wọ́n á kọ́kọ́ apologize fún wọn. Hmm. so kò mí pé sọ́wọ́rẹ́ sọ pé òun kì í ṣe Yorùbá Yorùbá làwọn èèyàn kàn máa ń ṣìyàn gbọ́ ó ní gbogbo èdè lòun everybody is home irú èèyàn tó jẹ́ ìyẹn tó gbà tó dẹ̀ ṣe ìyẹn i'm in support of him but ìgbà tó dẹ̀ di pé kò ìyẹn náà wọ̀n wọ̀n fún láyè ó ṣe é tí yóò bá dé the same thing i support yorùbá bí torí nǹkan tó bá ti máa dà Sowore àti yorùbá ibẹ̀ lèmi wà so but mo ti mọ̀ kó wọn lè gbà kí Sowore ṣe kí wọ́n pè yàn dáadáa tẹ́bàdẹ̀ rí mọ̀tò àṣírí owó tí wọ́n ń ná tó ń tú Sowore ló tú tẹ́bàá lọ́wọ́ àwọn gbogbo kí ni sára rìpọ́tà ìgbà yẹn tí adéọlá tẹ̀ fi ń ṣe gbogbo owó tí àwọn sẹ́nẹ̀tì ń gbà ìjọ àwọn eh, newspaper nàìjíríà wọlé rí tó gbé síta tó wọlé ló tú àṣì tó kọ líìsì owó tó tún sọ pé ìtumọ àwọn ibi tó ṣe dé gàngbà tó ń kàmpé yẹn kó wá sí Canada ó ń béèrè lọ́wọ́ eh, ìkan nínú àwọn tó ń ṣe òṣèlú rẹ̀ ó ní èlò ní owó oṣù ẹ̀ bàbá tẹ̀ gbowó ọkùnrin yẹn kò tẹ̀ tówó kò tówó tí local government ń tán ó yà á lẹ́nu ó ní owó ní odidi odidi eh, prime minister owó tó ní kò tó owó tó ọmọ ìta tó ń tó ń fáwọn local government chairman láti ìtú pdp gbogbo nǹkan wọ̀nyí dẹ̀ ní Ṣówóré ò fẹ́ kò fẹ́ èèyàn jẹ kò fẹ́ èèyàn jẹ tó bá ti pé kó bọ́ ẹnu àti fámìlì ẹ̀ ni ó tó ó lè ó lè ṣe ṣùgbọ́n fẹ́ kára kó dé everybody just a person like me spirit ní dẹ̀ ó dẹ̀ mo ó ó ó lọ pẹ̀lú ẹ̀ it's a very kind hearted person àwọn èèyàn kàn mí sọ sáà ṣẹ́ni nǹkan tó bá ti dá àwọn èèyàn kì í fẹ́ mi mọ̀ kó tó dé tí ìṣù máa ń ṣe wá bẹ́ẹ̀ yẹn èyí ò bá ti dá yẹn láwọn àwọn orí kòkó mọ́ so apart from that pé kíní tí ò bá tẹ èyí ò ti jẹ president yẹn ẹ̀jẹ̀ àjẹká support iná wá ní ọmọ tó jẹ́ ọmọ abọ́tí Abíọ́lá ẹ bá rí ikú Abíọ́lá ẹ rí i pé ìgbà tí tó um, ṣe ọ̀rọ̀ June kíní June twelve yẹn ẹ rí i pé wọn ajá ìkẹ̀mọ́ lọ́wọ́ ẹ bá ń kó lẹ̀ dáadáa táwọn ìjọba sáré ṣe é tán lè wọlé nígbà tó tó tóun bá ti lè wọlé pé June twelve yẹn ló máa máa jẹ́ kíní independence day wa ẹ wo gbàgbà yẹn kíákíá làwọn àwọn wèrè tó máa ń gbọ́ tó ń fi sọ̀rọ̀ ẹ̀wọ̀n sáré gbé fún Buhari Buhari fi gba yìí nígbà tó kó tó di kó fẹlẹ́ ẹlẹ́kejì yẹn wọ́n fi ṣe kinní fún eh, eh, everybody là ń bí níbi pé tí Buhari bá máa wọlé pé wà ní síbi ìsìnkú náírà ni kò fàyè gba lọ́sẹ̀sì kò fàyè gba rọ́tírọ́tì àmọ́ pé nígbà kan nìyẹn kò ṣe Buhari Buhari má débẹ̀ ó má di wèrè mọ́ wa lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni o so gbogbo ṣe jẹ́ nìyẹn ṣòwò rẹ̀ ṣe gúrúpẹ̀sẹ̀ ọ̀là àdá àti àdáwọ̀ ọmọ ẹ̀dí èmi kò tèmi mẹ́fẹ́ mi ìfẹ́ káwọn èèyàn máa sọ pé obìnrin kan tẹ̀sán lọ́ngbà kan sọ pé ẹ ẹ òun mọ̀ kan tó ṣe ó lágídí kó fẹ́ fẹ́ kú kó kú àwọn ọ̀rọ̀ tí ò gbà pé ká sọ bẹ́ẹ̀ àwọn táwọn adébùhárí ọmọ ṣẹ̀sìn tábà ń lọ fún táwọn bí ara ń bù mí jẹ ni èyí tó fi máa kọ́ lónìí jó kúkú ẹ̀sìn ọ̀dà god bless you ma bó bless you ma thank you àwọn ọba yẹn náà tó ń jẹ̀jẹ̀ kú jẹ àwọn ènìyàn ọlọ́run nìyẹn ìdájọ́ àwọn bá mà ti di ọlọ́run bàbá àwọn fẹ́ ọmọ kéékèèké káàkiri tó ń ba ayé wọn jẹ́ àtàwọn ọba tẹnu wọn ẹnu wọn òṣòdodo mọ́ ẹ ṣe jẹ màmá mi god bless you. but bí ọba bí ọba yóò bá rí wọn bí èèyàn torí àwọn ọba kò tẹ wúlò mọ́ sí bí èèyàn yóò rí wọn ọlọ́run ọba tó ti pè é. ẹ ṣe gọ́ọ̀mù thank you ma god bless you. ayé ah, tí ma bye. ma ọba wo gan-an ẹ wà relevant mọ́ <laughs> ṣebí gbàgbà ṣe ń mọ yín lé làkàlù ọba ọba ọba o ìgbà tá a mọ̀ pé nǹkan tá a ti mọ nǹkan tó ti ṣú ọ̀ pé nǹkan kí ilé tó fẹ́ bẹ́lẹ̀ tó bá délẹ̀ tán ẹ̀yin gan ni nọ́mbà wọn tó ń bọ̀ wá bá ẹgbọ́n gbà gbòs alọ́ba sá lọ orí adé ròlù lórí títí ẹ̀rọ péré ni òye tí mo bó ṣe lọ ẹ lò kọ́là láti nàìjíríà láti UK ẹ kalẹ́. èyí á gbọ́ ẹ ló sà ẹ ló mà. Yes. À ń gbọ́ yín sísá dára. Yes, ẹ káàbọ̀. Money. ní ẹ káàsán. Mo Money. ọlọ́run ọba pẹ̀lú yín o, pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ọba ẹ̀ ní rí dojú tì o. Àmín àmín àmín. Ṣé rí ọ̀rọ̀ ṣòwò rẹ̀ yẹn? Ṣé rí ṣòwò rẹ̀ èèyàn pàtàkì ní o? Ó ga jù. Àwa sọ̀rọ̀ náà sọ̀pọ́tà ẹ̀ ní wa o láti lọ. Ṣòwò rẹ ni ká má parọ́ ó ní followers o, ẹ̀gàn ní ẹ o. Ah, Ṣòwòrẹ́ ni lẹ́nu ìgbà tá à ń tọ̀rọ̀ Ṣòwòrẹ́ yìí mo mọ iye àwọn èèyàn tó ti pè mí. Ẹ́ ẹ̀sìpẹ́tì. Níwájú ọlọ́run àti èèyàn. Ìbọn kéèyàn bá rí èèyàn tó jẹ́ pé ó yẹ kó kéèyàn fi ìfun láwùjọ èèyàn pàtàkì. Hmm. Òwúrẹ́ jẹ́ nàbá wà. Kéèyàn ní gboyà, onígboyà, ó dẹ̀ sọ pé àrí pé àwọn tó ń tọ́ jẹ wá máyé òun rẹ́dì pẹ̀lú wọn. Àwọn èèyàn mélòó lẹ́ni tó jáde bẹ́ẹ̀? èèyàn mélòó ló jáde bẹ́ẹ̀ tó sọ pé àwọn tó ń dójú tì wá tó ń jẹ wá máyé òun fẹ́ gbàjọba lọ́wọ́ òun fẹ́ rí pé ìjọba tó ṣe yóò dáa pé kó liberate wa ààrẹ tó lè ṣe bẹ́ẹ̀ o nígbà tó ń lọ gbàpò tí ìbò pé sókè pé o fẹ́ ṣe president àwọn Yorùbá wa bẹ̀rẹ̀ sí criticize wọ́n jẹ́ kó lọ bẹ̀rẹ̀ láti local council wọ́n sọ pé kìnìún ẹ̀yẹ́ wà ní Amẹ́ríkà èmi tí mo wá lọ́dọ̀ ìgbà tí mo lè dúró ewu ẹ̀ èèyàn mélòó ló lè burú èèyàn ti kọ́ fọ́ sọ ẹ̀ lẹ̀. àwọn tó wà nàìjíríà gan pẹ̀lú bá ṣe pariwo yìí wọ́n ní àwa ta wà bí pé ká máa bọ̀ nàìjíríà ká wá lè dì wọ́n. èyí ṣó wọ rẹ gan tó ti wà nàìjíríà tó fi ń ṣe fún yíṣẹ́ pariwo fún yíṣẹ́ ẹ̀dá lóhùn. ìdààmú máa bólú ẹ̀ ní kákéyà kan sí nàìjíríà kan ní pọ́n <laughs> ẹ ṣeun. ọgọ́rùn-ún ni lẹ́yìn nǹkan tó tún wá ṣẹlẹ̀ ni pé nígbà tó ń dìbò gan àìmọye ọ̀rẹ́ kan níbi gan bá jà lórí àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé afọ́gun gbé mu ni wọ́n nígbà tẹ́ ẹ̀rọ ọmọ Yorùbá tó kàwé tó lè láìpẹ́tì tó máa mú kí development kó bá lù ú wá ní Haúsá tó jẹ́ pé recommendation letter òun ló fi wọ military school òun ló máa tún Nàìjíríà ṣe lórí ẹ̀ táwa Nàìjíríà máa ń brag ìsàbáyé mo kàn máa ń wò wọ́n ní. ẹ ó ti ṣojú wa báyìí ó ti jájọ wa lójú ó ti já bí everybody lójú. ọ̀nà èsì gbogbo àwọn tó ń pariwo eh, Buhari ni ẹ̀dìbò fún bàbá tí bá wa sọ̀rọ̀ ẹ ti gbọ́ tójú wọn dẹ̀ ti dá sí. ẹ pẹ̀lú lójú wọn ṣe ja náà síbẹ̀síbẹ̀ iṣẹ́ ń yẹ kí irú adé Buhari máa bọ́ síta kó o máa lẹ́nu ọ̀rọ̀ tó tẹ̀ yẹ kí wọ́n tẹ̀ tún ṣe ṣòfò sọ̀rọ̀ APC ìwọ tó yẹ kó máa fọwọ́ bojú jọ bá mi dárúkọ nǹkan tí APC ti ṣe láti ìgbà tó ti dìbò tó ti wà ní president tó ti wà ní power. Tinubu àbíbí kankan lọ. ẹ ní ìyànnà ń gbà kiri kò sí ibi tí Tinubu lọ ẹ̀dá. àti bàbá wo lọ́wọ́ tó lè rí owó mú nílẹ̀ Yorùbá ó ní nǹkan tó ṣe sílẹ̀ Yorùbá Tinubu ò ṣe kankan Tinubu ò ṣe kankan tó láàrin Yorùbá gan kò ní bò ká má ti wá sọ pé àwọn aláwùsá. rárá àwọn ọba yẹn náà á lọ kó àwọn á lọ jí àwọn òkú dìde wọn á ní kó lọ dìde so àwọn ọba jẹ ibi káàdì bàbá àwọn ọba Yorùbá wọn jọba gidi mọ àwọn ọba politician ni wọn àwọn Haúsá wọn àwọn Fúlàní lọ sóko wọn lu àwọn èèyàn àwọn haúsá àwọn ọba wa ò lè jáde kán kọ́kọ́ dẹ́mu gbogbo irú àjọ. ẹ ṣe jàre bàbá mi ká píkì kọlù yẹn nínú ẹ ṣe gan ni. ọlọ́run á pẹ̀lú wa o. àmísà ẹ ṣe gan ni. bàbá jẹ́ pé fúlàní pààyàn ẹ má mú lọ sáàkó lọ́pàá ẹ pa fúlàní ni o. bẹ́ẹ̀ ni. ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni sir God bless you. now Amarando. ọsẹ Èkìtì iṣẹ́ ti rí eh, punch Èkìtì impose uh, Ekiti imposes 8 p.m. to, uh, to 6 a.m. curfew. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Eh, Governor Fayemi, only the government also banned all gathering of more than 20 people in the state until further notice. The restrictions take effect from Monday, January 11, Ọ̀la, 2021. Eh? The new guidelines were announced on Sunday by the Commissioner for Information and Violence Orientation, Honorable Akimbo Omole in Adekiti, the state capital. Governor Fayemi, you know the shame. Eh, wùwà bí ọmọ ọkọ ẹ ń ṣe bí ọmọ àlè ta ní ìsà èkìtì tó wà ní abẹ́ ẹ̀yìn tẹ́ jẹ́ gómìnà wọ́n ní wọ́n kó àwọn fúlàní èkó tẹ́ ṣe fúlàní jihadis four hundred of them four hundred jihadis brand new four hundred tí ẹ rọ̀bà òní wọn kó wọ inú ìsèkìtì tó fẹ́ pa tó fẹ́ lọ́ọ́ máa ṣọṣẹ́ fún wọn gọ́fìnà ìgbà yẹn lẹ́yìn wá sọ pé fẹ́ ẹgbẹ́ kọfíù kalẹ̀ ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn mẹ́ẹ̀ níṣorí burúkú o bóyá a máa padà a máa ṣe ṣòlọ́ là bóyá lórí youtube ni a máa sọ eléyìí gọ́fìnà fáyemí ó dẹ̀ pé tọ́pìkì ẹnìkan ni mo máa tìrìtì lọ́la mi kì í ṣe ṣòlọ́ làbọ̀ lórí eléyìí mo máa ṣe about four hundred jihadists náà kó wọ ìsèkìtì ìgbà yẹn ni gọ́vnà Fáyẹmí òun wá gbé kọ́fíù síta ẹ bá mi bí wọ́n èèyàn mélòó ló wà lẹ́kìtì Èkìtì tó ṣe jẹ́lẹ̀ tó ṣe jẹ́rẹ̀jẹ̀rẹ̀ táwọn èèyàn tó skátà tó wà skántì ìwọ tún lọ gbé kọ́fíù sílẹ̀ dáàmì sí pé one hundred one hundred jihadists tó wọ ẹsẹ̀ Èkìtì gọ́vnà Fáyẹmí mọ̀ sí ló ń jẹ́ bẹ́ẹ̀ o bóyá ó lọ́wọ́ sí pé kó wá pa wọ́n ni àìjẹ́ bẹ́ẹ̀ ibo mo bí yín ni ní all of Nigeria ebo lẹ́tí rí tó ti gbé kọ́fì sílẹ̀ gọ́fìnà Fáyẹmí tó bá tiẹ̀ máa gbé ọ̀ tí ì gbé kọ́fì sílẹ̀ nìbàdàn wọn ò gbé sílẹ̀ lẹ́kọ̀ọ́ wọn ò gbé sílẹ̀ làbújá wọn ò tí ì gbé sílẹ̀ ní Port Harcourt ẹjọ́ ní Ìbìní wọn ò gbé sílẹ̀ èwo wá ní tèkìtì bẹ́ẹ̀ because Èkìtì wà scanty ṣé Adó nìkan táwọn èèyàn ti pọ̀ díẹ̀ ṣé Adó nìkan tí àwọn èèyàn ti pọ̀ díẹ̀ tó jẹ́ pé oko ló sùn lọ káàkiri ibẹ̀ yẹn ló ló ti fẹ́ gbé kọfí sílẹ̀ ṣé ẹ wà okay gọ́dínà Fáyẹmí are you alright ṣé ẹ wà okay ẹ kàn máa ṣe yánmayànmá ẹ máa ṣe rádaràdà ẹ máa ṣe ẹ máa wùwà ta ló fẹ́ mú yín ẹ̀yin Èkìtì state tó bá wù yín ẹ má dìde kẹ́ ẹ dìde kẹ́ ẹ ti ẹ máa lanu sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kẹ́ yé máa ṣe bí dìde rìn kẹ́ máa ṣe bí gbọ̀ngàn ṣú èdìdà rẹ tó jẹ́ pé ibi tó bá ti tì yín sílẹ̀ máa máa ṣe gbọ̀ngàn lọ ẹ ti ẹ máa dìde kẹ́ máa restrict àwọn nǹkan kan kí ni ìdí tí gọ́vnọ̀ Fáyẹmí ní láti ṣe tẹ́sí kọ́fíù ṣe ní Adó ní Èkìtì state kò ó wà scarcity kò sí kínní Lagos State gan-an wọ́n náà fẹ́ shut down wọ́n fẹ́ ṣe kínní kan àwọn èèyàn sọ pé láyé kò sí àyè gọ́fnà kí lorúkọ gọ́fnà Lagos State yìí kí lorúkọ gọ́fnà yìí Sanwó-Olú gọ́fnà Sanwó-Olú sanwó ẹ̀mí wàlẹ́yìn kò lè sọ pé kọ́fíù wà kàkà bẹ́ẹ̀ ṣe náà lọ kó àwọn èèyàn tí wọ́n lọ sí club láti protect wọn èyí tó dẹ̀ yẹ kẹ́ mú ṣe is a very something is very simple something ẹ ní kí wọ́n lo mask ẹ ti gbogbo àwọn club nǹkan yẹn for now àbí kẹ́ fún wọn ní pé during the day from so so period to so so period kan fi máa open anything from so period kan máa open maybe weekend kan máa tiẹ̀ open rárá ìyẹn tó bá jẹ́ pé covid nineteen yẹn ti pọ̀ bẹ́ẹ̀ èwo ni kíní ẹ fẹ́ gbé dodo kó oníkálukú àtọmọdé àtàgbàlagbà kó máa lo máàsì ẹ máa lẹ fẹ́ sẹ́sìn kọfí irọ́ lẹ̀ ń pa ẹ̀yin APC ó lè ní yín bápayà ni yín ẹ tó ti fẹ́ ṣọṣẹ́ burúkú ni ẹ̀yin APC ẹ tó ti fẹ́ ṣọṣẹ́ ẹ tó ti fẹ́ ṣe nǹkan míì nǹkan míì ti wà tẹ́ tó ti ń plant ẹ fẹ́ ṣe nìyẹn yé èèyàn ẹ má gbà fún wọn ẹ ló mà. hello ìyá mi. yes ma. mo gbàgbé láti sọ lẹ́ẹ̀kan wọn ní kọ́ńgbà òjò ni. ok eleven. kọ́ńgbà òjò ẹ bá mi sọ ẹ bá ẹ túbọ̀ bá mi ṣàlàyé fáwọn èèyàn náà. Ah, ẹgbẹ́ àgbẹ̀ wọ́n ní ẹ̀yin ti ti dára talk show wọ́n ní ká gbàwẹ̀ lọ́la o ẹ gbàwẹ̀ o ẹ gbàwẹ̀ o kọ́lọ́run bá wa kábí kúrò lẹ́ o gbogbo okú tó ń pa ọ̀tún tó ń pa òsì yìí kọ́lọ́run bá wa dáwọ́ ẹ̀ dúró o jẹ́ wọ́n ní ah, inú ọlọ́run ò dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní ọlọ́run odò sí nǹkan tó ń ṣẹlẹ̀ pé ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ ti pọ̀ hmm. jù gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tẹ̀ ń ta sílẹ̀ wọ́n ní iná fìpè náà fọ́ lójú ọlọ́run kan tó gbogbo ẹ̀yin olórí burúkú tó yẹ pé àwọn ọmọ tó yẹ kán ṣoríire olè ń wé ìdògo wọn ẹ má fi tiyín kó bá wa o ẹ má fi tiyín kó bá wa lórílẹ̀ nàìjíríà ẹ ṣàánú wa o ẹ ṣàánú ajé o. àmọ́ àbáwọn kúgbì ọlọ́run ní jẹ́ àbáwọn jẹ́ ti àní kúgbì o ẹ ṣàánú wa o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń rò náà pé ṣé náà jọ́yìn rí ẹ ṣé kí n jọ́yìn àwọn tó ń gbé nípa má tọwọ́ bọ̀ o nǹkan ẹ̀ṣẹ̀ ní o nǹkan ẹ̀ṣẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run o o kọ́nà gbogbo ẹ̀ṣẹ̀ náà ló ń fà á rójú rere ẹ̀jẹ̀ sílẹ̀ kò lè rójú rere ọlọ́run gàrá ni ẹ má jà wéèsì táìmù ara wa ẹni tí ò lẹ́sẹ̀ gan ó ṣe ra wẹ́ẹ̀bẹ̀ tọ́lọ́run látọ́lẹ́yìn fẹ́ pé ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ lẹ fi bọ̀rí kí ló dé ẹsẹ̀ ẹ̀jẹ̀ kí lu ìyẹn jẹ́ kó nísìnyí ẹ jẹ́ kó nísìnyí. ẹ ṣe gbọ́dọ̀ màámi. God bless you. Ẹjọ́ o, àtàgbà àtọmọdé ẹṣẹ ẹmọ ní irọ́ ni wọ́n pa o. Àpòtí mọ̀, àwẹ̀ máa tún lé ayé èèyàn ṣe ni àtàdúrà o. Ẹ má jẹ́ ìjà o. Ọlọ́run á gbàdúrà gbogbo wa o. Ẹ ṣe gan ni ma, God bless you ma. Ẹ̀yin tèmi, ẹjọ́ ẹ má jẹ́ ká gbàgbé. Tó bá jẹ́ twelve ló lè gbádì, tó bá jẹ́ three, ó dẹ̀ lè gbádì six alẹ́, same náà ni. Gba àdúrà yẹn sí Ọlọ́run. Ẹ jẹ́ kí píkì kọ́ọ̀lì àṣẹ lásán. Hello, caller hello. hello ma. hello ma. yes ma à ń gbọ́ yín o. ẹ káàsán ma. ẹ káàsán. ẹ ètò ma. yes ma. ẹ ma. yes ma ẹ kú olúwa o. yes ma torí ara ṣe olúwa lẹ ń ṣe. <laughs> ẹ ṣe mọ́ a máa ràn yín lọ́wọ́ ẹ̀ lẹ́nu tí ìtọ́lágbára gbogbo ẹni tó bá dẹ̀ ti náwó aburú sí yín ara wọn náà máa máa fi ṣe lórúkọ jésù mo ní kí n bá yín dá sétò ní láti amẹ́ríkà ẹ ò lórí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí mo fẹ́ sọ experience èmi ni o pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà ìlú amẹ́ríkà ni mo wà ìṣẹ́jú méjì péré bá mi ní àná oníkọ́sì mi tó wà lù ìṣẹ́jú méjì ẹ bá wa kó pa oníkọ́sì mi tó wà lù tó wà lóṣogbo báńkà ni ó lọ síbi iṣẹ́ ó dé ó fẹ́ bá mo máa sáré sọ máa bí ìbẹ̀kẹ́ kan lé ọtún ara àwọn nǹkan tẹ́ ẹ̀ sọ ṣẹlẹ̀ àwọn Boko Haram àwọn Fúlàní Nàìjíríà yẹn mm. náà ni tí mo yẹ máa ń sọ̀rọ̀ yìí for the past three, eh, four weeks báyìí pé ó jáde síta nínú building ẹ̀ takodalẹ̀ ni wọ́n ti jí gbé lọ sí ten eh? àrímọ́ ní Òṣogbo pẹ̀lú bọ́sà tó kàn jáde síta ó dé láti fi ah! iṣẹ́ ìyàwó ẹ̀ ṣẹ̀ bímọ two months dání ni ó dé láti fi iṣẹ́ ó dé hmm. fẹ́yàwó ẹ̀ dalẹ̀ sí ẹnu géètì wọn wọ́n ti jí lọ bá àrímọ́ o tẹ bá lè bá wa rí píkṣọ ẹ bóyá nàìjíríà hmm. tẹ bá rí píkṣọ ẹ lè jù sí wa ká gbé sí orí social media ibi tó bá ti bá wa come across ẹ bọ̀ ó kàn jẹ́ wípé ṣẹ́rí yàtọ̀ fún àwọn fúlàní tó ń jíyàn gbé tó ń pààyàn èyí tí àwa gangan ṣe nínú ọ̀rọ̀ yìí òun ló lọ yẹn wo gbogbo àwọn àjálẹ̀ tó ń discover ẹ wọnú tọ́lẹ̀ tó ṣe discover láàrin èkó nílùú tó lọ́ba tó níjòyè wọ́n tún wá lọ gbé wọ́n ràn páìpù síbẹ̀ yẹn wọ́n fa iná síbẹ̀ wọ́n gbé jẹnẹrétọ̀ síbẹ̀ ac gbogbo ẹ̀ ẹ wá wo wíìgì obìnrin bàtà aṣọ àwọn ọmọdé gbogbo àwọn yẹn wọ́n á máa kó àwọn èèyàn wọ́n á dí wọn wọbẹ̀ tó bá ti kidnap wọn bẹ́ẹ̀ yẹn ibẹ̀ wọ́n á lọ pa àwọn èèyàn ẹ jọ ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn èèyàn kí ló ń ṣẹlẹ̀ gangan. ó lọ ṣàánú wa wa mọ́ báyìí o kí ló ń ṣẹlẹ̀ gangan wọ́n dẹ̀ ní àwọn politicians àwọn náà ra apá itan ẹsẹ̀ àwọn àwọn ìmáàmù náà wọ́n wà bẹ́ẹ̀ wọ́n láwọn àwọn ìmáàmù náà máa lọ ra pápá titan àti àwọn ẹ̀yin kìrìsìtẹ́nì náà lára ẹ̀yin àwọn ìránṣẹ́ tẹ́gbẹ́ra yìí ní prọfẹ̀tì prọfẹ̀tẹ̀sì. gbogbo police station ni wọ́n ti lọ. tó dáa it is well ẹ ṣe bá ẹ ṣe ìyá mi god bless you. gbogbo police station tí wọ́n ti lọ wọ́n gbé wọn àti send pictures everything wọn à rí o. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kúṣẹ́ màá ẹ ṣe màá. ẹ ṣe kan lè mà bọ́lá ń ṣàánú wa ni bọ́lá ń ṣàánú wa ni ẹ jẹ́ ẹ̀yin èèyàn mi free show warrant now free show warrant now ẹ jẹ́ àfìfẹ́ hàn síra wa ibo là ń lọ tí a bá fìfẹ́ hàn síra wa nítorí pé a bá sọ pé free show warrant now a ní àbínú mọ́ sórí ọ̀rọ̀ show warrant yín ò dá iṣẹ́ Yorùbá nation dúró ẹ jọ̀ọ́ ìfẹ́ náà ni àwọn nǹkan ta ní láti máa gbà mọ́ra àgbà ló rárá gbà àwọn nǹkan ta máa ní láti máa ṣe yìí tí ó máa convince àwọn èèyàn pé lótìtọ́ àti lódodo à ń fẹ́ kó gbogbo ọmọ Yorùbá papọ̀ ṣùgbọ́n ìwọ Adébùhárí ọba ńlá Elizabeth yìí àsìkò ẹ̀sìn òjò ẹ̀sìn ẹ̀ ti ṣú gan ni o ó ti ṣe tó tún fẹ́ rọ̀ torí o ní tìjú bẹ́ẹ̀ ló lọ́n gbé sórí kíní ẹ̀ tó ní anybody tó bá fẹ́ become APC member kọ́kọ́ contact yẹ kí ló special nínú APC tó APC as a party tó encourage èèyàn tó fẹ́ become a member ṣé èèyàn tó fẹ́ become a member in OPC in APC vampire party ìyẹn ló hàn nísìnyìí ni àbí bá a ṣe tó yẹ kó bọ́ síta kó o tiẹ̀ sọ̀rọ̀ gidi àbí o fẹ́ ṣe pé o pé ìnira ara ń ta everybody kò sówó kò sóúnjẹ kò sí security kò sí nǹkan kan nínú Nàìjíríà ìwọ́dẹ̀ lè fi fóònù ẹ̀ kí pálí ẹ̀ mọ́lẹ̀ wá gbọ́ pẹ́pẹ́pẹ́ báyìí ó yá Canada ló ń bọ̀ yẹn tó bá dé Canada wàá máa fi yìn wọn lójú ìwọ ṣe ọmọ ẹgbẹ́ tó bá ti lọ Canada yẹn bó ṣe máa ń ṣe ṣó tọkàn ẹ̀ máa ń balẹ̀ ọkàn ò ṣe balẹ̀ bẹ́ẹ̀ ní Nàìjíríà o kiri tó bá wà ní ṣọ́ọ̀bù ẹlẹ́kọ̀ọ́ tó bá ṣe ṣó ó rí ìwógun fe fe fe fe fe fe fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ àìmọye ìgbà tí ò ní síná tó jẹ́ kó máa tan jẹnẹrétọ̀ jọ àti ìgbà tí APC ti débẹ̀ kílẹ̀ ti ṣe níṣẹ́ lẹ́ ń pààyàn ìkorò lẹ́ ń fáwọn èèyàn jẹ kò sówó mọ́ kò sóúnjẹ kò sí síkọ́rìtì bọ́n ṣe ń pa kúkúrú náà pa gúngún ó dẹ̀ pẹ́rẹ́ lábìyàmọ́ ajẹ́ wípé nígbà tí wọ́n pa àwọn ọmọ yẹn ní ensas protest tó wá ń sunkún àbòsí ló adébùhárí àbòsí ló ṣe tó o bá lọ yọ kó lọ tọwọ́ ọmọ ẹ àbí kò yẹ báyìí tó o bá jẹ́ kí inú bí àwọn abiyamọ ayé tán bá fún ẹ ní èpè tí abiyamọ ayé tán bá kẹ̀yìn sí ẹ tán bá wo òdì aṣọ fún ẹ tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ sínú ayé ẹ wà wo adébùhárí tó o bá ṣe oúnjẹ fún gbogbo abiyamọ ayé àá jẹ àáyó tí abiyamọ ayé bá fara pamọ́ papọ̀ tán bá ṣe oúnjẹ fún ìwà adébùhárí o ò lè jẹ o ò lè jẹ kínkínní mẹ́bàá má jẹ́ kí èṣù kò ṣe ó dẹ̀ kó ti ṣiṣẹ́ bí kan tó fún ẹ ní èpè because tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ orí burúkú tó tiẹ̀ máa ń sọ lẹ́nu bẹ́ẹ̀ náà náà sọ pé ọmọ tí kọmíṣánná fi oògùn gbá lórí tó fẹ́ ba tó bá yé ọmọ yẹn jẹ́ ọ lọ ṣe ṣó o sọ pé ọmọ yẹn ló nírìnkùnrin tó fi ṣe ẹ ni ó ṣe jẹ́ pé òdì ni wọ́n máa ń gbà nǹkan sí ṣó ò nọ́mà ni are you alright Adébuwárí are you okay ṣé abiyamọ ṣàníwọ̀ ìṣá ṣé abiyamọ ni wọ́n Adébuwárí ná kí ni problem ayé ẹ ṣé o lè ní irú ọmọ tí kọmíṣánná fi oògùn gbá lórí yẹn kí o má lè ya wèrè síbẹ̀ nítorí pé kọmíṣánná ó ti jẹ́ ọmọ APC party so ẹni sì tí APC bá ti ṣe é sí àgbùdọ̀ sọmọ òun the best o ti second head ẹ̀yin tèmi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àsìkò tí mo gbà yín o ẹ má bínú pé ṣó wa máa ń gùn torí pé àìmọye tọ́pìkì la máa ń kó papọ̀ sí mẹ́lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé mi ò kí fi bẹ́ẹ̀ wá ní every time láti ṣe show so ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ má bínú ní orí youtube a máa tún ṣò yẹn á gbé sí méjì àbí kò yẹ níbẹ̀ yẹn thank you very much for your patience your support your contribution your comments your your your love your like and everything gbogbo ọwọ́ tó dẹ̀ tẹ ṣó yìí mo dúpẹ́ tẹ bá wa ṣí ẹ̀ ọwọ́ náà ẹ̀ ní fi wá nǹkan retí láyé ẹ̀ ní fi gbọ́mọ sí mo dúpẹ́ fún ìfẹ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tí ẹ ṣe. Um, okay eh, ẹ̀yin tí ẹ tẹ rẹ́dẹ̀dì sí orí ṣó yìí ẹ lọ ṣọ́ra yín o mo rí orúkọ yín o mo dẹ̀ rí o ẹ má tẹ rẹ́dẹ̀dì lórí ṣó mi mọ́ mi ìbú yín mi ìdá sí yín mi ṣe kankan fún yín tí n bá ṣe ṣó tẹ́ bá láìpẹ́ kò jẹ́ dandan kẹtẹ anything just be quiet just keep quiet and watch me kò dáa kí èèyàn máa ṣe nǹkan ẹ ní contribute kò dẹ̀ ya kẹ́ máa frustrate please I do not have anything against anybody I don't have time please ẹ má ever frustrate iṣẹ́ mi mọ́ tó o bá like show mi má wò ó tún lọ wo show mi jọ ń torọ lọ má ever wá sórí show mi wà tẹ́rẹ́ dẹ̀tì mọ́ i beg of you ẹ ṣe gan ni ẹ̀yin tèmi before you leave ẹ bá wa dá sí orí youtube channel wa <clears throat> torí láti ọ̀la lọ ó lè jẹ́ pé orí youtube láti máa máa ṣe show púpọ̀ jù ẹ bá wa subscribe sórí youtube channel wa ẹ type yeye dara talks two ẹ lọ síbẹ̀ àgbẹ̀ lọ sórí channel ẹ bá wa tẹ red yẹn níbi tí subscribe button yẹn wà ẹ bá wa tẹ̀ ó ti tán nìyẹn yín tẹ̀ wá ń bẹ̀ náà ẹ bá wa like ìṣó tá à ń ṣe lọ́wọ́ ẹ ṣe gan ni thank you very much i love you love you so so much thank you see you bye.